Mm-hmm. Give me one more. Give me one more. Give me one more. ẹ̀rí kì kí ló the ní for me. It was slow báyìí one minute you be able to anyway wọ́n slow ẹ̀ down ẹni tó slow ẹ̀ down ọlọ́run máa slow òun náà down àwọn wèrè tó rìn kiri social media wọn ò rí láàrin ẹgbẹ́ wọn mọ́ àwọn olórí burúkú àwọn tó lọ́run ti jábọ́ tí wọ́n mọ̀ ẹ jẹ́ tí bá ti wọlé sí ọ̀dọ̀ wa ẹ bá wa ẹ torí ọlọ́run ẹ bá wa share mi ò tí ì rí anybody ìgbé bá wa share share share share. Mm. ẹ bá wa ṣe o torí intervestor yìí awareness o oh, awareness ló kí n kọ sí ṣá ẹ̀yin wèrè kan tí ẹdẹ lọ sí under comment mi tẹ sọ pé mi ò simple sentence mi ò spell ẹ dáadáa akàìmọye àwọn eh, tó ń sọ òyìnbó yẹn tẹ pé terrorist ni majority of you ìwé tẹ lọ kàwé ilé lọ fi ṣe ó ti yé bẹ́ẹ̀ yẹn so ẹ bá wa share because ó máa ní ìtumọ̀ afẹ́ mo pe ẹ bá mi pe àbíkẹ́ wá síbí àti ìyàwó èrè tó wà mẹ́yẹ sábọ̀d. Hmm. <laughs> olórí burúkú yín ẹ̀yin wèrè. Mm. so awareness rẹ kí kò sí problem náà báyìí bá kọ awareness ti bọ́lá gbogbo ẹni tó follow mi láti máa flag yìí page yìí kọ́ bá mi flag gẹ̀mí ìdànù kọ́ bá mi sọ ẹ́ dìbò. ìyọrùn sọ. gbogbo tẹ bá ṣe fún mi tẹ́lẹ̀ gbogbo máa dùn mí kọ́ lọ́run jó dùn mí ẹ̀yin lára máa tọpa ìjọba tó wà lórílẹ̀‐èdè nàìjíríà báyìí ó máa crash gbogbo ẹ̀yìn evil. n tiẹ̀ fi yarin sí tí kò nídìí lójoojúmọ́ lè yàn lo yarin ni ṣe rí bó ṣe ń fluctuate sí i ẹ ṣí ẹ̀ náà ta ló ń flag iṣó yìí ta ló ń fi sí pé kó máa fluctuate ayé yín ò ní dà ní ẹ̀yin ẹ̀yin ọ̀tá mi ọlọ́run gbọ́ ẹ ti ní problem ṣé pressure ò ti wà ṣé problem ò ti ẹ ti ní problem bí ẹ bá ní problem tẹ́ ẹ bá rí wa bíi trouble wá wá ò lè ṣe máa disturb wa kì í ṣe platform nìkan ló wà lórí social media yìí náà ìyẹn mi pé mo make sense gbogbo yín lọ ìyálàyà yín who is this i will block you do you know ìyá kọkọ. ìyọ̀ pẹ̀lú fámìlì ọkọ. bẹ̀rù ní mo tún já sí ìwọlé lẹ́yìn tí mo dé mo lọ ṣe ń bí àwọn ọmọọṣẹ́ àwọn àwọn gbọ́mọgbọ́mọ lórí social media ó ṣe lọ́wọ́. bí mo ṣe wà yẹn wọn ò ní fẹ́ kí n sọ̀rọ̀ because wọ́n á fẹ́ kí n dákẹ́ ṣé ti yé bẹ́ẹ̀ yẹn. Hmm. àwọn intimidation wà lórí live chat wọ́n wà lórí media báyìí wọ́n fẹ́ ká sọ̀rọ̀ because gbogbo ọ̀rọ̀ tó dẹ̀ ń sọ yẹn wọ́n kàn fẹ́ kọ́ máa fi they just want to use that to keep us short shut our mouths ìwọ obìnrin Goliath tó wà lórí social media yìí tó ń sponsor ogun tìmí láṣẹ Èdùmàrè ó ti débi tó máa ti ṣubú kò ní pẹ́ kò ní jìnnà ọ̀run máa crash ẹ̀ ìwọ tó ń sanwó láti gbé ogun tìmí lórí social media yìí ìyẹn tẹ̀mí bá ti ṣe tó máa ló máa bàjẹ́ ọlọ́run máa crash ẹ̀ gbogbo agbára tó ní láyé ọlọ́run àbàjẹ́ àwọn tó tún tiẹ̀ lẹ́yìn ọlọ́run á wọn jà ìwọ fúnra rẹ ọlọ́run àfojú ẹ̀ ajẹ́ síwòwò ọlọ́pàá tó bá ń sọ̀pọ̀tẹ̀ káàkiri àtàwọn alágbára ayé tó bá ń sọ̀pọ̀tẹ̀ káàkiri àgbáyé ọlọ́run á dójú tì wọ́n alágbára tó bá ń sọ̀pọ̀tẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ọlọ́run á já okùn ẹ̀mí ẹ̀ ìwọ ìka ènìyàn tó jókòó ti ayé tèmi tó sì máa ń ba ayé àwọn èèyàn jẹ́ tó rò pé you have been created to do that for people tó sọ̀rọ̀ ẹ̀ di ọlọ́run tó máa ń gbèjà ẹ̀dá tó máa ní ọ̀rọ̀ tí òkàn ẹ lọ́wọ́ tó máa ní òkàn ẹ lẹ́sẹ̀ tó máa bẹ̀rẹ̀ sí ń pe àwọn ìwà máa sanwó owó tí wọ́n jí gbé owó nàìjíríà tán kó tí o ní opportunity ẹ̀wọ̀n ló máa kú sí very soon ọlọ́run ò ní dáríjì ẹ̀ ọlọ́run fi ẹ́ lọ́kàn balẹ̀ ọkàn ọkọ ẹ̀ ò ní balẹ̀ mọ́ romi omi ojú omi ò kì omi òkú ò kì í sẹ́tù ìwọ obìnrin ọkìkà yẹn àtọkùnrin ìkà tó wà lórí ọ̀rọ̀ mi ọkọ ẹ̀ ò ní balẹ̀ láyé ó sì máa jẹ́ fún you know what ká tó máa lọ lórí ọ̀rọ̀ yìí ẹ̀ ba jẹ́ any amount tó bá wà bí la máa máa sọ lọ ó yẹ kí n fi nàìjíríà gọọmẹ̀ntì náà sí sọ pé mo sọ pé mo ní interest lórí ọ̀rọ̀ yìí i have interest ní orí ọ̀rọ̀ kan ó ti yẹ yẹ mo ní interest mo dẹ̀ máa sọ̀rọ̀ wọn kí n bo ìgbìmọ̀ agogo lẹ́nu ó ti yé bọ̀tí tó bá kàn mí ni máa sọ ó ti yé mo pe àbíkẹ́ torí lọ́pẹ́ gàbà síbí Esabod wọn ni máa kọ́kọ́ fi bẹ̀rẹ̀ torí wọ́n ní egúnlá ló máa ń kẹ́yìn ìgbàlẹ̀ bọ́dọ̀ egúnlá tiẹ̀ la máa fọ orí ẹ̀ mọ́ àgbọn number one àgbà òfò tí má ti ṣe tán kó tún wá flag show yìí o mo dẹ̀ fẹ́ sọ gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run àti kò lédùmarè ṣé gbogbo àwọn tó wà lórí mídíà yẹn kò kàn mí tọ́mọ ní kó jókòó bá sùn síbẹ̀ majority of them náà máa kú sí very soon torí àwa ìlà máa tú àṣírí wọn àwọn tó dẹ̀ máa lísìn sí mi wọn ní lọ sọ́hun yẹn bẹ́ẹ̀ ni máa fi Nigeria government máa include Nigeria government bá ṣe sán Ah, uh, uh, eh, Esabod, yesterday, Heavenly Father, I say thank you for this month once again. This moment, Ọlọ́run mo dúpẹ́ fún yín. Once again, I say thank you because you are God. I can't thank you enough. You are so good to me. Even if we don't have money, the people blocking our view, they blocking our progress, you are God. I can't deny you because of that, because you are faithful. Eh. Whatever they have done to us, we say thank you for it because ẹni tó bá ti fìyà jẹ wá ẹ fẹ́ fìyà jẹ wọ́n ni àwọn tó bá kọ̀ wá ẹ fẹ́ kọ̀ wọ́n sílẹ̀ ni àwọn tó bá ṣe búburú sí èmi àtọmọ mi ẹlẹ́wọ̀n ṣe búburú padà sí wọn ní ọ̀nà méje méje ẹni ẹni tẹ bá fẹ́ bájà ẹni ní nǹkan tó bá ṣe fún mi lẹ́ máa fi mọ̀ bóyá ẹ bájà and this is a sign àmì ni ó máa bá ọ lọ Bọ́lá Fọláṣadé ìwọ àtọmọ rẹ ẹlẹ́ni tó bá ti bá wàjà ẹ ò bàjà ẹni tó bá ti dojú ìjà kọ ẹ ò dojú ìjà kọ ẹni á gbógun tì wà á gbógun tì í ọlọ́run ẹ ṣe gan ni ayérayé mo fìyìn fún yín mo fògo fún yín gbọpẹ́ gbà yìí dáríjì mi o mo fẹ́ wí bá mi wí pàkóso ẹnu mi sọ mí di alágbára ọ̀rọ̀ yìí tó bá ti wọ etí ọ̀tá kó fọ́ ọ̀tá lórí sọnù ọ̀rẹ́ tó bá gbọ́ kó liberate wọn ẹni dìde ogun sí mi tó ń kàn fẹnu bà mí jẹ́ tí mi ò ṣe tó rò mọ́ mi ọlọ́run tú láṣìí káàkiri àgbáyé <laughs> ẹni tó sọ pé òun wá ìṣubú mi tó ń wá ìṣubú ọmọ mi adébùkọ́lá tó fẹ́ kí bàbá ọmọ mi bàbá ọmọ mi wọ́n ti pa o wọ́n tó fẹ́ kádébùkọ́lá má níyà ẹni tó ń wá láti sọ̀rọ̀ ẹ̀dìyà ọmọ mi tí òun ṣòun ló bá mi bí ọlọ́run bá mi sọ ẹ̀dá bẹ́ẹ̀ di òkú jẹ́ ká yí ẹ̀dá bẹ́ẹ̀ kó ṣòfò láyé àwọn ọmọ ẹ̀ very very soon àwọn èèyàn tó máa ń pa ìyá oníyà tó máa ń pa ọmọ bàbá oníbàbá tó máa ń fẹ́ wá sọ ara wọn di bàbá àbí ìyá fún ọmọ ọlọ́mọ kì í dẹ̀ ṣe fún dáadáa láti bá yẹ wọn jẹ́ àbí láti fi ṣètò ọjọ́ iwájú irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ tó bá operate lórí ọ̀rọ̀ èmi àtọmọ mi ẹ̀dá bẹ́ẹ̀ Olúwa jẹ́ káyé wọn ṣòfò nínú ayé ọmọ wọn láìpẹ́ láì jìnà jẹ́ káyé wọn ṣòfò nínú ayé ọmọ wọn gbogbo ẹni fẹ́ káyé mi ṣòfò nínú ayé Adébùkọ́lá àbí tó fẹ́ káyé Adébùkọ́lá torí wa ní Jésù tó fún mi Olúwa ṣe fún mi ayọ̀ mi démúrọ́ mọ́ kẹ́ ọmọ tó lọ́wọ́ fẹ̀rẹ̀ mi lẹ́kún ẹni tó fẹ́ káyé ṣòfò nínú ayé tèmi Bọ́lá Fọláṣadé ẹ̀dá bẹ́ẹ̀ mo gbàdúrà fún Olúwa jẹ́ káyé tiẹ̀ kó ṣòfò nínú ayé àwọn ọmọ ẹ̀ very soon ayé yín gbogbo yín tẹ́ fẹ́ káyé mi ṣòfò láyé ọmọ mi tẹ fẹ́ káyọ̀ ọmọ mi ṣòfò láyé mi kò ní ṣeé ṣe fún yín ṣùgbọ́n àyè ti yín yóò ṣòfò láyé ọmọ yín bẹ́ẹ̀ Very sùn bẹ́ẹ̀ ti pọ̀ tó ọ̀run yóò fi kú tu yín ká ikú lọ́lọ́run yóò fi bá yín jà bẹ́ẹ̀ ló máa rí kò ní yí padà ẹ̀yin tá a ti bẹ̀ ní kọ̀kọ̀ ní gbangba àbí tá a dúró tá a ti ẹ̀wò gbogbo tẹ́ ẹ ṣe fún wa tá a ti ẹ̀wò a tún wá wo amúfọ̀n láṣẹ dáadáa fún yẹn ní burúkú làmì máa ṣe fún wa mo gbàdúrà fún yín bára ilé mi wà níbẹ̀ ẹnikẹ́ni tó wà nínú ilé mi tó wà nínú ogun tó ń ja Adébùkọ́lá tó jà mí ní orílẹ̀-èdè yìí ẹnikẹ́ni tó lọ́wọ́ nínú ogun náà ayé mo pálàṣẹ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run ikọ̀ Elédùmarè pẹ̀lú àṣẹ tí a fún mi láti òkè wá pé ayé máa ṣòfò láyé ọmọ ẹ bẹ́ẹ̀ni sùn bó jọkùnrin ni ẹ bó jóbìnrin ni ẹ ayé máa ṣòfò ní ayé ọmọ ẹ lórúkọ Jésù gbogbo tó fẹ́ fún mi yóò jẹ́ ìpín tiẹ̀ gbogbo ibi tó ti máa ń pèsè ara tó máa ń fi àyè sí gbogbo àárín àwọn èèyàn lórúkọ Jésù àga rẹ ọ̀run máa dáná sun bẹ́ẹ̀ni sùn ayé máa ṣòfò bẹ́ẹ̀ ló máa rí kò ní yí padà Jésù Olúwa wa àmín Ọlọ́run mo fẹ́ wí bá mi wí mo fẹ́ sọ bá mi sọ mo fẹ́ dì bá mi dì mo fẹ́ tú bá mi tú àṣírí àwọn ogun tó jà mí tó jáde bòkọ̀ kò ní bò mọ́ ẹni fi mí ṣẹlẹ́yà tó fọmọ mi ṣẹlẹ́yà tó fìyà jẹ wọn lòun fìyà bẹ́ẹ̀ ló máa rí kò ní padà ọ̀rẹ́nu mi dèdì di ó dàṣẹ in Jesus name I pray amen ẹ káàbọ̀ síbí ṣàmọ pé gbogbo àwọn tó wò mí báyìí ẹ ń wò mí ẹni tí bá fojú inú wò mí ọ̀tá tó péjọpọ̀ sórí pláfọ̀mù ikú òjijì ló máa pa ẹ́ okay so ọ̀rẹ́ tó wá sì wá síbí láti gbọ́ tèmi may almighty god kó yọ́nú sí ẹ ẹ yo ẹ sábọ̀ ni mo kọ́kọ́ fẹ́ bá sọ̀rọ̀ àwọn èèyàn pọ̀ lórí bẹ̀rẹ̀ bọ̀dún wọn ń ṣe group mi ò dẹ̀ mọ̀ wọ́n rí i don't have group here but i put my mouth to some things ìyẹn bó ṣe jẹ́ aṣọ yìí gọ̀dọ̀ ní mọ̀kàn tó ta sí láyà ṣé ẹ rí iṣá ó tètè dọ̀tí bọ̀ kọ́lọ̀ tó bá dọ̀tí báyìí kọ́lọ̀ ṣọ́rẹ́ǹjì ni kọ́lọ̀ àbí kí ni kò kí tètè ṣó. Esabod mo rí lánàá tí ó ń sọ wípé tó ń bò ó ń bú ẹnìkan ni o ó ń bú ṣàbẹ̀kẹ́ ló ń bú ipe òun sìn torí inú òun mọ́ lòun ṣe gba five thousand at least nínú oṣù yìí ó sì máa gba five thousand dollar nínú oṣù yìí fún owó tó máa san fún lórí social media. bíbélì ti sọ according to ninety one that means ninety four according to sam takaloni ninety four náà ni All of you evil doers, you boast on your evil, you support yourself. But you know what? At this time, èṣù kọ́ ló láyé, a kò ni. You see, heaven and gbogbo ayé àti ọ̀run jẹ́ ń sọ ní òyìnbó àti Yorùbá. Ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ máa ń mú bọ̀, ṣé ti yé? Mo dáa jù yálà ẹlòmíì yẹn lọ. Ó ti yé bẹ́yẹn. Bí n bá ṣe fi èèní ìgbà míì, Yorùbá mi gan máa gbọ̀n. Ìgbà míì òyìnbó gan ò ní kí n kò níran lẹ́ àgbó ìbò àgbọ̀n kankan ṣé ti yé ṣùgbọ́n ọlọ́run ló gbọ́ gbogbo èdè tó dẹ̀ dá gbogbo èdè bàbá ṣe gbọ́ àwọn tó fẹ́ gbọ́ tiwa tí wọ́n dẹ̀ mọ tòótọ́ ọ̀rọ̀ wọ́n máa gbọ́ kì í ṣe bá a ṣe present àbí òyìnbó tá a bá fi sọ ó ti yé bẹ́ẹ̀ a nílì láti sọ vocabulary ká tó sọ a mi lè sọ pé bàbá mi kí ni wọ́n ń pè mí sọ pé bàbá mi jẹ́ professor mi ń ṣọmọ professor àti òru àti ògògùn mi ń ṣọmọ professor ó ti yé ìyá mi náà lè rí yẹn ẹ̀ṣá rẹ̀ abẹ́rí sọ̀pọ̀tì ẹ̀ lẹ́yìn mi níṣẹ́ kò support mi oh mo ń bọ̀ kíjẹ tábà ti kù díẹ̀ ká débi ṣáyẹ ṣáàjì bẹ̀yẹn a máa play bìkan mo like àwọn family kan máa ṣú ẹ̀ báwọn family ṣe máa ń rí ṣé ti yé bẹ́yẹn ìwọ tọrọ mi ò bá kàn tí má ti sọ tó yẹ pẹ̀bí ló fẹ́ dá mi tó ló fẹ́ fìyà jẹ mi tó tún pé owó tí wọ́n jí gbé nàìjíríà wà lọ́wọ́ ẹ̀ ẹ̀sìn ló máa kẹ́yìn ayé ẹ̀ so Esabod lánàá mórí tó ń bòsì pé ó máa gba five thousand sí bó ti wù kóun má lérò tó ìwọ àbá tẹnìkan jẹ́ wàá máa sọ pé ó fẹ́ gba five thousand wàá máa complain àbẹ́mi wàá máa sọ̀rọ̀ mo máa sọ fún nàìjíríà gọọmenti ó gbúdọ̀ lọ sẹ́wọ̀n ẹ̀wọ̀n ó gbúdọ̀ lọ torí terrorist ló ń ṣiṣẹ́ fún forí terrorist ní ó gbàgbé ni ní last month àbí ní last month bẹ́ẹ̀ ni torí pé wọ́n flag show ẹ èmi kọ́ dẹ̀ mo flag èmi kọ́ ẹni tó flag show ẹ mo mọ àwọn tó ṣe ó bú àwọn pásítọ̀ kan tó kí lórúkọ pásítọ̀ àwọn falẹ̀gùn àǹkò mẹ́bi lára àwọn tó láìkí wọn àbí lára àwọn group wọn because they also wọn àwọn èèyàn tó lówó ni wọn ìwọ dẹ̀ ń bú wọn ó dẹ̀ ń sọ wọn flag show yẹn lọ́jọ́ tó jáde fún wọn ṣé mi mo flag show ẹ you came because you now find me ó wá rí pé monetization tèmi o ó sì ń ṣiṣẹ́ monetization yẹn kẹ̀dẹ̀ rèé ṣó mọ nǹkan ní Quebec tí mo wà gbogbo ẹ̀ pátá ní gbogbo yín àwọn tó ń support àwọn international àwọn international àwọn <laughs> anyway má jẹ́ ń sọ mo fẹ́ sọ ń sì ẹ̀mí mọ́ ni má sọ. So àwọn kan tó jẹ́ evil or eh, enemy of Nigeria tí wọ́n tún ń sanwó fún yín láti máa support yín so be fighting Nigeria the Lord will crush all of you together with you abẹ́ni Nigeria government ò tí ì mọ nǹkan kan wọn ò mọ̀ pé àwọn international kìíní gan wọ́n ń support àwọn ọmọ Nigeria kan tó ya gan to destroy Nigeria for the benefit of their own òkè tabasọ́mà ni ó ń ba èèyàn jẹ́ ni o ṣe é gbọ́n sì bàtà pé wọ́n láti jọ ẹ̀ tó bá yẹ pé Nigeria government àtọ́lọ́pàá náà tó bá yẹ pé ẹ ti tètè dá sọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí tí jẹ́ wọ́n máa fi èèyàn ṣe ètùtù lórí Facebook wọ́n múyàn ní káló káló káló káló ni wọ́n múyàn náà fi wọ́n ṣe ètùtù lórí social wọ́n ṣe ní orílẹ̀-èdè nàìjíríà wọ́n ti gbé lórí Facebook wọ́n ń kó èèyàn láti nàìjíríà wọ́n kó lọ wọ́n ní wọ́n kó lọ lọ́nà wọn lọ ń ta ọmọ wọ́n lọ ń ṣe oríṣiríṣi nàìjíríà police ò ṣe nǹkan kan sí àwa náà wí pé evidence ni wá living witness ni àwa yìí wọ́n ti sọ pé anything tí ò bá ti ṣẹlẹ̀ pé tó bá ti ní defence fún o don't say it <laughs> mo ní picture àwọn ọlọ́pàá tí mo pè kò tí kí tẹ́ gbogbo ní máa ṣó but one particular woman kan ṣó ti yé yín ó wà lọ́wọ́ mi lẹ́ni títí di ọ̀la mo ní evidence fún gbogbo nǹkan mi that's why lẹ́kọ̀ọ́ people sọ pé ẹ má jò wálé o mọ́sọ̀ mi máa já ẹnìkan ló wọ mọ́tò dé nàìjíríà yẹn ó gun mọ́tò dé nàìjíríà ibi táwọn fẹ́ rí bá ti tó ti ó gun mọ́tò dé nàìjíríà gbogbo ẹ̀ náà ni wọ́n ṣe ó pẹ̀lú nǹkan tó fi fi ọgbọ́n dá mi lé pé kí n má rò owó ẹ̀ẹ̀kan dà dúró tí ò bá ti owó kò nílé wà wọ́n máa tọ́jú ọ̀mí bí pẹ̀lú because àwọn kan wà tó pé wọ́n ti gba owó tó jẹ́ pé ó dà pé ó ní certain product àtàwọn kọ̀ọ̀kan nàìjíríà kan tí wọ́n fẹ́ máa fi system táwọn kan kò láì pẹ̀lú wọn tó fẹ́ máa ó dẹ̀ pé torí ẹni torí tí ò bá nídìí obìnrin òkè jẹ́ kú mọ́lú torí kò yé mi ó ti yé so ẹ sábà dùgbò wárí tó ń sọ pé ó máa gba five thousand tó bá ti tí wọ́n bá ti flag show ẹ̀ ń sìn after nine day wọ́n máa dá padà àbíkẹ́ ó àbíkẹ́ ló ń bú lànà àbíkẹ́ ò kì í ṣọ̀rẹ́ mi ò dẹ̀ god forbid mi ì ṣe ẹgbẹ́ ẹ̀ kì í ṣe ẹgbẹ́ ọdún làásán náà bọ́ọ̀tì ibi tó ó possible tí n bá sọ̀rọ̀ kan tí n bá fẹ́ bọ̀ ẹ́ mo dẹ̀ lè tún sọ̀rọ̀ kí fi against for you to know that eh? <laughs> Only ní ó gba five thousand but ìwọ nígbà yẹn èmi kọ́ mo flag show ẹ ó wá padà wá ó wá flag show mi mo gbé jáde gbàgbàgbà wọ́n fún mi Eh? show kan wa wa. ó go viral lórí platform mi ní gbogbo àtúnṣe yẹn but wọ́n ti flag monetization orí at least bó ṣe go viral ibi fídíò kan ṣe go viral yẹn àtàwọn kùbẹ́ẹ̀kì náà wọ́n máa sọ pé wọn wọn ò fáìlì àwọn kankan ìgbà tí nǹkan bá máa go viral ńgbà tó bá go viral ńgbà míì wọ́n máa flag ẹ̀ ni kò ní sọ́wọ́ mẹ́ ńgbà tó bá ti flag show èèyàn tó ti flag page yẹn tí ò sí monetization bẹ́ẹ̀ ẹ bá go viral you cannot hear anything wọn ò dẹ̀ fún mi star bọ́n ṣe máa ń fún wọn èmi ò dẹ̀ ready láti compromise faith mi ẹ sábọ́ọ̀dù mo rí pé òun proud pẹ̀lú five thousand ó ní at least kò sí bó ṣe kéré tó ìwọ sì máa gba five thousand ní omi tí lórí Facebook yẹn ẹ máa jẹ lọ terrorist ni ẹ ṣòtiyé àwọn èèyàn tó wá fẹ́ gbọ́ lónìí ẹ máa flag ẹ sábọ̀d ó kún wọn flag iṣu ẹ bí wọ́n ṣe máa ń flag èèyàn ni tó bá flag iṣu ẹ ò ní ní monetization mọ́ owó tó wà lẹ́wọ́ náà máa ná tán torí ìkà tó ń ṣe mí bàtàwọn tó ń support ó ti pọ̀ jù it's time ẹ ṣọmọ pé mi ò kì í support èèyàn láti sọ pé kán bá tèèyàn jẹ́ ṣùgbọ́n ìwọ máa ń support láti bàtà ayé èèyàn jẹ́ you can you can trade anybody ẹ́ eh? láti jẹ́ kí wọ́n lè máa kó lè máa rọ́nà lọ ọ̀fìn sẹ́yìn ṣọ́ mọ́ pé ó bẹ wèrè kan sí mi láti Dubai omi ló máa gbé gbogbo yín lọ pátá gbogbo yín ẹ máa kọ́ọ̀sì wàhálà fún àwọn àgbègbè àti àyíká yín òfò lẹ́mọ́ máa kọ́ọ̀sì fún sọ̀rọ̀ àmì ìsìn ẹni bá gbógun tì mí bí tí bá gbọ́ ẹsẹ̀ mi sọ̀rọ̀ máa bá wọn jà níbẹ̀ tí bá kúrò ńbẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ ẹni bá tẹ̀ láti pa mí àbí láti wọ́n mọ́ mi ìlú náà ò ní sinmi tó máa fi kú bẹ́ẹ̀ ni láti ìran dé ìran ẹni tó bá fà á ni wọ́n máa jagun ìlú náà ò ní tòrò kò ní tòrò mọ́ tó bá tòrò tẹ́lẹ̀ ṣé ti yé kò ń ṣe gbéraga o àṣẹ tí ọlọ́run fún mi ni ó ti yé bẹ́ẹ̀ yẹn. Hmm. so mo rí you are boasting that you now dey return your monetization you get monetization but you flag people's accounts on this social media with the work i have done if i'm paying my rent regularly tí mi ò bá pariwo tí mi dẹ̀ máa dààmú mo ti ṣe débẹ̀ bọ́tẹ̀ ẹ̀yin olórí burúkú kan náà gbọ́mọgbọ́mọ ẹ́ àbíkẹ́ ọmọ kan tí mo fẹ́ sọ fún ẹ àbíkẹ́ o ò kì í ṣọ̀rẹ́ mi bí àbúrò bí àbúrò bòde àwọn àbúrò yẹn bó tiẹ̀ ti disown mi láàbúrò òwe àwọn ṣọ́ọ́tì ṣẹ́ bẹ́ẹ̀ yẹn bọ́ọ̀tì ìwọ náà ìkà ni ẹ́ ṣùgbọ́n nísìnyí gbogbo àwọn ọmọ tí wọn náà bá ní àti gbogbo ẹ̀rọ tó bá ti ń bẹ́ sábọ̀dù ṣẹ́dá sábọ̀dù ṣe kà fún tó bá àwọn ọmọ yẹn ṣe kà fún ẹ dàbọ̀ ẹ sábọ̀dù ẹ bá tiẹ̀ jẹ́ tí ò bá lọlẹ̀ don't go back ẹ dàbọ̀ ẹ sábọ̀dù ẹ bá tiẹ̀ jẹ́ tí ò bá lọlẹ̀ àtàwọn international people tó ń fún lọ́wọ́ àtàwọn local world tó ń fún lọ́wọ́ nàìjíríà láti máa gbé ogun ti nàìjíríà láti máa bà resources nàìjíríà jẹ́ no let me tell you a lot of nigerian government you are slap i mean ẹ má bínú bàbá mi ẹ̀ ti ẹ̀ slack ẹ̀ slack ṣùgbọ́n ìyá ọlọ́pàá nàìjíríà you are getting slack torí ẹ̀ sọ pé anybody tó ti sọ kókó ìjẹ́sọ ọlọ́pàá you are getting slack you are part of this problem we are having i begin to see things tó bá fẹjọ́ sùn yín instead of kẹ́ ẹ ṣe writing ẹ bá máa ṣe nǹkan tí ò dáa ẹ bá máa ṣe nǹkan tí ò dáa now let me tell you gbogbo àwọn owó táwọn èèyàn bá kó sílùú òyìnbó ń sìn tí nàìjíríà bá dáa ju bẹ̀yẹn lọ tí wọ́n fọ́fì gbogbo dọ́là gan báwo ló ṣe máa rí owó yẹn náà dọ́là yẹn kò ní jẹ́ nǹkan kan mọ́ ṣó because of selfishness of people they are destroying their system destroying their country just because àwọn nìkan wọ́n fẹ́ gbádùn ọlọ́pàá nàìjíríà ọlọ́pàá nàìjíríà ṣe bẹ́ẹ̀ ní interpol nìyí ẹgbẹ́ sábọ̀n gbogbo àwọn ọ̀rọ̀ tó ti sọ èmi fẹ́ wálé ẹ̀rà tíkẹ́ẹ̀tì fún mi mo ní passport mo ti gba passport tó sọ pé wo ẹ ṣáà sọ fún ọjọ́ tí n bá ti ráyè dé embassy nàìjíríà gọbẹ̀ ẹ sọ fún ọkọ fún mi ní passport ẹni kò lù fún mi kó má dẹ̀jọ́ pẹ́ káàdì kan wára tíkẹ́ẹ̀tì fún mi níbi ìbáwálé kẹ̀pẹ̀ mi lọ́ọ́ máa lè mo ní evidence fún whatever I'm saying okay ogun tó ti gbé tì mí ní Esabod a máa ṣe terrorism with conjunction of some people Ah, ah wọ́n dẹ̀ máa tẹ̀lé èèyàn káàkiri Esabod a máa bà ti èèyàn jẹ́ you know what Nigeria police Nigeria government gbogbo àwọn tó ń gbéṣẹ́ fún Esabod tó ń polówó fún yẹn èyí tó wà ní Nàìjíríà àti èyí tó wà lókè òkun investigate them if you want peace But ẹ̀dá ìbá ti ẹ̀fẹ́ peace for the sake of Nigeria for the sake of the citizen for the sake of the land we want peace and we want something to be done okay ẹ ẹ ṣe kí ni wọ́n ẹ sábọ̀dù gbúdọ̀ lẹ̀ sẹ́wọ̀n kò tẹ̀sẹ̀ wọ̀n rí àwọn kírímìnà nàìjíríà wọ́n máa bó sí pé báwọn ṣe ṣe crime tó àwọn òlò ẹ̀wọ̀n kí ni wọ́n ṣe ń gbòòrò criminal go to jail wọ́n ní ikú ní èrè ẹ̀ṣẹ̀ òun náà ní pé ẹ̀wọ̀n ní gbogbo àwọn tó bá ti commit crime of recent ó sì sọ oríṣiríṣi ọ̀dọ̀ wọn ní president ò ṣe nǹkan kan o ogun wọn bú wọn ṣeré kò sí tó kàn mí àwa nìkan ni àwọn ọmọ president kí dẹ́n ṣe pé wọ́n ń gbèjà president náà àṣírí àwọn kan tó ń bìlí pé wọ́n close mọ́ APC ni wọ́n tó ti tú wọ́n kàn bìlí pé wọ́n fẹ́ máa dìde ogun sáwà ó ti yé bẹ́yìn àbíkẹ́ àti gbogbo yín tí ó bá ti ẹ̀sàbọ̀dù máa ń boss of money àwọn kan ń fún lówó lójú wa ń bìbà ilé èkó yẹn lẹ́kọ̀ọ́ yẹn eh, sáríà tó jẹ́ pé ó kó ẹrù ilé mi tí bá ní mo fẹ́ fi ẹrù ilé mi yẹn mo fẹ́ fi gba gbogbo nǹkan tó ní láyé I can do it ó kó ẹrù ilé mi mo rẹ́ẹ̀tì ilé lọ́wọ́ ẹ̀ mo sanwó ọdún méjì mo lo oṣù mẹ́jọ nínú ilé Koko Zaria kó ẹrù àti ilé àtowó tó kù ó dẹ̀ fi ilé rẹ́ǹtì without my consent bóyá mo gbé nǹkan kan sínú ilé tó wọ̀tí owó bó ṣe ń sọ níjọ́ yẹn láti ìgbà náà ó tún gbógun wọn tún gapá lórí ọ̀rọ̀ mi a máa tún ṣe òun ló gbé èèyàn lọ́sọ́dọ̀ ẹ̀ sábọ̀ tó ní kan lọ fún ní tí èèyàn máa sọ pé wọ́n fún ní twelve million wọ́n bá fún ẹ ní twelve billion wọ́n ń gbé yín wọ́n ń san owó fún Esabod láti máa lágbára lórí social media you going down Esabod is a terrorist and some people in abroad they are supporting Esabod and some people terrorists that are stopping Nigeria also they are supporting Esabod continuously okay tó ẹ má jẹ́ kó wọ́n mọ̀ tó bá ti ṣe dáadáa fún yàn irú òye tó sọ pé òun wá five thousand kò sí èrò tó lè wò òun wọ́n kàn fi sísítẹ̀mù fún lówó ni wọ́n fún àwa àwọn òde sọ pé kún fún wa ṣé mo pé aṣọ oṣù ti parí sí kódà ló ta fẹ́ fi sanwó labour kò ń ṣe crime kò ti yé yín kò dẹ̀ ṣe pé mi ò ṣiṣẹ́ kò dẹ̀ ṣe pé mi ò fẹ́ ṣe so ti yé yín bẹ́yẹn ẹ̀hẹ́ so àbíkẹ́ so mo pé ìwọ náà ń ṣe lórí bíbà èpè nǹkan tí ìwọ náà dẹ̀ ṣe ó ṣe kọjá ó ti ṣe kó tó wẹ́ sábọ́ọ̀dù tó bá ba yéèyàn jẹ́ yẹ̀ sí ó ń bá òun ti òun ṣáà ní àgbàlagbà tó bá ń ẹ̀mí ẹṣin tíwájú ni tẹ̀yìn náà máa ń wò sáré ó ti yé ó bá ń wájú ni nàá gbàtẹ́ lọ sí Stafford ńgbà ẹ jọjọ lọ ní náà so tó bá ní o bá tèèyàn jẹ́ o bá tèèyàn jẹ́ tòótọ́ ṣùgbọ́n o tí ì bá tèèyàn jẹ́ tó ẹ sábọ́ọ̀dù ó yẹ kó gbowó orí social media ẹ sábọ́ọ̀dù àti àwọn náà tó bá bẹ̀rẹ̀ níṣẹ́ tó máa ma bìlí pé àwọn ìyá wèrè ọ̀hún olórí burúkú kan wọn máa bìlí pé tó bá ti ṣẹ̀ wọ́n pẹ̀lú owó Nàìjíríà tó ń jí gbé wọn máa sọ pé nìkan ò ní lè yẹ kó má gbowó kó máa sọ pé ó nídìí owó ó nídìí owó tó wọ náà bá ń gbowó lórí social media yẹn kò pọ̀ jù ṣùgbọ́n wọ́n jókòó tó bá ti ṣe àwọn wèrè kan mo máa list àwọn ìyá wèrè kan tẹ́ máa bá wa crash ìdànù ní nàìjíríà yẹn EFCC ẹ ti slow down EFCC ẹ ti slow down àbí kó ń gbà sí fún yín ni ṣé kó ń gba international EFCC ni ṣé kó ń gba international EFCC ni ẹ bá slow down mo ti sọ tẹ́lẹ̀ torí pé èrò máa pọ̀ ní ọgbà ẹ̀wọ̀n ẹ fún àwọn èèyàn ní house arrest ẹ fún àwọn èèyàn ní house arrest. Everyone fún wọn ní house arrest ẹ jẹ́ ká ti tógun bọ̀ bó ṣe jẹ́ civilian ni àti kí lórúkọ ẹ̀ democracy la wà but ẹ fi ti ẹ fi ti wèrè sójà sí ẹ fi ti wèrè sójà sí. EFCC tágbára ní òbá ká ẹkọ ẹkọ sójà mọ́ra ẹ aláwọ̀ sójà kò ṣiṣẹ́ pẹ̀lú yín ẹ aláwọ̀ àwọn ọlọ́pàá tí ẹ wọ ẹ̀tọ́ ẹ̀bá tó ẹ aláwọ̀ sójà náà kò ṣiṣẹ́ pẹ̀lú yín kí ló dé gan-an. Esabod, you are boasting of thousand. Abi, that you see collects. is not because of the Facebook. It's just because inú ẹ mọ́. You are concerned color inú ẹ tó mọ́. Olórí burúkú ni yín madam. Àgbàfọ̀ ni yín. Bó ṣe contribute sí ọ̀rọ̀ ìṣòro tí mo ní níbí. Ìṣòro ò ní kò láyé àwọn ọmọ ẹ. Pọ́! Àwọn ọmọ ẹ ò ní pójú rere àtàánú Ọlọ́run pàdé. Àdàbí tó bá jẹ́ pé mo ṣẹ̀ láti bẹ̀rẹ̀ àdàbí tí bá ṣèwọ ló bẹyàn kó wá bá mi pé o fẹ́ máa dá sọ̀rọ̀ yẹn wọ́n dẹ̀ wá pè ẹ́ àdàbí tí bá parọ́ mọ́ àwọn tí mo sọ̀rọ̀ wọn nàìjíríà tó ṣí ọ̀rọ̀ wọn sórí tó sanwó fún ẹ láti máa fight èmi supporting terrorists on this social media they pay you àwọn politician tó bá ń sanwó fún ẹ tó ń fún ẹ lówó terrorist ni wọn kì í ṣe rọ àwọn terrorist tó àwọn tó ń polówó lórí platform yẹn terrorist ni wọ́n wọ́n ń ṣe kì í ṣe rọ́ it's not a jealous matter ó ti o kò sí ẹnikẹ́ni nínú èèyàn tó dára nínú ayé yìí tó máa rí iṣẹ́ burúkú tó ń ṣe tó máa láìkí iṣẹ́ burúkú tó ń ṣe yẹn tó máa máa gbéṣẹ́ fún ẹ àwọn tó fẹ́ kọ́fà ìṣe ayé wọn àwọn ni EFCC EFCC Mr. Kayode ẹkúṣẹ́ ẹjọ́ kí ló dé gbogbo àwọn tó gbéṣẹ́ fún ọdún ẹjọ́ tó wà wájú Ọlọ́run kọjá ẹjọ́ sìgá àtìgbò torí èyí táwa kan mọ̀ là ń sọ mélòó la fẹ́ sọ bóyá kẹ́ ẹ ní àwọn tí cyber fraud kẹ́ ní wọn kẹ́ fà wọn kan wà ẹ fà wọn yẹ̀sì kan sílẹ̀ sórí Facebook ẹ fi wọ́n lẹ̀ sí orí Facebook kẹ́ ẹ̀yàn wọ́n ti gbogbo wa kó mọ́nítọ̀ mi kó mọ́nítọ̀ gbogbo àwọn tó ẹ sábọ́ gbogbo àwọn tó blog lórí social media yìí a lot of fraud is going on here and a lot of terrorists are paying people also in Nigeria They are paying bloggers on social media to be working against some people so, to frustrate your efforts in Nigeria. Killers, ritualists, Esabadu, you are boasting no 5,000 that you are collecting 5,000. Wọ́n gbé monetization lọ́pọ̀ tó máa after, uh, after uh, nine days. Wọ́n flag ẹ̀ dáadáa ní gbogbo ẹ̀yin tó bá ti báwí, gbogbo ẹ̀yin tó bá jẹ́ flag show Esabadu, flag gbogbo page ẹ̀ ẹ flag èyí tó ti àti èyí tó sọ pé thirty kiri kan million tó tó fi ń blog yẹn wọ́n sanwó fún bẹ́ẹ̀ náà tó ti ń bá tèmi jẹ́ flag it down report it báwo ni tiẹ̀ ṣe jẹ́ tí wọ́n máa gbé gbogbo page tó máa ń gbé page àwọn èèyàn tó máa gbé nǹkan mìíràn wálẹ̀ tó máa flag tó máa flag káàkiri tí wọ́n ní ṣe títí ẹ̀ ṣé òun jẹ́ family maxima ni ṣé òun tọ́ amẹ́ríkà ni báwo la ṣe ti ẹ̀ ṣe jẹ́ ńlẹ̀ aláró kò ní dáàbò àwọn tó support ẹ̀ lórí Facebook Esabod lára ọ̀rẹ́ kì í ṣe rọ́ ẹjọ́ ṣẹ́rọ̀ mo pa Farida ọ̀rẹ́ Àbíkẹ́ ló pè Farida máa sọ pé wọ́n jí ọmọ pé wọ́n mà ní wọ́n jí ọmọ gbé wọ́n dẹ̀ mi ọ̀rẹ́ mà ló sọ fún ọ̀rẹ́ ẹ̀ ó ní pé ó lọ ra ọmọ ní ilẹ̀ Haúsá pé ọmọ àbókí ẹni ẹ̀dẹ̀ ń kówó fẹ́ sábọ́ọ̀dù ó máa post up to date Nigeria police ò máa investigate Nigeria police Nigeria police kí ni Nigeria ṣe kí la ṣe fún yín kí Nigeria ṣe fún yín ṣe bí pàtẹ ẹdẹ yẹn mo ti rí kí lórúkọ yín misa ọ̀nàjọbí àbí kí ló kí ọ̀nàjọba o no no no misa káyọ̀dé no káyọ̀dé ni ti efcc fatu ẹ̀mí ẹgbẹ́ tó misa ẹgbẹ́ tó kun la ṣe fún yín kí ni nàìjíríà ṣe fún yín torí pàtẹ wọlé yẹn inú mi dùn o ó dà pé ti slow down kí ló dé tá a bá sọ̀rọ̀ fún yín ẹ̀ ní mu ṣe ẹ̀ ní mu lò ní orí facebook yìí ni ẹ̀gbọ́n. Farida àbí mo fi bàjẹ́ ni mi ò jẹ́ lọ sí ẹ mi ò bínú sí i ìgbà tó lọ fẹ́ lọ kó sí kànga níjọ́ sí tó fẹ́ lọ kó sọ́sà èmi wà náà wọn tó gbàdúrà fún bọ́ọ̀tì ní orí bíbà yìí wọ́n ní wọ́n ní wọn ló jí ọmọ gbé wọ́n ló lọ ra ọmọ wọ́n ló ra ọmọ àwọn Nàìjíríà ń ra ọmọ wọ́n ló lọ ra ọmọ two baby one girl one girl one boy from north ọ̀rẹ́ ló sọ close pàdíẹ̀ pàdíẹ̀ ni ìyẹn ò tí ì bímọ ìyẹn dẹ̀ sọ fún pé you see I will not rush o if I don't have a child God forbid not me o ìyẹn kí lorúkọ ẹ̀ náà ó lóun ò ní lọ ra ọmọ ń tòun o òun ò ní lọ kó ọmọ lọ́mọ sílé o kó máa pè lọ́mọ kó lọ ra ọmọ Farida dẹ̀ jáde ó dẹ̀ wá ṣe interview lọ́dọ̀ ẹ̀ sábọ́ọ̀dù pé òun ò máa kọ́mọ̀ pé ṣe lòun lọ adopt ẹ̀ ní ilẹ̀ Haúsá kò pẹ́ kò jìnà ẹ̀ pírẹsẹ́ńtà tó ń pè ń bẹ̀rẹ̀ kẹ̀kẹ́ yẹn of recent wọ́n ní wọ́n ń wá ẹnìkan pé wọ́n ń wá ọmọ ní Àbújá àti káàkiri gbogbo náà ti pé bẹ́ẹ̀ náà ti ń jí ọmọ gbé pé wọ́n dẹ̀ máa lọ kó síbi kan mo wá ní òkè o lórí social media yìí èmi ó mà ti dìjà láàrin àwọn kan tó sọ pé wọ́n àwọn kan jí ọmọ gbé o àwọn kan lọ ra ọmọ mo dẹ̀ sọ mo ní Farida àwọn ọmọ yẹn ṣé kì í kọ́ wọn síta o kárí picture wọn o gbogbo àwọn criminal tó wà lórí Facebook wọn ò gbé picture àwọn yẹn kó lè wò wọn àwọn tó ń wọ ọmọ tó ń lọ sọ́dọ̀ bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ kó má lọ jẹ́ pé lára àwọn ọmọ tó ń wá wà lọ́dọ̀ kó má lọ jẹ́ ìtàn tà fún Farida àbí tó lọ lóun adopt níbì kan ní tí mo sọ nìyẹn mi tí accept pé bóyá ṣe ló fídíò yẹn wà ń gbòòrò bọ̀ tí wọ́n bá ti sọ̀rọ̀ tán sí wọ́n sáré lọ wọ́n lọ wọ́n lọ delete ẹ̀ àbí kí wọ́n lọ sáré máa change edit kọ́ máa lọ flag gbogbo àwọn tó bá gbé kọ́ máa lọ flag ẹ̀ this is what they are doing my own i don flag people i mean i i do flag these days for of the time some of the time lórí youtube tí bá léèyàn tó bá ń block mi tó fẹ́ máa block view mi tó dẹ̀ fẹ́ máa gbéṣẹ́ mi i block i flag them but mo ti flag nísìn ó ti tó bíi two months àbí two months torí pé mi ò tiẹ̀ mi ò tiẹ̀ mi ò ní fami wifi mi ò strong bíi ti tẹ́lẹ̀ so but very soon i believe it's going to be strong you understand Farida ò mà jáde wá títí dè ní kò dẹ̀ kó wá sọ pé ọmọ yẹn o they take Nigeria police for granted because all of them believe they know one police or the other Nigeria police ẹ ti gbàbọ̀dè Nigeria police, any country that the police is not good, that is not trustworthy, the country cannot get freedom from criminals and terrorists. If the police are not straightforward, are not faithful, are not loyal to the country, the country cannot be liberated. Even though they want to be liberated, the country, the people are ready to change. The police also, they are not, they don't want them to be changed. So that maybe, ah, bóyá kó lè máa rómi àbí báwo ni. Ẹ jọ sá IGP, tó bá ti rẹ́gísítà ọ̀rọ̀ bẹ́yẹn bá wa máa dá sí i wọ́n lè mọ̀ pé sírò torí wọ́n ń tèkì for granted bá a ṣe ń sọ̀rọ̀ igun wa tó ń gbèjà yín ni iṣẹ́ tó yẹ kẹ́ ẹ ṣe àgbowó lórí ẹ̀ ju pé ká tún gba kán tó máa gbógun tiwa bẹ́ẹ̀ ni ogun ni pé ká máa ṣẹta fẹ́ bá nàìjíríà ṣe nǹkan ẹni tó bá ti fẹ́ clear ìlú kan òun náà máa fi ń ṣètùtù ẹni bá kò ẹ̀ tiẹ̀ ṣe lè gbókùtà mọ̀ ni ara òkìrí ẹni tó bá gbọ́dọ̀ mi ta ló fẹ́ gbókùtà mi kì í ṣòkúta wẹ́wẹ́ ta ló lè gbólúmọ rọọkì mi òkúta gbogbo náà ò ṣe é gbé mì. òun ni wọ́n ń gbógun tì wá dáadáa wọ́n ní wọ́n pè lórí eléyìí ọlọ́pàá kí ni kéèsì kan tí wọ́n ní ọmọ yẹn ó ṣẹ̀ṣẹ̀ wá kú wọ́n fàyè ẹ̀gbà skọ́ọ̀sì mi ó ṣẹ̀ wá kú àbíkẹ́ nǹkan tí mo fẹ́ kọ́ sọ fún ẹ lélẹ̀ àbíkẹ́ olóòmọ sórí rọ̀ṣúlà dáadáa gbé sórí òṣùlà tó mọ̀ gbé jáde bẹ síta i'm ready to back you up tó bá ti bẹ̀rẹ̀ sí mi rí i'm ready to back you up wọ́n lówó bọ̀tà àwa alọ́lọ́run wọ́n gbé owó dání alọ́lọ́run tó bá jẹ́ tòótọ́ ló sì ní àṣì wọn lọ́wọ́ bẹ síta àbíkẹ́ bẹ síta because nísìn mo rò síwájú mo rò sẹ́yìn nípa ọmọ tí wọ́n sọ pé ó kú ọmọ ìbejì tó bí wọ́n ti mú sìn wọ́n ní wọn ti ṣé wọ́n ti rí ọmọ bèjì ṣé wọ́n ti rí àwọn bèjì ṣé wọ́n ti rí wọn àbí kẹ́kẹ́ wọ́n ti rí àwọn bèjì nísìnyí báyìí wọ́n ní kàn lọ wọ́n ní ìwọ ló sọ o wọ́n ní kí ló kà sí lọ kó kó lọ mú evidence wá láti oṣù kan oní lọ ó fi sí ẹ̀kọ́ lọ ó bẹ̀rẹ̀ sí lọ ṣe pátí kiri ìgbà bóyá ó dìgbà tí ó bá ráyè ń sìn kó tó dìgbà kan ìyá àbèjì kú ìyá àbèjì kú ń sìn ìwọ ń bá fà fitafita kí ló dé tó jẹ́ pé gbà tó lọ àọ́ndà kìíní ẹ̀ ló wà ó wá lọ fà á sílẹ̀ ọmọ yẹn wá kó wá sọ pé òun ò òun ò mọ nǹkan kan ta ló pa bóyá wọ́n pa kó ba lè sọ pé wọ́n ló pa àbí kí ló ń ṣẹlẹ̀ àbíkẹ́ sọ̀rọ̀ ẹnu ẹ o wọ́n ń pò má gbogbo lẹ́nu tó bá mọ àṣírí bó ṣe ló mọ àṣírí rọ̀ṣúlà sọ jáde ó ti yé sọ jáde o sọ jáde o i'm telling you i'm ready to support you i'm ready to support you nigeria wicked nigeria wihedi nigeria the abosis nigeria to máa ń ní nǹkan rere tí ò kí praise ẹ̀ tó jẹ́ ọkọ̀ burúkú ló praise especially Yoruba. wọ́n mà ní ráìsì ti wálẹ̀ owó náà ti wálẹ̀ ẹ̀ pariwo mọ́ ẹ̀ ò káàkiri mọ́ bí ẹ̀rọ lògì ìjọba tó dẹ̀ jẹ́ kí ráìsì wálẹ̀ báyìí ìjọba tó jẹ́ kí owó wálẹ̀ báyìí ó dàbí ìgbẹ́ lójú yín kódà ló ń bà under platform ẹ̀ ní share ní love because wọ́n fẹ́ clear ìlú to tell us to tell the whole world pé you are all majority of you you are all criminals isn't it You ìyá ìkínlá ìkẹ́kọ̀ọ́ tó dáa nàìjíríà dàbí family mi ni evil family nàìjíríà dàbí family mi evil family abẹ́fẹ́ burú ẹfẹ́ jáde ẹfẹ́ sọ pé ọmọ tó wá jáde tó sọ̀rọ̀ ìyá ẹ̀ ní tí ìyá àti ẹ̀ bá ti sọ ní tó wá ti ṣe èmi nìkan kọ́ ni máa kọ́kọ́ sọ ìrọ̀ ìyá mi àti bàbá mi àti gbogbo ẹbí àtàrà mi àti tèmi gangan pàtí mo máa sọ ti ìyá mi ṣé mo dá tèmi sí ni pàtí mo máa sọ ti ìyá mi ṣé mo dá tọmọ mi sí ni I talk àní èmi nìkan kọ́ ni máa kọ́kọ́ sọ ṣé wọ́n sọ̀rọ̀ Jésù mi tó ti sọ̀rọ̀ ìyá ẹ̀ nínú Bíbélì tí ò bá sọ ti ìyá ẹ̀ ṣé ó máa rí kà pé ìyá Jésù sì wá bá Jésù ó sì sọ fún pé wọ́n ní àwọn arákùnrin àwọn Eh, wọ́n sì sọ fún Jésù pé ìyá rẹ̀ àti arákùnrin rẹ̀ wọ́n bẹ ní ìta láti wá wọ́n fẹ́ rí ọ ó sì níta ní ìyá mi àti bàbá mi ó láwọn tó bá ti ṣe ìfẹ́ Ọlọ́run náà ní ìyá mi àti bàbá mi ṣé ó sọ̀rọ̀ ìyá àbí kò sọ ni wọ́n ṣe kọ sínú Bíbélì ṣé ó sọ àbí kò sọ. ìfù téèyàn bá ṣe nǹkan tó dáa wàá sọ tó bá ṣe dáadáa wàá sọ tó bá ṣe burúkú wàá sọ. So some evil people tó bá ti sọ̀rọ̀ báyìí nǹkan tí ò dáa tó bá ti sọ tó bá ti ẹ̀jára why are you talking about people like that wọn ò fẹ́ káṣírí ìkàtú tó bá dẹ̀ sọ tó bá tún sọ nǹkan tó bá tún praise ọlọ́run wọn ò rẹ́dí láti gbọ́ they just want to be creating some oral oral news so that people be going from one trouble to the other wọn kọ́ sí turbulent lójoojúmọ́ ẹ́ eh? nàìjíríà dàbí my family ni evil family kò sóore tó lè ṣe fún wọn ìburúkú ẹ̀ náà máa wá burúkú ẹ̀ báyìí ni àwọn alátẹnujẹ kí orílẹ̀-èdè nàìjíríà dá kí gbogbo ilé kó tùbà kó túṣẹ kí gbogbo nǹkan kó rọrùn ó dàbí tàbú fún wọn bọ̀ kó bàjẹ́ yẹn kán ṣàlè máa rí àyè ṣe nǹkan yàmàyàmá torí nínú yàmàyàmá yẹn ni wọ́n máa ti rí owó làwọn olórí burúkú ti máa ń rówó yàmàyàmà yìí ló máa ń pọwọ́ fáwọn wèrè àwọn òsínwìn àwọn ìka ènìyàn ráìsì tó lọ sókè tán ló ti fẹ́ wọ hundred thousand just ó mà ti wọ́n ló ti di fifty thousand nobody is talking about it dọ́là tó ti wọ ó fẹ́ wọ two thousand níjọ́ sí ó mà ti di èló nísìn nobody is talking about it. gbogbo Google tí wọ́n ti ní wọ́n pè pàdé bọ́n ṣe máa kọ́ńkà gbogbo terrorists Nàìjíríà inú àwọn èèyàn máa dùn torí majority of them tó wà ń bẹ àwọn ló lè lé àwọn tẹ́rù olóko lè lé ló pe tìta wá àwọn majority of àwọn tó dẹ̀ pé wá yẹn ni wọ́n pe àwọn ní nǹkan bàbàrà bọ́n ṣe ń pa pín owó tó yẹ kí gbogbo nàìjíríà ṣe obìnrin wà nù ọkùnrin wà nù àwọn tẹ́rọ́rìsì láyé bàjẹ́. àbíkẹ́ ọ̀rọ̀ tó sọ níjẹta tó yẹ mo kọ́ wọn sọ pé mo ní interest ọ̀dọ̀ ìyá àbèjì ẹ̀yin ọlọ́pàá nàìjíríà wọ́n á gbé kéèsì wá sọ́dọ̀ yín láti bí ọdún méjì kí ló dé tó kéèsì máa lọ ọdún méjì kí ni kéèsì ń lọ ọdún méjì fún kí ló dé ẹ bá kàn ti gbà torí pé ẹ máa ń fẹ́ gbé kéèsì kẹ́gbẹ́ máa àbádọ́ yẹn tẹ́ bá ti ní kéèsì kan do it under one week ẹ rí báwọn èèyàn fi ṣe ṣe yàn ẹ ni bọ́n ṣe ni wọ́n mú àwọn èèyàn kan báyìí sáré pápápá lẹ́wọ́n tó bá ti lọ kóòtù lẹ́ẹ̀mejì sentence ní lẹ́sìn ẹ máa ṣe nǹkan kó máa fast tó máa ti sẹ́ńtẹ̀sì yẹn bọ́dẹ̀ jẹ́ pé bọ́dẹ̀ jẹ́ pé ó tún fẹ́ lọ́ọ́ máa ṣe àpí ìyẹn tún ti kúrò ní kọ́sítọ́dì yín nìyẹn ẹ tún gbé mi òun ló jẹ́ kí fáìlì máa pile up ẹ wá nímọ̀ ìtẹ́ máa gbé torí ojoojúmọ́ làwọn èèyàn ń commit crime ní nàìjíríà iṣẹ́ ìwà pọ̀ jù fún yín because ẹ̀yin náà máa máa fi falẹ̀ lára àwọn tó bá complain ní ní ní ní ní police station bọ́n ṣe ni wọ́n rún wọn ni wọ́n kọwọ́ sí wọ́n dì kí ló dé kí ló ṣẹlẹ̀ bó ṣe ń kọ wọ́n sí wọn fúrọ̀ náà kọ wọ́n sí wọn lójú gbogbo àwọn tó ń flint gbogbo mọ́tò burúkú burúkú tó ń kójọ káàkiri tó ń fi wọn káàkiri fún ayẹnikẹ́ni tó bá ti fi wọn ẹ investigate wọn ẹ investigate everybody every get them body. owó táwọn èèyàn rí ẹ mọ orísìí táwọn terrorist fi ní strong tó ń fi pẹ̀wà powerful bẹ́yẹ nàìjíríà ó náà ní wípé owó yẹn wọ́n rí owó fi ṣe gan-an tó bá gbé pé màá rówó fi ṣe wọ́n rí owó fi terrorize àwọn èèyàn kan dẹ̀ rówó fi sponsor ogun náà lórí social media anybody tó bá ti ń sponsor ogun lórí social media ìjọba ogun tí ogun kógun tó ò bá ṣẹ́ tó kàn wípé tó bá ṣe tó ò ṣẹ́ you are you are okùn ń pàìlì ẹjọ́ ni you come back to fight it tẹ́ bá dẹ̀ fàìlì náà it's coming back to destroy the nation any problem that nation is having fight it government is right to fight to fight the corruption to fight evil fight the killer get the kill the killers sentence the evil ones query the on anybody gbogbo tẹ bá fi àwọn èèyàn tẹ bá ń jẹ́ kí ẹni pé nígbà tó kọ́kọ́ mú Bobrisky jọ ìtọ́ sáré sentence ẹ rí gbogbo àwọn èèyàn kan wọ́n bẹ̀rẹ̀ sí wá wọ́n ni wọ́n súnkì wọ́n súnkì everybody correct rẹ̀ wọ́n ní tó máa fẹ́ náwó sí wọ́n lè máa bá yẹn lọ máa gbé you know and àdìgbà tó ọ̀dẹ̀ ti náwó káàkiri náà bẹ̀rẹ̀ sí ń tẹ̀wọ́ nàìjíríà wọ́n lè báyẹ̀ ẹ rí pé nàìjíríà lọ sókè ni ó máa appreciate àwọn kan ó lè jẹ́ pé ogun kan náà nìkan máa sọ pé ṣáà máa tẹ̀wọ́ yẹn wọ́n lẹ bá ṣe ń tẹ̀wọ́ lẹ ló máa máa lose value tó sọ pé káwọn èèyàn ṣe nǹkan tó dáa wọ́n máa sọ pé nílùú yẹn wọ́n máa ní ẹ nílùú wọ́n máa ti ní kàn ṣe nǹkan tó dáa á dàbí pé wọ́n ní kàn ṣe nǹkan burúkú náà máa feel bad. now ẹni tó pa ìyá àbèjì ẹ ọmọ tẹ ìfilẹ fi ń ṣe charity gbogbo ẹni tẹ ń ṣe charity a ti ń pariwo ń bí all the time tá a bá pariwo àwọn oríṣiríṣi oríṣiríṣi ọjà bàṣà ni wọ́n ń tà lórí social media yìí ọjà òkùnkùn oríṣiríṣi criminal criminal things wọ́n máa dúnàádúrà oyún wọ́n lọ ra wọ́n fẹ́ ra ọmọ wọ́n fẹ́ gbé ọmọ yẹn lọ sí Canada wọ́n fẹ́ ra ọmọ wọ́n fẹ́ gbé ọmọ náà lọ sí London wọ́n fẹ́ ra ọmọ wọ́n fẹ́ gbé ọmọ náà Nàìjíríà náà ni wọ́n ti ń ṣe kí lorúkọ ẹ̀ baby factory oríṣiríṣi crime oríṣiríṣi crime mélòó la fẹ́ kàlẹ́yìn adépele ẹ jọ ẹ̀yin ọlọ́pàá ẹ túbọ̀ bàbá àwọ̀ àtìf torí lẹ́nu ọjọ́ mẹ́ta mi ò mọ nǹkan tẹ́ ẹ̀ ń ṣe ṣá torí mo rí pé ẹ jọ ẹ̀yin ọlọ́pàá ẹ bá wa wà tú ẹ bá wa ẹ bá wa wà àtìf ẹ gbọ́ oríṣiríṣi ritualist ẹ jẹ́ ń tún gbélé wa àtijọ́ yìí sìn ẹ wo ilé kì í ṣe bí mi ò hèsì èèyàn o torí mo sọ̀rọ̀ lánàá pé àwọn killers wọ́n wá ní ẹ àwọn kan ti fẹ́ bá máa bẹ̀rẹ̀ sí ní ranjú mọ́ mi ó dárúkọ àwọn kílá kí ló ṣẹlẹ̀ ẹjẹ kó sì lọ. àbíkẹ́ ó ló ní kéṣègéṣì àǹtí rọ̀ṣúlà sọ jáde ó ló ní kéṣì olóhùn ni wọ́n máa ń bẹ̀ pé kẹ́ máa ṣe nǹkan burúkú sọjáde: jáde Nigeria will forgive you mo kí ni mo fẹ́ fi kíní ìwọ̀n yìí irú eléyìí sì kì í ṣe pé bóyá mo bẹ́ẹ̀ nìkan kan jà o kàn fẹ́ fi wọ̀nyí ni eléyìí sì kò ń ṣèjà ẹ́ ok ah tẹ̀sí ṣó eléyìí máa rí o ok máa ṣó eléyìí máa gbé padà sórí platform. ẹjọ́ eléyìí sì àtijọ́ tí wọ́n ti sọ̀rọ̀ ọlọ́pàá ọlọ́pàá ò dá sí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí ṣẹ́tírí lórí broad daylight ṣẹ́tírí ṣẹ́tírí this is what Nigerians are doing ọ̀rọ̀ yìí ọlọ́pàá ò ṣe nǹkan kan sí ọ̀rọ̀ yìí wọn ò investigate ẹ̀ bóyá òótọ́ bóyá irọ́ ni láti ọjọ́ tí ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ tán ti wá sórí media wọn ò sọ nǹkan kan sí o torí pé ó jẹ́ Lizzy Anjorin tá làwọn pípù ìta ni wọ́n ń ṣiṣẹ́ fún àwọn wo ló wà behind all these things wọ́n ní wọ́n pa èèyàn accusation tó ń fi kàn níjọ́ náà tá a dẹ̀ gbọ́ tọmọ kékeré pariwo lábẹ́ láìsí àti ìlóru ọ̀gànjọ́ lọ́jọ́ náà wọn ò máa ṣe nǹkan sí Nigeria police kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ẹni tó bá ti compromise ẹni tó bá ti <laughs> kí ló ṣẹlẹ̀ hmm. kí ló ṣẹlẹ̀ hmm. téèyàn bá lóògùn tí ò bá béèrè lára tí ò bá dánwò lára ara lé ara àtà ò ní sá fún èmi ò ń bòyàn o torí ẹ̀mí ò ní kára lé kankan bò mí ṣùgbọ́n tí mi bá ṣe ẹni tó bá sọ mọ́ mi ìpè ní máa fi bá tiẹ̀ jẹ́ máa sọ kò sọ̀rọ̀ tí mi ò lè sọ síta ó ti yé yín bẹ́yẹn sọ̀rọ̀ tí mi ò lè sọ síta. kí n tó máa lọ àmì mo ní kí n tó máa lọ báyìí kí n tó bẹ̀rẹ̀ story lórí family mo fẹ́ sọ story kan fún yín ṣe rí family mi family burúkú ni wọ́n látòkè désàlẹ̀ especially àwọn ọmọ màmá mi àti brọ́dà mi yẹn ṣe ṣe yín family burúkú ni wọ́n àwọn ló jẹ́ kó gun tó jà mí kó jẹ́ kó strong bẹ́yẹn ó ti yé yẹn ogun yẹn but gbógun yẹn strong tó strong tó ọlọ́run ọlọ́run wá wà nínú mi ó jẹ́ kí n strong mo dẹ̀ máa borí gbogbo ogun náà pátápátá kò ní séwu èmi àtọmọ mi a máa borí ogun. mo fẹ́ fi nǹkan kan wọ̀nyí sí ẹ máa rí wonderful family Ah, Bola, why did you do this? Okay. Mistakenly. Ó dà pé lórí fóònù tí mò ń lò yìí ló Mo fẹ́ fi story kan mo fẹ́ fi àwọn kan wọ̀nyí ni. Mo rí AY, comedian Nàìjíríà yẹn, àtàwọn family, what a wonderful family. What a wonderful family. On Sunday morning, I saw that video when I woke up. They tagged me. When I was talking, I think people who have listened to my story, the way my family treated me, and what I've been saying about my family, they are telling me. And that's what I'm saying about my family. That wasn't happened to me alone. It happened to many people. A lot of family, a lot of people face trouble, especially when you have you live in abroad. But before mine started, I was still in Nigeria before it started. Okay? Hey. So I saw AY and his wonderful family, and he gave a story, I mean, testimony, testify about their relationship. He said they lost their father and their mother when they are small, and he now stood in the position of the father and mother for the junior ones. He has sisters. I think he's the only one that is a man. Okay? So he take care of this child. I mean, his brothers, siblings, when they lost their father and their mother. But you know the funny thing? He said then it wasn't easy. He made sure all of them go to university. Yes, he said he made sure he struggled and he tried for all of them to have a good education and they both he graduates. After that, I think they travel abroad. They live in Manchester, the United Kingdom. And then when he has during the you know of recent for the past years now, I think for the past two years now, um, AY have been, been going through problem. And he said one of his sister called him and he said he should go for therapy. And he went for therapy. Getting to the kilo ló story yẹn kò ẹ flag show ìtẹ́ bá fẹ́ show for mumbo bọ̀ So getting to the place and eh, on the therapy you know they will when you go for therapy they will ask you like counseling you know you they want you to share your voice out your mind like the way I want to do also here. I don't need to go for therapy. You understand me? <laughs> I therapy, I therapy myself most of the time and I call upon God. Okay? So, I'm getting to the therapy. The therapist said they you know, it's when he started talking, he said, just can you say, can you tell us part of the things that give you too much trouble, stress these days? Uh, and he started talking. He said, yes. He, started, he said, he mentioned that he explained how a Davido fans can attack him. Davido, your fans is a terrible fans. Davido, try to correct your, your fans. Your fans are coming terrible on this cyber space. They attack me also. They are attacking people. So correct your kini because àti kékeré la fi paroko. Don't say because your father is a rich man in Nigeria, he's not the richest. Even if he's the richest, it doesn't mean you should misbehave. Your your fans are becoming trouble to to to, to like trouble to people are you the only one that tó máa kọ́kọ́ di celebrate gbogbo àgbáyé ẹ jọ̀ọ́ ẹ bá wa correct àwọn fans yín ṣó ti gbọ́ àbúrò dáhùn so he said he started telling the story how he was attacked by fans Davido fans Davido fans also attacked me before so I know it they are also part of the reason this platform and those celebrity you are you are a you are a trouble to our country o oh. not all of you sha ẹ̀yin àgbàlagbà yẹn tó bá ti sáré kọ celebrity ẹ bá bẹ̀rẹ̀ sí yọjú sí mi ẹ jọ̀ọ́ kẹ́nìbọ̀dì bá yọjú sí mi tẹ bá ranjú mọ́ màá ranjú mọ́ máa fi bà tẹ́nìbọ̀dì jẹ́ ó ti yé kẹ́nìbọ̀dì má fẹ̀jú mọ́ mi tó bá bímọ ẹ̀ sílé fẹ̀jú mọ́ ọmọ ẹ̀ má fẹ̀jú mọ́ mi ó ti yé má máa take advantage pé mọ́mí ẹ̀ ẹ̀ ó dìde ogun sí ogun màmá mi ò lè borí mi ogun ẹ̀yìn anybody ò lè borí mi torọ́ ọmọ ọlọ́run ni mi ó ti yé so he said and again he said uh, eh, he complained about i mean he said also i mean he mentioned his house that was uh, that was set in fire abi ṣáà sọ gbogbo ẹ he mentioned all those things and the person the therapy person started crying before few he said few ló ṣe ìsọ ètò jẹ́ recent one he could not even say it all because tó for let's Nigerians especially Yorùbá yẹn we go through many trouble and the trouble has been our they be telling you ah it's making you strong trouble doesn't make people strong it gets you weaker your body may be strong at times but your heart ìwọ tọkàn ẹ sí ara mi gan kò strong a kàn máa ń pákéjì nǹkan ni you understand me kọ́ yorùbá yóò ṣe ṣe ah ah iye ogun yẹn tó bá ti dé báyìí ó máa jẹ́ kó strong hmm strong náà indeed ta ni máa fọ́gi more the time tó máa lo strong sí so the therapy person started crying you understand me the person that wanted to the person who came for therapy is now the one even consoling the person tó fẹ́ ṣe therapy for yẹn you understand me kò mọ anything and that trouble that tí ay nìyẹn ìṣèsímọ́ wọn lẹ́gbẹ̀ẹ́ tọ́lọ́hún tó tí àwọn èṣù fẹ́ fún fún fún ọ̀tá wa you understand let's continue but do you know what the funny part of it and the testimony and what sweet me is that the brother than the brothers no not brother i think he has only sisters they all stood by him wọ́n mọjọ́ fún wọ́n san oore fún wọ́n wà pẹ̀lú ẹ̀ nígbà tí problem dé ṣe é ráwọn family mi ajẹnifẹ́ni ìkà ni wọ́n from A to Z read my lips my mommy also is evil if I don't have a mother today before today it's possible I don't face trouble like this I love that I wanted to share it and post it on that onímọ̀ kọ́kọ́ fẹ́ fi ṣe nǹkan tí mo fẹ́ post ǹjọ́ yẹn mo fẹ́ post ẹ̀ ó dẹ̀ nǹkan fún mi pé mi lè post ẹ̀ sórí platform mo wá wò bóyá ibi tí mo ti share yẹn bóyá ẹnìyẹn ti monetize àbó ti personalize nǹkan kan I try to post it many times he refused àmọ́ ní ah bóyá ọlọ́run ò dẹ̀ fẹ́ kí n post ẹ̀ mo wá kọ sórí ẹ̀ pé ah what a wonderful family they are not like my my evil family mo ní my evil family nǹkan tí mo fi ṣe title ẹ̀ ní tí ò post mo ní try to learn from these people from AY family AY family kudos to you are beautiful anybody that stood by their family they will just they, they will be beautiful but those who don't build who don't stood by their people themselves wọ́n máa ń lúkọ gèé tí wọ́n dìde ogun sí nìkan ló máa ń fọyín ẹ rí dáfídì ni mo bá àwọn tó dìde ogun sí òun ló fọyín jù nínú oúnjẹ ló ṣe dáadáa jù àwọn tó fẹ́ kó gbéga yẹn wọn ò gborúkọ wọn yàtọ̀ tí bàbá wọn bàtí bàbá wọn bá porúkọ wọn nìkan náà ni ó ti yé bẹ́ẹ̀ hmm, keep it up ay family mo gbàdúrà fún yín ilé yín ò ní dàrú ay ogun tó jẹ́ ọlọ́run àbá ìṣẹ́gun ẹ̀ because you build kò sẹ́ni tó bá ti build láyé ẹni tó bá lè crash ẹni tó bá build olóńlọ yẹn kò lè kò lè ṣeé ṣe ló ń jẹ́ bẹ́ẹ̀ you build your family exactly what I was now seeing myself nǹkan tó ṣe yẹn for somebody to want to still I mean you know kó fẹ́ gbé ìgbé ayé ayé àwọn èèyàn ló fẹ́ dúró sí àwọn ààyè ibi tó láti you know you do good to people and then they know it for you kán dó tiẹ̀ àwọn eléyìí tó bá ṣe dáadáa fún wọn tán bí ìgbé kó ayé ẹ̀ bàjẹ́ kán tẹ̀ mọ́lẹ̀ kán ṣàwòbá tèkè wọn ò dẹ̀ ní mọ̀ pé tó bá dúró ti àwọn èèyàn náà tẹ́ni ẹ bá ga tí wọn náà bá fẹ́ kó ga bó ṣe fẹ́ máa ti sókè náà ni wọn náà máa lọ sókè bọ́ tí wọn tó fẹ́ fẹ́ máa fàyàn wálẹ̀ gbogbo yẹn kàn máa dàbí àpàrọ̀ ẹni tẹ̀lé fẹ́ fàjà bó máa jábọ́ sórí ó sì máa ga jù yẹn lọ́nà sí yẹn. téèyàn bá ń tìyàn sókè báyìí ó mọ pé wọn náà máa nàgà wàá máa fẹ́ gbẹ́sẹ̀ kúrò wàá máa fẹ́ gbẹ́sẹ̀ kúrò lẹ̀ láti tìyàn sókè ìyẹn bó ṣe jẹ́ bọ́ tó bá fẹ́ máa fà wálẹ̀ ìwọ náà bó ṣe ń fà wálẹ̀ ló ń lọlẹ̀ ìwọ náà ń lọlẹ̀ tó bá dẹ̀ ti ń fà lọlẹ̀ ó mọ̀ kán tó bá máa jábọ́lé ẹ lórí ó sì ga jù ẹ lọ náà ni kò sí bó ṣe wà nílẹ̀ tó ga jù ẹ lọ ni so continue even family so let me quickly tell you stories okay hmm. ẹ sábọ̀dù tó bá ti wù ẹ́ kó wá flag show wá flag ibẹ̀ yẹn i will show you o they don't pay me o torí ẹnìkan tí wọ́n sọ fún mi i will show you now i will show you i don't even need to show anybody mi ò gba owó mi ò gba gbogbo torí gbogbo àgbà tó fi fún mi ní tán fi ń blow àkáǹtì àwọn èèyàn náà tán fi fún mi ní tí àkáǹtì mi kan fi lọ tó fi go viral àti one of my video excuse me kò sí monetization lórí ẹ̀ ọlọ́run nígbà tó fi go viral yẹn bible lele i don't lie this is alukuran and this is bible i want to show you new this is bible bọ́lá don't lie wọ́n ṣe gbé monetization yẹn wá kò tí ì pé tó bá dẹ̀ tó bá dẹ̀ ti pé monetization sí lórí ẹ̀ ìgbà ọjọ́ ìlẹ̀ máa rí pé wọ́n máa bẹ̀rẹ̀ tó ń fún mi ní bóyá two like kiri kan like bẹ́ẹ̀ simply kà má bàa ṣàgẹ́tì owó náà ni ìwọ tó ń wò mí pé mi ní rówó ìṣẹ́ ló máa bá kú kò sí bó ṣe pọ̀ tó lọ́wọ́ ẹ̀ lónìí ìbẹ́ta jáwọ́ lọ́rọ̀ mi kó tó pẹ́jù fún mi. <sighs> kí ló tún gún mi láṣọ. ok kí ni báìbù yẹn báìbù yẹn ti ó ti ń já ti já kí ni ẹ̀ já sí mi láṣọ now let me give you small story. ìgbà tí mo wá sí nàìjíríà ní two thousand and kí ni nú mo ṣàwà visit mo ní mo visit ẹ tí mo fi kó àwọn family mi lọ sí South Africa gbàtàn kọ́kọ́ délé ṣe mo pé mo ní ẹ̀gbọ́n mi tí mo tẹ̀lé yẹn náà wà ń bẹ ọdún mi ìgbà permission lọ mọ́mì mi kó tó ti gbé mo gbé òun torí mọ́mì ò ní jẹ́ kí n gbé torí mọ́mì mi she hate me she hate that one also ó dàbí pé kéèyàn wà nínú ẹgbẹ́ òkùnkùn kó dàbí pé ó fẹ́ fèèyàn dájọ́ mo rí ìyẹn ló kọ́kọ́ sọ pé òun rí but èmi ò ṣe é fi dájọ́ mi ṣe wà torí ẹ̀ ìwọ tán bá fẹ́ lò torí pé àwọn ẹ̀mí òkùnkùn tó bá fẹ́ lò ẹ̀ láti fi mí láti máa tọ́ṣọ̀ mi ó máa kú ni tí bàbá ọmọ mi ò bá súnmọ́ wọn kó jẹ́ pé kó má fẹ́ gbọ́ràn sí mi lẹ́nu tó bá jẹ́ pé kò gbọ́ràn sí wọn lẹ́nu wọn ò ní rí pa ọlọ́run gbọ́ ìwọ tó bá gbọ́ràn sí màmá mi lẹ́nu àbára lé mi lẹ́nu mi níbi tó rí kó fẹ́ máa bá mi jà ó fẹ́ kú ni wàá ni torí lo lẹ́gà lèmi máa lò lé ọ lórí àwọn lu àyílékè àtagbára òkú náà lò lé ọ lórí tí ó ti yé bẹ́yẹn èmi màá ti má gbàdúrà tó pè mí ò kì í lonú méjì pẹ̀lú ènìyàn mi ì dẹ̀ nínú búburú sí ènìyàn mi ì dẹ̀ ṣe búburú ní kọ̀kọ̀ àníbí nígbà mi ì ṣe tí mi ò bá wá sórí mídíà ẹ ní ti bá sọ lẹ́yìn ẹ̀ máa sọ lójú ẹ̀ that's me for you. ìgbà tí ká tó kúrò nílé mo sọ fún yín pé kó tó di pé wọ́n strike tọwọ́ kan déédéé dé tó wá strike bàbá ọmọ mi mo fún ní wọ́n nì kò gbọ́ tí bá fún ẹ ní tí bá sọ pé kó o sá fún ènìyàn sá fún ni tí bá dúró dé èèyàn dúró dé ni ṣé ti yé tí bá sọ pé ẹni yẹn burú ó burú tí bá sọ pé ìkà ni ìkà ni tí bá ní àjẹ́ ni àjẹ́ ni tí bá ní oṣó ni oṣó ni ìwọ tó bá bínú tó pé ó máa ń sọ̀rọ̀ ìyá ẹ̀ ṣé ìyá mi sọ̀rọ̀ mi dáadáa máa ṣe sọ̀rọ̀ wọn dáadáa ni mo máa ń kí wọn náà but mo máa dẹ̀ rọ́wọ́ ìkà tó máa ń gbé mi i notice and i see it mo máa ń rí lójoojúmọ́ mo ṣe ń ṣe dáadáa fún wọn tó up to date mo máa ń rí náà kí ẹ̀ má dẹ̀ tún ti ṣèkà fọ́mọ mi mi ò kí lè forgive ẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run ò tí ì fún mi mi ìyẹn inú mi ò kí yọ sẹ́ni yẹn mọ́ especially ọmọ mi adébùkọ́lá yẹn especially ọmọ mi adébùkọ́lá tó rọ́mọ mi yẹn ọlọ́run ọlọ́run dìdí dání ẹ̀mí ọlọ́run wà nínú ẹ̀ èmi dẹ̀ ló jọ pẹ̀lú ẹ̀mí mímọ́ inú àti ẹ̀mí ìṣerere fún ènìyàn kan fi bí sán fún kò sẹ́ni tó lè ṣe wọ́n ṣe treat mi wọ́n lè treat ọmọ bẹ́ẹ̀ o torí bẹ́ẹ̀ máa ṣe pè fún ẹnikẹ́ni mo sọ fún ẹ read my lips kò sí bó ṣe ga tó láyé tó bá treat ọmọ mi bad tọ́wọ́ mi ò bá ka ẹ̀ má bẹ ọlọ́run tiẹ̀ tí ẹ máa bàjẹ́ last last ni I tell you àdàbí tèmi bá àdàjà tí n bá pọ́n mọ ẹ lé àdàjà tí mo pọ́n nǹkan tiẹ̀ lé tí wọ́n wá lóò fẹ́ bà ti tèmi jẹ́ ọlọ́run elédùnmá ìgbọ́ máa bẹ ọlọ́run tiẹ̀ tiẹ̀ máa ta ó máa rún jégéjégé wọ́n pa bàbá ọmọ mi nítòótọ́ ṣùgbọ́n tí ò bá tí bá sọ pé sá fún ènìyàn sá fún tí bá ní súnmọ́ súnmọ́ ó ti yé bẹ́yẹn <laughs> mo lè má mo lè bí mo ṣe ṣe kó bí mo ṣe ní mi ò hate wọn bí mo ṣe sá fún wọn yẹn mi ò hate wọn as in hate wọn i mean hate them but some people there's nothing you can do to them wọ́n ti gba anointing wickedness tó bá gbálẹ̀ ẹni tó wicked ó máa ní kílódé tó gbà kílódé tó gbà tó bá gbà ní kílódé tó gbà tó bá mọ́ ní kílódé tó mọ́. To bá lò gbà lẹ́ni kí ló you know they complain every time they don't want to see good thing in you they, because they just hate you and you hate me na yẹ̀ṣàlàlà you hate me na ọ̀gbàlàbà okay ọlọ́run ò hate me mo dúpẹ́ fún yẹn gbàtàn dé South Africa nígbà yẹn mi ìgbà formation kí n tó mú Jùmọ̀kẹ́ lọ Jùmọ̀kẹ́ she is evil kò yẹ gbogbo wọn ò qualify fún dime oore tí mo ti ṣe fún wọn sẹ́yìn sẹ́yìn wọn ò qualify fún kankan nínú ẹ̀ ohun tí èmi bá dẹ̀ ṣe tọ́lọ̀ bá lu èmi láti ṣe làwọn máa ń fẹ́ jókòó ti láti jẹ́ èyí tí wọ́n bá ti wá rí pé wọn ò fẹ́ lè rí jẹ wọ́n fẹ́ da gbogbo ẹ̀rù wọ́n fẹ́ bàjẹ́ ẹnikẹ́ni tó wà nínú ilé mi gbọ́rọ̀ olúwa tó bá wù ẹ́ gbogbo ẹni tó bá tẹ̀lé lẹ́yìn gbogbo yín pátá lẹ́ni máa ní ìṣòro gbogbo ẹni bá support ara lé mi láti bá mi jà kó kó gbogbo mọ́tò ayé yìí sínú ilé ó máa padà bàjẹ́ mọ́ ẹ lójú àbí kó ṣánkú lójijì kó filẹ̀ kó kúkú àìtọ́jọ́ lójijì káyé parẹ́ it pains me nígbà tí bàbá ọmọ mi kú àwọn èèyàn bí ó ṣe dùn mí gan iṣẹ́ tí mo ṣe lórí ẹ̀ ó dùn mí gan torí pé ó kú kú tí ayé bá ń ṣe ẹ́ má mọ̀gùn ẹ̀jẹ̀ o tí wọ́n bá mú ẹ̀jẹ̀ ìsìfẹ́lẹ̀ tó bá jẹ́ bí ẹ̀jẹ̀ náà ti fẹ́ mú tó bá jẹ́ pé bí ẹ̀jẹ̀ náà dojúkọ má mu oògùn ẹ̀jẹ̀ ó ti yé bẹ́yẹn má mu oògùn ẹ̀jẹ̀ make pé o try láti jẹ́ kí gbogbo àtọ́ bá wà nípa ìsọ̀rọ̀ àndẹ̀ make sure pé ìwọ gan dry kò sẹ́jẹ̀ ń bẹ̀ kó má bàa rí nǹkan mu now nígbà tá dé South Africa yẹn tí mo kó wọn dé South Africa mi ì sọ fún mọ́mì kí n tó gbé Jùmọ̀kẹ́ Jùmọ̀kẹ́ ti di jálajàlá ọmọ dúrọ̀gù ó ń ṣe gbé ó ń ṣe yàmà àmà kó ti mí lójú ní tó bá ti ṣe ló máa jẹ àdàbí tó yẹ pé mo lọ sílé wòlíì kan àbí babaláwo kan àbẹ́nìkan rí pé ẹ̀jẹ̀ bá mi bá ẹnìkọ̀kan ẹ bá mi bá ìkọ̀kan nínú àwọn àbúrò mi jà àbẹ́ bá mi bá tiwọn jẹ́ o lọ́lọ́run ò ṣe ní ṣe ìdájọ́ fún wọn from a to z àtolórí àti àti kékeré àtàgbàlagbà wọn àti gbogbo ẹni àjàjà àwọn tó bá dẹ̀ Bùkọ́lá jà lágbára ọlọ́run elédùnmarè tó dáyé àti ọ̀run ah, ẹni mo ẹni bá ṣoore ah oh god mi má ṣe pé torí mo lè tún inú mi lè rọ̀ ọ́n sí kí n má mọ̀ kọ́mọ mi sẹ́ndì owó ọlọ́run jọ má jẹ́ kọ́mọ mi fẹ́ràn àwọn tó bá kórìíra ẹ̀ mọ́ ọlọ́run mo bẹ̀bẹ̀ ní má jẹ́ kí adébùkọ́lá tó lówà ní jésù tó fún mi má jẹ́ ó fẹ́ràn àwọn tó bá ti kórìíra àbí tó lè ṣèkà fún má jẹ́ ó fẹ́ràn wọn olúwa jọ máa kórìíra wọn ní kórìíra àwọn èèyàn tó bá ní ìkà kò ń ṣẹ̀ṣẹ̀ àwọn èèyàn tó bá jẹ́ ti ọlọ́run nìkan ló gbúdọ̀ kórìíra wọn. pásọ̀ kan wà nínú tó máa ń jẹ́ tó máa ń wá sílé wa wá pray pẹ̀lú wa àmọ́ àjọjọ́ ń pray. pásọ̀ yẹn pásọ̀ Peter nígbà tí pásọ yẹn gbà tó yá mo introduce ẹ sí ó lóun fẹ́ yàwó ó ní kí n bá ń sọ fún délé òjò ọjọ́ tó wá ń bá mi sọ̀rọ̀ yẹn délé òjò wá wà ní ibẹ̀ wá lòun mọ tí ó ní àwọn sísítà tí wà ní ṣọ́ọ̀ṣì àwọn tó ń wọ́kọ pásọ yẹn kẹ̀lẹ́ ó ti lọ́kọ tẹ́lẹ̀ ó àmọ́ ó ti níyàwó tẹ́lẹ̀ ìyàwó ẹ̀ wá ó fi sílẹ̀ ó rán ìyàwó ẹ̀ lọ sí Australia ọ̀sùn ìyàwó ẹ̀ wá gbàgbé wọ́n lọ fẹ́ lòmí so pásọ yẹn wá sọ fún mi pé òun ní ìdíyàwó pé òun fẹ́ marry wọ́n ní délé wà ara nígbà yẹn wá ní òun ní àwọn sisters tí òun lè fún ó wá introduce sister kan ó ń kọrin òun introduce ẹ̀ sí pastor yẹn pastor yẹn náà kò pẹ́ kò jìnnà ó wá di yamayama tóun náà bẹ̀rẹ̀ sí ń play game ó ti mọ ànójọ ah ànójọ ẹ ní soríire sà hmm, ẹ àṣírí yóò ní gbò hmm, ẹgbẹ́ òkùnkùn tẹ wáyé ọlọ́run máa bá mi tu yín láṣìírí káàkiri àgbáyé lágbára ọlọ́run very soon wọn ò tí ì gbé yín jáde látọjọ́ tán ti sọ̀rọ̀ lórí Facebook àwọn olórí burúkú. wọ́n ti ń gbà tó yá àǹtí mi bó ṣe wọlé ṣe mọ̀ pé mo sọ fún yín pé àǹtí mi bẹ̀rẹ̀ sí í ṣe yánmayánmá ogun pásítọ̀ wà ń bẹ̀ o bọ̀t ogunlé náà wà ń bẹ̀ àwọn ogun pásítọ̀ àtogunlé àtogun babaláwo àtogun oṣù àtogun àjẹ́ gbogbo wọn jọ ń ṣiṣẹ́ pọ̀ ni ọlọ́run ẹni pé mo ti sọ́rí àǹtí mi yìí ní gbogbo ayé tí a bá ti ń sọ̀rọ̀ nínú ilé bóyá iṣẹ́ tó gbé fún ni kó máa ṣe fún wa ń gbà ẹ̀ mi ò mọ̀ bóyá pásítọ̀ kan because ọjọ́ tó máa wá yẹn tí wọ́n máa dé ọjọ́ tí àǹtí Jùmọ̀kẹ́ ń bọ̀ lọ́dọ̀ mi ó ti yé mi náà ọjọ́ tí àǹtí Jùmọ̀kẹ́ máa dé pásítọ̀ gift tó jẹ́ ti ọmọọṣẹ́ àánú òjò náà ó wà nínú wọn mo ti mọ̀ yẹn ti pẹ́ ó ní word of wisdom ikú ilé òpani tòde ò lè ríyàn mú mo ti mọ̀ yẹn ti pẹ́ ẹ jẹ́ máa sọ̀rọ̀ mi lọ. I don't know that one for long time no be today but ikú ilé tó bá lóun fẹ́ pa mí gan máa pa kú ilé ikú ilé gbọ́ ikúlé ikúlé ikúlé ó yá máa kúkú ara ẹ máa kúkú oró ikúlé ikúlé tó lóun fẹ́ pa mí tó lóun fẹ́ pa ọmọ mi ó yá máa kúkú oró máa kúkú yà ṣé mi ò mọ̀ tẹ́lẹ̀ ni ẹ má máa preach yẹn fún mi gbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ ń bìbà ọ̀rọ̀ family mi àti gbogbo àwọn tó ṣèkà fún mi ta gbogbo àwọn tó ṣèkà fún mi ta yẹn ọwọ́ wọn ni wọ́n rí mọ́mì mi wà náà àwọn tó ń sponsor ogun àti ẹ̀gbọ́n mi tí mo sọ pé ọ̀yọ́ tí mo lé àfa yẹn àwọn ní ìnáwó mo rí ìnáwó mo mọ̀ náà àánú òjò náà wà nù wọn gbogbo wọn àwọn tó ń ṣe tó jẹ́ genesis ogun yẹn nìyẹn and all these uh, occultic people gbogbo wọn tí wọ́n you want to talk about occultic my mommy is part of it àánú òjò is occultic yeah àánú òjò is occultic nísìnyí kẹ́mi ní ṣọ́ọ̀ṣì kan kẹ́nìkan máa sọ fún mi kí ìyá kan wá sí ṣọ́ọ̀ṣì kan nítorí wọ́n máa ní kan wọ́n máa ń wá tó bá ní ọmọ kan lọ pray ní ṣọ́ọ̀ṣì kan wọ́n ní ìyá kan wá sí ṣọ́ọ̀ṣì yẹn á wá sọ fún mi pé kán lé ọmọbìnrin yẹn jáde á ní wọ́n kán lé jáde torí pé torí pé òun wà nídìí ẹ̀ tó bá jẹ́ pásọ̀ òní gégùn fún pé bó ṣe lọ òní délé wọn bí ìyàwó rẹ̀ kan kémi ní ṣọ́ọ̀ṣì kẹ́nìkan á máa bá mi pé kí tí ó rán mi níṣẹ́ ó yá gbọ́rọ̀ olúwa ẹni yìí sọ pé iṣẹ́ tẹ fẹ́ ṣe ó sọ pé kó má ṣe o tó bá jẹ́wọ́ ló pè mí tòótọ́ ó yá bó ṣe ń lọ yẹn má jò délé ọlọ́run ló pè ní jàǹdà kì mi ẹ̀ẹ́dà ló ń gbọ́ tẹ́lẹ̀ àwọn èèyàn mi ò bá ti fi ìwìtọ̀ ọ̀rọ̀ ọlọ́run tẹ́ pé wọ́n máa ń bìlí pé àwọn làwọn ṣe nǹkan tó máa ń gbé glory ọlọ́run tó máa ń gbé fúnra wọn òun ni nǹkan tó ṣàṣẹlẹ̀ ṣàlẹ́ sì sí mi. àánú òjò ó ti connect mọ́ àwọn pásítọ̀ kan ṣe mọ bí pásítọ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ mi náà bí àánú òjò ṣe fi system connect mọ́ ń gbà yẹn ìyẹn tó máa ń wálé wá pray ìyẹn náà dìdàkudà mo gbé mọ́tò fún mọ́tò tá a kọ́kọ́ ń lò ní South Africa báyìí Pastor Peter yẹn la kọ́kọ́ gbé fún yes Pastor Peter ara mọ́tò yẹn lọ́wọ́ ta láti rà lọ́wọ́ Pastor John láti rà a dẹ̀ gbé fún gbà tí a máa tọ́lọ̀ máa ti ṣe dáadáa fún wa wá lọ ra bẹ́tà wọn wọn la gbé fún agbé fún náà agbé fún Pastor Peter mi ò kárí mi ò sọ̀rọ̀ ẹ̀rí lórí bíbá yìí wá sí délé sísà mi yẹn gbogbo wọn bàtán máa dé lọ́jọ́ yẹn ọmọọṣẹ́ àánú òjò kan tẹ̀lé wọn wá òun ló jẹ́ kọ́rọ̀ wọn wọ̀ síbẹ̀ yẹn ọmọọṣẹ́ àánú òjò tó ń pè pastor gift wọ́n máa yẹn máa ń kọrin ní rape ọba ṣe pastor àwọn ọmọ naija delta yẹn ni ó slim báyìí ó ga ó máa ń kọrin ní rape ọba ó dẹ̀ tún máa ń ọmọ CAC ṣáà ni pastor CAC ni but ó tún close man lójú dáadáa gbogbo wọn ni mo jọra tíkẹ́ẹ̀tì èmi mo ṣe bàbá ọmọ mi ò mọ̀ wọ́n o ṣé mo bọ́ these people bàbá bàbá ọmọ mi ò mọ̀ wọ́n ọ̀tọ̀ làwọn tó mọ̀ àwọn group eléyìí ni mo mọ̀ wọ́n àná òjò èmi mo mọ̀ wọ́n gbogbo àwọn eléyìí mi mo mọ̀ wọ́n èmi mo ṣe dáadáa fún ọ̀pọ̀ tó bá ti dé yẹn gbogbo àwọn èèyàn tẹ́mi bá mọ̀ wọ́n bìí pé bàbá ọmọ mi yẹn bóyá kò qualify wọn ò dẹ́ mọ́ bí tá a sí ń bọ̀ ìgbà tó dá dúró lẹ́pẹ́ tó yẹ pé gbogbo èèyàn sọ pé màmá ẹ̀ máa sọ pé ó yá filẹ̀ o filẹ̀ o filẹ̀ o wá máa lọ ó ti bímọ ó ti bímọ torí màmá mi náà ló wọlé níjọ́ náà lọ́hùn tó wá fi ìkúnlẹ̀ ló lọ fi kúnlẹ̀ fún bàbá ọmọ mi àti fún ba grandpa mo ń bọ̀ story dẹ̀ gùn. wọ́n ṣàwọlé jẹ́mbẹ̀ láti South Africa bó ṣe wọlé kó tó di pé wọ́n rí kó tó di pé àánú òjò wa penetrate sọ́dọ̀ pásọ̀ ti bí tí mo pè ní Peter yìí kì í ṣe Peter Ọládẹ̀jọ o Peter ilé ń gbé ní South Africa ó ń gbé ní Victoria ṣé ti yé lẹ̀ àmọ́ pásọ̀ yẹn náà tún ṣọ́ọ̀ṣì kan ta lọ rí ó dẹ̀ máa ń gbàdúrà a dẹ̀ rí pé life ò yí sì fún wọn so ìgbà tọ́lọ́run dẹ̀ bẹ̀rẹ̀ sí bless wa a jẹ́ kó wá sọ́dọ̀ wa a máa gbàdúrà a máa fún wọn lówó ṣe dáadáa fún wọn ọ̀n tí wàá lòun fẹ́ níyàwó ṣe ti yé mẹ́ẹ̀ tó ní kí n bá wọn wá ìyàwó bóyá tí n bá ní ọ̀rẹ́ ní nàìjíríà àbí tí n bá ní ìyọ̀kọ́ tí mo lè sọ fún because ó rí bí mo ṣe ń ṣe pé àmì ṣe mọ̀ pé virtue woman ni mi obìnrin rere obìnrin rere àwọn tó mọ̀ mí yàtọ̀ sáwọn olórí burúkú family tí mo ní obìnrin rere ni mí apart from that tí n bá obìnrin rere anyway gbogbo wọn ṣàwọlé nígbà tí wọn wọlé ń jẹ ìgbà tí pastor gift wa ti ṣó ti lọ ó dà ìpò ti ẹhẹ òun ò pẹ́ náà owó mo ní mo ní kó wá bá mi praise ṣọ́ọ̀bù tí mo open tí mo ṣe open gbà yẹn about eleven of them how many of them ló wọlé lọ́jọ́ kan tí mo ṣe visa àti ticket fún tọ́pẹ́ wà ń bẹ̀ airport ní tọ́pẹ́ ti rí mi àti jùmọ̀kẹ́ ìyẹn first born màámi ẹ̀gbọ́n mi tí mo tẹ̀lé yẹn airport ló ti rí pàtó máa dé airport ló kíákíá ló pe mọ́mì ló sọ fún ẹ pé jùmọ̀kẹ́ wà ń bí báyìí ó náà ń lọ South Africa o wọ́n mi bá pè mí ń gbọ́ wọ́n ní jùmọ̀kẹ́ ń lọ mú ní ẹ kí ló dé tèmi ò sọ fún un mo ní kò sí mo ní sẹ́yìn lẹ́fẹ́ sanwó tíkẹ́ẹ̀tì ní abẹ́yìn lẹ́fẹ́ ra físà fún kí ni mo máa sọ fún yín nítorí mo mọ̀ pé tí n bá ti sọ fún kò ní ṣeé ṣe ó dẹ̀ máa da gbogbo ẹ̀rú mo dẹ̀ wé pé wọ́n fẹ́ kó lọ sẹ́yìn náà ni kẹ́ máa mọ̀ pé majority of you ta máa ń fẹ́ kẹ́ ẹ lọ sókè ẹ̀yin ta bá ń ja yín níṣẹ́ ta ń ja yín tà ń fọ yín mọ̀nà ẹ máa fẹ́ kí tiwa bàjẹ́ òun náà ṣe ráyè pa bàbá Bùkọ́lá tán ṣe bá yé e wọ́n bá yé àwọn in-laws mi yẹn jẹ́ bàbá in-law mi yẹn gangan wọ́n bá yé ẹ̀ jẹ́ àti ìyá yẹn ti fẹ́ kí délé kú tipẹ́ bọ̀ bàbá in-law mi yẹn wọ́n bá yé ẹ̀ jẹ́ ó wá fi ìkanra ìta ó fi má jẹ́ níṣẹ́ kò gbọ́ nǹkan tí mò ń sọ nígbà yẹn èmi náà máa ní kọ́ máa hẹ́ẹ̀tì àwọn tó máa ṣèkà fún yín á máa ṣe bí ọ̀rẹ́ burúkú sí yín wọ́n dẹ̀ ń tàn yín jẹ ni hmm. Hmm. àwọn ọ̀dẹ̀ àwọn ìka ló ń gbayì ju nínú orílẹ̀-èdè nàìjíríà àti ẹ̀dá yorùbá yẹn ìkà ló ń gba yìí ju àwọn olódodo yẹn tó bá fẹ́ ṣe dáadáa wọn ń pàtẹ́wọ́ fún wọn téèyàn bá dédé gbé nǹkan sókè bàtán ti pé láìkì láìkì párapárapárapára wọn fẹ́ ẹni tó irọ́mà ni anyway ṣá kí n continue tá a bá wà ní ká má jọ wà nínú ilé mọ́ mo ti sọ́rí ṣé mọ̀ pé inú ilé wa ń gbà yẹn we have two city room ẹ má flag iṣó gbogbo ẹni bá flag iṣó kó ṣòfò ẹ̀mí kó ṣòfò ọmọ káyẹ̀ ta káyẹ̀ bàjẹ́ kò kúkú yà ẹ ti gbọ́ rí ẹ̀fẹ́ gbọ́ mọ́ ẹ máa gbọ́ àbí wọ́n ti gbẹ́ lòmí jáde kó máa sọ yàmàyàmà kó máa sọ jágbàjàgbà ẹ máa lọ gbọ́ ẹ máa padà wá gbélé ìléta e I understand. Don't misunderstand me. Please, what I mean was oppos opposite. It's if the one in the enemy within did not join force with the yes I know that You know, ẹ dúró ẹ pẹ̀pì so wọ́n bá join your war. Can one join your war, fún kí ni enemy ìta àti ti ilé kí ni mo ṣe fún wọn ṣé mo jalè ni ṣé mo jí wọn lówó ni ṣé mo gbà wọn lọ́kọ ni àbí mo ṣe nǹkan tó ìyàkà tán ṣe bẹ́ẹ̀ mi ṣe mi ṣe fún wọn ni kí ni mo ṣe fún wọn àwọn ìka tó bá ṣèkà tán bá gàǹgì ogun pọ̀pọ̀ léèyàn nílẹ̀ ìjọ yẹ kọ́lọ́pàá lè máa mú wọn kan sọ pé what happened wọ́n máa ń rojọ́ ẹ̀ lamẹ́ríkà yes she trying to pull me down he trying to kiri kọkìnrin kan fọ̀mí káàdẹ̀ lọ́rọ̀ lẹ́jọ́ ọ̀wọ́n tó máa tó bá tún sọ wá ni wọ́n ò fẹ́ gbọ́ wọ́n tó máa ní kó máa flag yẹn wọ́n ní káàntì mi kó bẹ̀rẹ̀ sí tá a bá wà ní ilé báyìí a máa kanlẹ̀kùn ni a pín gbogbo wọ́n ti pín gbogbo yàrá gbogbo òkè but àti ẹ̀wà ní privacy mọ̀ but ó lé ní room kan la yàrá wa nìkan la máa yàrá kan if ọmọ mi kan yàrá wa ló máa sùn sí we don't have time we don't have uh, privacy again all the room all the house the room in the house everywhere including sitting room the two sitting room was occupied the only place we need tá a máa ṣe devotion tá a máa ti kọ́kọ́ gbàdúrà mi dẹ̀ máa ń gbàdúrà gan inú ilé ní tá a ń gbàdúrà yẹn wọ́n máa ní kó máa kanlẹ̀kùn ni ẹ̀gbọ́n mi lè máa bẹ̀ sí gbálẹ̀kùn gbágbágbágbágbá kí lẹ̀ ń tilẹ̀kùn mọ́ fúnra yín mọ́nú lé fún ẹ jáde gbogbo nǹkan tẹ́ bá fẹ́ sọ ká máa sọ lójú wa àti ìpè orí ẹ̀ ti yí ẹ ti gbọ́ ó ní kí n jáde a máa ní ká jáde ẹ má máa tilẹ̀kùn bẹ́yẹn ẹni tí mo kàn gbé wálé torí wọ́n kó sí nínú pé kó máa ṣe bí olórí burúkú bẹ́yẹn ó ti yé kí ni ìyẹn ṣe kò fọ́nì sí yín kò fọ́nì my family is evil family mi yàtọ̀ sí èmi ó yẹ kí wọ́n máa sọ tẹ́ bá rí wọn yàtọ̀ sọ́mọ mi ẹ sọ̀kò fún wọn. ẹ̀yin tẹ́ máa ń pè tí mo yá mi pé mo fi nọ́mbà mọ̀ mọ́ mi sórí Facebook lẹ́nu ọjọ́ mẹ́ta àwọn èèyàn olówó òṣì wọ́n ti ń pè olórí burúkú ọmọ òṣì kan tó wà ní London ẹ̀wọ̀n ló máa kú sí ẹ má lẹ́fẹ́ pé màmá tèmi ẹ má pè é mo mọ̀ mọ̀ gbé fún yín kẹ́ bá lè <laughs> fúnra ara wọn náà máa pa yín dànù bẹ́ẹ̀ ni wọ́n máa pa yín gbogbo ẹni bá lọ di ogun mọ́ àwọn tó lọ di ogun mọ́ lánàá tó lọ pọ̀ ọ̀pọ̀ tó lè pọ́n bá mi jà lánàá mo rán ikú sáàrin ìwọ tó rí ẹ bá ìwọ tó rí ẹ bá fúyẹ́ jù ni mo olúwa bá mi rán ikú sáàrin wọn báyìí tó kó ikú yẹn bá ń bọ̀ báyìí àwọn ti yẹ wọn ti rí wọn máa forí ẹ dì ni ẹrù ikú ló máa jẹ́ fún wọn ẹ̀yin wèrè ẹ̀yin wèrè òsì tẹ̀ mẹ́nìsì má ṣe pè fún wọn àdúrà olúwa rán ikú sáàrin wọn bó bá ṣe tí bàbá ń tẹ bàbá wọn kàn ju orí yín sí ni orí yín bá lọ orí yín náà máa fi gbé Hmm, orí ni. wọ́n jọ ìwọ pílò yìí. ẹ̀ẹ́n yẹ́rọ̀dé yẹ́rọ̀dé yẹ́rọ̀dé. a máa kọlẹ̀kùn mo kọ́kọ́ wò ń gbà ẹ́ pé kí ló what is the ni mí nì a gbọ́dọ̀ máa sọ̀rọ̀ nílé báyìí tá a bá ń gbàdúrà àbí tá a sọ̀rọ̀ tẹ́ pé kọ́kọ́ àti àwòkọ́ excuse wọn torí èrò pọ̀ nílé wa ká lọ sọ nínú yàrá ó lè ní gbogbo tá a bá ti fẹ́ sọ ká máa sọ níta ẹ̀gbọ́n mi yẹn ò ní ṣoríire in fact anyway ṣá tí n bá ń sọ̀rọ̀ mí ìbáyọ̀ mo máa jẹ́ kí inú bí mi ṣùgbọ́n inú ò bí mi mọ́ ọlọ́run fún mi lẹ́mìí sùúrù olúwa fún mi lẹ́mìí sùúrù ọ̀rọ̀ yín ọlọ́run ò ní jó dùn mí kò dẹ̀ ní jẹ́ ó dùn ọmọ mi mọ́ tó bá yá ọmọ mi tó kàn wà fẹ́tẹ̀ ló ló ló dùn mí ó ti yé àwọn ìjẹ̀búgbọ́n yẹ kó ń sọ̀kò pa yín ni ẹ máa máa wò pé wọ́n tún máa pọn yín lẹ́yìn lórí burúkú ọ ló máa pa yín last last èmi mo sọ bẹ́ẹ̀ fún yín àwọn tí a bá sọ lọ́jọ́ kìíní àwọn tí wọ́n gbọ́ àwọn ló pa wọ́n last last wọ́n máa fi sọ lékú lọ́wọ́ ni wọ́n lọ fi yín lékú lọ́wọ́ ẹ̀kọ́ everybody will be will did the business against you. a máa kọ́lẹ̀kùn tó bá jáde nígbà máa wò pé torí bóyá drop tó ló ti mú rí àgbogbo nǹkan tó ti kó sí lọ́pọlọ yẹn àti gbogbo òṣì tó ti ṣe tó ti gba spam àbúrò tó gba ti ibo tó gba gbogbo òṣì yẹn tí wọ́n ń sá lórí burúkú èèyàn màá tún máa sọ pé kí ló dé pé kí lẹ fẹ́ nígbà tí yàn tí ò ká àṣẹ wọn ti fún òtòròwọn àtàwọn ọmọọṣẹ́ ọmọọṣẹ́ àná ó ṣe ń yé mi dáadáa nígbà yẹn náà ni wọ́n jọ wọlé ni wọ́n gbéṣẹ́ fún un ló bá yá wọ́n ṣàfẹ́ kémi àti bàbá ọmọ mi wọ́n kàn fẹ́ ká break ó ṣì ṣe nǹkan àtàrà lémi àti ta pásítọ̀ yẹn wá sọ fún mi pé ah pásítọ̀ tá a máa jọ ń pray ìwà tó kọ́kọ́ rí wọn tó ń dé báyìí pé ah ó ní excuse me màmú mi búkì mo ní yẹsà ó ní irú fámìlì wo lẹ ti wá ó ní fámìlì yìí yìí ò ṣe fámìlì o ṣe rí àdúmí ẹ̀ bó ṣe wọlé báyìí tó bá rẹ́ nìkan tó jókòó báyìí ẹjọ́ mi ló máa máa rò ẹjọ́ mi nǹkan tí mi ò ṣe báyìí ló máa máa rò ó máa sọ fún mi ó lè ní bàbá Bùkọ́lá ṣaṣẹ́wó ó lè lémi náà ṣaṣẹ́ lówó rí ó lè lóore obìnrin pẹ̀lú bàbá Bùkọ́lá ó máa ń sọ fún mi á pè bá ní wọ́n mi búkì Bọ́lá o wọ́n ní yẹs lánàá ńgbà tí bàbá Bùkọ́lá fẹ́ lọ gbé wa lọ sí ṣọ́ọ̀bù torí ńgbà míì èmi máa gbọmọ lóye pé mo máa gbọmọ lọ sí school àbí kí n ti lọ sọ́jà ṣètìlọ́nì sí àmọ́ máa ń jí lọ sọ́jà máa lọ ra sixty deep láti ẹ̀ flag ṣó yẹn tó flag kó ṣòfò dànù so tí máa ti lọ sí deep tèmi ti lọ sọ́jà ní ìdájí so àwọn máa lọ sí shop tó bá ti di pé ilẹ̀ mọ́tò bá ti fẹ́ lọ sí shop tó ti yé yín so city dìbò yẹn lèmi máa gbà lọ sí shop so ó dà pé bàbá Bukola ló máa gbé wọn lọ sí shop èmi wá. Wa ọjọ́ yẹn mo ṣẹ̀wà àwa mo ti ní gbogbo nǹkan tá a fẹ́ lò mọ́ èmi mo wá gbé wọn lọ́jọ́ yẹn àwa ń lọ bó ṣe wá bá mi sọ̀rọ̀ nìyẹn pé àti Jùmọ̀kẹ́ ní Bọ́lá mo níyẹn ló ń fẹ́ sọ fún mi ni o hmm. mo ní kí ni ó ní hmm, ọkọ mi yẹn lójú kòkòrò gan-an mo lọ́kùnrin wo ni ò lójú kòkòrò kí ló tún ti ṣe ah, báwọn ṣe ń lọ lánàá tó ṣe ń gbé àwọn lọ ṣọ́ọ̀bù lánàá báyìí tó bá ti róbìnrin báyìí ṣe ló máa wo wo wo wo wo wo wo tó bá máa wo gbogbo ìdí wọn mìíràn ìlú ta ti ń gbé kì í ṣe five years ìlú ta ti wà ń bí ṣó ṣẹ̀ṣẹ̀ róbìnrin ni ó róbìnrin ọjọ́ ta kọ́kọ́ dé gan alobran forte aróbìnrin fúnra mi èmi gan wò wọ́n wípé ìdílé lè òun náà tó bá wò mo níṣẹ́ bó wò ní ṣòṣà dúró kó gbé wọn mo ní fi ń lẹ̀ aṣáà máa ṣe because òun níṣẹ́ wòlíì lọ́wọ́ iṣẹ́ kérúbà ń sera fún iṣẹ́ kérúbà ń kerosene ṣótiyé ó ní àwọn wòlíì tó fẹ́ nà mí fún ní nàìjíríà tó máa jọ ń lọ lé àwọn èèyàn ní àbújá káàkiri tó máa lọ bá lé èèyàn rú ṣótiyé ṣé ẹ̀dẹ̀ mọ̀ wípé jẹ́ ń sọ kọ́kọ́ fún yín tọ́mọ ẹ bá ń ṣe nǹkan burúkú tó bá gbà tó bá tètè sọ fún kò ní jẹ́ o gbádùn ó ti yé bẹ́yẹn ọdún ìwà burúkú yẹn kí àwọn máa fẹ́ fipá wówó ó ti wà nínú ẹ̀jẹ̀ wọn tipẹ́ mo dúpẹ́ tèmi o family mi náà ni but many people ló máa cover títí ẹ̀ kò sí tó kàn mí ẹni tó bá gbẹ́jọ́ wọn tó bá ti gbé ẹni tó bá bí dé dáadáa mo tún máa fi fóònù nọ́mbà màmá mi wà lórí bíbà ẹni tó bá ti bí dáadáa ẹ kò kàn gbẹ́jọ́ mi wá kó a máa sọ story mi bíbà lórí social media yìí story tí mo ti sọ ikú máa pa ẹ́ ṣáà ni ikú ó máa pa ẹ́ ṣáà ọmọ mi torí ṣọlá jẹ́ ọmọ mi ni mo ṣe filẹ̀ ni mo ṣe fi iyèdénú ṣọlá ó jẹ́ ọmọ mi ni ni mo ṣe fi iyèdénú torí mo mọ̀ pé wọ́n fẹ́ ba nǹkan mi jẹ́ ni wọ́n fẹ́ kọ́ ọmọ mi má pè é ni mọ́mì torí mọ́mì mi ọmọ kan ló dà epo sáìn fún mi kó dẹ̀ ń ṣe òní ẹlẹ́dàá ti yé so nígbà tí mo ti wọ́n fẹ́ kí n bí adébùkọ́lá yìí wọ́n fẹ́ kí n máa ṣiṣẹ́ ni kí àwọn kan máa bí tó bá bímọ kó máa fọwọ́ mi ṣiṣẹ́ kó máa fi tọ́jú ọmọ tiwọn yẹn you understand I'm a máa sọ̀rọ̀ fún mi a ṣáà máa ṣe yàmàyàmà gbà tó sú mi ní One kan let me. One. One ló two weeks One wọ́n let me one ló two weeks Not for what? tán fi padà ọlọ́pàá lójoojúmọ́ a máa pariwo ní ah! àánú òjò ló ṣe iṣẹ́ yẹn iṣẹ́ ti jùmọ̀kẹ́ àti tó sìn I know you. òjò àti ọ̀làdẹ̀jọ ló ṣe iṣẹ́ yẹn àwọn ọmọ ìwọnú ilé mi àti ẹ̀gbọ́n mi yẹn wọ́n dẹ̀ máa pe ọlọ́pàá nígbà tí ẹ̀gbọ́n mi wọlé kò pé tú láàrin two weeks yẹn ẹ̀gbọ́n mi ò lò ju two weeks lọ́dọ̀ mi kò lò ju two weeks ní South Africa tí mo ti tí mo ti dá padà kò lóṣù kan lẹ́yìn tí mo dìídì gbé pé mo gbé lọ pé mo fẹ́ kó lọ mo fẹ́ ṣèwé fún mo fẹ́ kó máa gbégbé ayé tó wà òkè mi ò sọ pé kó máa ṣiṣẹ́ púpọ̀ kó m'a máa lọ sí ọkọ́ kó máa jẹun kó kó máa fáìn kí lè máa fún lókè máa raṣọ kí máa tọ́jú ẹ̀ mi ṣe ṣe fún nìyẹn bó ṣe wọlé mi bó ṣe wọlé mi báyìí ẹ̀mẹ́ta lọ́lọ́pàá wọlé láàrin ọ̀sẹ̀ méjì àti Tósìn o àti Ṣọlá o àti Jùmọ̀kẹ́ o gbogbo bá wọn ṣe ń pe ọlọ́pàá wọn máa da gbogbo lérú ni kọ́lọ́pàá ṣàlè wálé torí pé wọ́n ti gba contract ọlọ́pàá eh, pásítọ̀ tó tẹ̀lé wọn wá tèmi ṣe visa fún gbà yẹn tó jọmọṣẹ́ Hmm. tó jẹ́ ọmọọṣẹ́ àánú òjò ó wà náà àwọn tó fún wọn ní iṣẹ́ yẹn ṣó ti yé yín ẹ mọ̀ kan tó máa ń sọ fọ́lọ́pàá wọ́n máa sọ fọ́lọ́pàá pé àwọn ò mọbi táwa ti rówó pé definitely pé a máa jẹ́ froster ọjọ́ kan mo sọ fún yín rí pé Tósìn ó ti sọ lójú mi rí ẹ̀mí ó ti sọ rí tó sọ pé ẹ ṣojú àwọn fọ́ ni tẹ́mi bá pe ọlọ́pàá fóun ẹ òun máa òṣè ojú òun náà fọ́ ni mo ní ojú ẹ̀ fọ́ báwo ni ibi tẹ́ ẹ ti rówó ẹ ti ọ̀nà sáà ọmọ màmá àwọn ọmọ màmá mi ni wọ́n o èmi mo kó gbogbo wọn travel o wọ́n pe ọlọ́pàá fún bàbá ọmọ mi thank God nígbà nígbà tó ń dé tó ń béèrè pé where do you work ìyẹn wá ní i'm an accountant i practice that i mean practitioner ṣe ti understand wọ́n béèrè practice number wọ́n béèrè office ẹ̀ wọ́n béèrè everything many times lọ́lọ́pàá wá ọ́fíìsì wa àwọn family mi yẹn ni wọ́n kọ́kọ́ lò but pastor àná òjò mọ̀ nípa ọ̀rọ̀ tí mo ṣe ń sọ yìí pásọ̀ àná òjò mọ̀ nípa ẹ̀ ṣó ti yé torí pé ọjọ́ tí àwọn tó sì máa wọlé àti gbogbo wọn yẹn àwọn méje tó wọlé pásítọ̀ gift tó jẹ́ ọmọọṣẹ́ àná òjò ó wà nínú lára wọn tèmi ni mo kàn ra tíkẹ́ẹ̀tì fún pé kó wá bàbá bless shop ta fẹ́ ṣẹ̀ṣẹ̀ open one shop kan báyìí ṣó ti yé yín mẹ́rin ní ìmọ̀ ọ̀pọ̀ ogun bó ṣe wọlé mi náà jẹ́ tí bá ti ń sọ̀rọ̀ báyìí lá mọ́ mi lámàkúrò ọmọ mi lámàkúrò ọmọ mi lámàkúrò ọmọ mi lámàkúrò ọmọ mi lámàkúrò ọmọ mi lámàkúrò ọmọ mi èmi mo mọ̀ rí o kò mọ̀ bàbá ọmọ mi rí o èmi mo mọ̀ rí o a máa sọ pé if this man don't marry who is going to marry you àánú òjò ò ní jèrè gbogbo àwọn pásítọ̀ àtàwọn alágbára ayé tó sọ̀pọ̀tì ọlọ́run máa túbọ̀ wọ́n ní láṣìírí àṣìyàn ò ní bò bó ti ń torí gbà yẹn a máa máa respect wọn pé wọ́n jẹ́ pastor in fact tó bá pè gbà yẹn ó yẹ kí n ti nà wọ́n ọlọ́run lẹ́nu màrí gbọ́ tó yẹ pé mo ní òye àti pé gbogbo nǹkan tó ṣe tó bá yé mi tí mo mọ̀ pé ogun ni wọ́n ń gbà yẹn mo máa ń lálàá ọlọ́run máa ń fìràn wọ̀n mi màá rí wọn pé mo lálàá níjọ́ yẹn pé wọ́n ṣe wọlé lọ́jọ́ kìgbà mo kàn lálàá pé mo kó ejò mo lọ fi owó mi mo lọ fi ṣáta ejò wọlé ìkan nínú ejò yẹn wá dúdú mínímíní ó ga bí pásọ yẹn náà dẹ̀ ṣe rí nìyẹn pásọ gift ó dúdú báyìí ó ga ó straight bí mo ṣe lálàá ní pé mo máa fowó kó èjì wọlé mu ni àgbà ah, tó máa di láàárọ̀ tá a máa ṣe morning devotion wọ́n yóò kó sí sílé mo bá jáde mo ní excuse me mo ní all you guys came yesterday and I have a dream overnight that I I paid I used my money to to sponsor snake you know to sponsor snake to my to my house wọn ò sọ̀rọ̀ gbogbo ọkàn wọn dákẹ́ ni wọn ò sọ̀rọ̀ nobody talking none of them kò sí reply fún mi mi ò mọ̀ pé ibi tó ogun ti bẹ̀rẹ̀ nìyẹn bí mo ṣe wá délé báyìí bó ṣe dé báyìí kò ju bí how many days bí baba Bukola náà ṣe sọ fún mi nìyẹn pé kémi wá lọ gbàdúrà lórí òkè after some time bóyá pé ṣé gift ti lọ ń gbà yẹn gift ti lọ mo wá bẹ̀rẹ̀ sí ń làlà oríṣiríṣi kí n làlà bíi pé plane crash bàbá mo bẹ̀rẹ̀ sí ń ṣe yamayama ọlọ́run ló mọ nǹkan tó ti sọ fún un my daughter my son is not addicted to drug my sister ló wà addicted kò dẹ̀ sí tó kàn mí ebá kú kí drug pa kò sí tó kàn mí ok mm-hmm. so àǹtí mi ló wà into drug ìkánú ẹ̀dẹ̀ ni i don't. please uh, i'm listening to me please you are distracting me. this my brothers and sister wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n misbehave oríṣiríṣi nǹkan máa ṣẹlẹ̀ o oríṣiríṣi nǹkan máa ṣẹlẹ̀ o oríṣiríṣi nǹkan máa ṣẹlẹ̀ o. up till now kí ló dé tí wọ́n investigate àánú òjò nínú ṣọ́ọ̀ṣì àánú òjò a lot of ladies are there tí wọ́n so mọ́lẹ̀ títí di èyí tí ò má rè àwọn èèyàn tó bá dẹ̀ ti wò báyìí ló máa pa ó ní ọmọ yíbò kan tó ń ṣe ìbájẹ́lìsì ní ṣọ́ọ̀ṣẹ̀ wọ́n kò dédé kú ni ó máa ń fèèyàn ṣe tutù àánú òjò wọn ò bá orúkọ ẹ̀ jẹ́ haúsá kan náà wà lẹ́nu géètì ẹ̀ kí lórúkọ haúsá yẹn dédé ń gbà kan báyìí náà ó dédé kú ni kò dẹ̀ àwọn yẹn kò sẹ́ni tó máa bí akọ̀délé lọ gbé wá máa ṣe bí ìbónà ìsìn but the funny thing is that all this one they cannot do anything so much like that although they are influencers wọ́n ga gan nínú ayé àwọn evil principalities yìí Tobago bá gbọ́ àwọn alága níbi òkùnkùn ayé àwọn ní tọ́jú àwọn bá kò sí ìbápẹ̀rẹ̀ ìpásọ̀ ìbápẹ̀rẹ̀ àláfà tó bá ti jẹ́ evil ló ń ṣe tó dẹ̀ ga níbi òkùnkùn they are connected i tell you Boni Boni bó ní àánú òjò mọ̀ wo ni o but ó possible ǹjọ́ yẹn tí mi ò bá gbé pásọ̀ yẹn kan jọjọ wọlé pẹ̀lú àwọn fámìlì mi ó possible kí ogun yẹn má le tó yìí ṣé mo pupa yẹn àánú òjò sì máa máa bá mi ṣeré àì máa bá mi sọ torí pa tó ti ń sọ táìtì àtọ́fìrì fúngbà yẹn kò dẹ̀ sọ fún mi pé òun fara ni wá kò dẹ̀ sọ fún mi pé òun wá ibi fún wa ó dẹ̀ lo gbogbo àwọn fámìlì mi ọdún fámìlì mi náà níkà tẹ́lẹ̀ o irọ́ ò dáa irọ́ kò dáa ó wá dàbí pé kàrà rán bọ́ǹbù ni ó dàbí kíkí àràrùn bọ́ǹbù lọ́wọ́ ni kí mọ́mì mi fúnra rẹ̀ kó máa fẹnu ẹ̀ bà jẹ́ tó bá rí ọkùnrin pẹ̀lú mi àbóbìnrin pẹ̀lú mi báyìí ó máa make pé òun gbà lọ́wọ́ mi now let me tell you one story àǹtí kan wà àǹtí níkẹ́ ló ń jẹ́ àǹtí níkẹ́ yìí nígbà tí mo ní trouble ni mo mọ̀ rí mi ì mọ̀ wọ́n tẹ́lẹ̀ wọ́n ń pè ní níkẹyìn náà kẹ̀dẹ̀rẹ́ ẹni tí gbogbo ayé mọ̀ ni in àwọn olórin mọ̀ ó popular gan ọkọ ẹ̀ náà dẹ̀ tún popular ń bàdàn ó bímọ fún Ganiu Kaska àti Nike ìyá ìyá Ibrahim ìyá Ibrahim yìí nítorí pé pásítọ̀ kan ló jọjọ ẹni tẹ́ ń flag iṣó yìí ikú burúkú lẹ máa kú ọmọ ò ní pé sí lọ́wọ́ lọ́jọ́ alẹ́ inú yóò ní dùn ọkàn yóò ní balẹ̀ ẹ ní ṣoríire lágbára Kristi gbogbo ẹni flag ṣò yìí ikú burúkú lẹ máa kú ẹ ní pẹ́ kú ẹ̀mí yóò ní gùn ọ̀run á jẹ okùn ẹ̀mí yín ọlọ́run á ṣe yín jàtijàti á yamayama bó máa jẹ́ nìyẹn ní tó bá ti kànràn lè rán máa sọ ní tó kàn mí ni mò ń sọ o lè ní kémi máa pèrò sí àwọn sítórì tí tí ò kàn mí àwọn nǹkan tó kàn mí ni torí èmi fẹ́ kógun ayé ọmọ mi ṣẹ́ mo dẹ̀ fẹ́ kógun ayé mi ṣẹ́ ẹni tó bá dẹ̀ ń gbógun tì ní mo fẹ́ rẹ́yìn ẹ̀ and that's why i'm telling story because téèyàn ò bá ṣàlàyé ogun tó bá ń jà nígbà mìíràn àwọn èèyàn ò ní mọ nǹkan téèyàn ń sọ àti níkẹyìn ìgbà táwọn four square àwọn four square náà help ẹ kó tó tún wá backslide ìgbà yẹn wọ́n gbà wọ́n as a secretary ó mọ̀ nípa typing àti kíní kan báyìí wọ́n gbà wọ́n as a typist ní Foursquare wọ́n ṣiṣẹ́ ní department kan ní first square ní alágo méjì wọ́n wá use mọ́ mi kọ́ má use mi mọ́ mi mọ́ torí mà tó ń ṣẹ̀ṣẹ̀ jáde yẹn ṣé mo pé torí pé èmi máa ń lọ sí first square first square help wọn ó help èmi náà èmi dẹ̀ ti ọjà èmi ń ta oúnjẹ so wọ́n máa wá sọ́dọ̀ mi wọ́n ní ọmọ mẹ́ta ọkùnrin wọ́n máa wá gba oúnjẹ lọ́dọ̀ mi bí inú ilé wa ṣe há tó yẹn wọ́n máa tún ṣe aṣá máa há a máa sùn síbẹ̀ tí gbogbo máa sùn bíi sandin níbẹ̀ yẹn àwọn bọ́ìsì yẹn àwọn méjì ló máa wá kì í ṣàwọn mẹ́ta kékeré yẹn ò kì í wá Ibrahim gba Ibrahim ti dàgbà sí ní ìyóò tí ẹ̀ lè dààmú tó á dàbí mọ̀ṣá. aṣáà gbóúnjẹ gbà tí tó sì náà wá ti ń lọ sí gbógi tó ti ṣe tán sọ́dọ̀ ó ń lọ sí gbóbì gbóbì yẹn ilé wọn ni wọ́n wá ń dé sí ní ilé wọn a máa wò pé zẹ̀dọ̀ kọ́mẹ́tì ọ̀bálẹ́ndé àwọn náà ń gbé ní ọjọ́ta tó sì máa lọ sí ọjọ́ta lọ sùn síbẹ̀ torí pé òun àti bíi òòpù yẹn lẹ́gbẹ́ òun àti òòpù lẹ́gbẹ́ wọ́n máa ṣàǹṣe dáadáa fún wọn bèbí náà gbà mí màá lọ sọ́jọ́ tàyẹn màá lọ àṣà lọ bá wọn ṣe àwọn àti náà máa wá sọ́dọ̀ mi. so suddenly mú mi kàn mi ò mọ bóyá wọn lọ múlẹ̀ ni o bóyá wọn gbé wọn jáde ni o wọn ò mọ wọn rí èmi mú wọn rí o àǹtí yẹn tó bá fẹ́ lọ ṣọ́ọ̀ṣì ńgbà yẹn kó máa wá gbàṣọ lọ́wọ́ mi kó máa wá gbàṣọ mọ́ àwa gba fìlà mo like heart gan àwa gba heart lọ́wọ́ mi alóhùn lọ ṣọ́ọ̀ṣì báyìí mo ti wá change church ẹ̀kọ́ kan ní máa ń lọ sí first cup máa ń lọ sí CAC àwa gba fìlà lọ́wọ́ mo ṣáà notice wípé ká má close mọ́ òun àti mọ́mí mi kàn déédéé close ni bọ́n ṣe close yẹn báyìí ó kàn bẹ̀rẹ̀ sí ní dojú ìjà kọ mí ni mọ́mí ti ń ṣe tipẹ́ ó dojú ìjà kọ mí débi pé a máa sọ fún mi pé tí ọ̀tá mi bá kú òun máa ṣe ẹ̀gbọ́n fáwọn àbúrò mi kí la fà kí la gbé kí la jù ó wá káṣọ lọ́dọ̀ mi ní ọjọ́ kan ó wá ní wọ́n pàtíkúlà fìlà kan báyìí àtàwọn sẹ́ẹ̀tọ̀ fìkan báyìí kò wá kó fún mi wá béèrè lọ́wọ́ ẹ̀ bó ṣe sọ dìjà nìyẹn mi ìfẹ́ yẹ̀yẹ́ wọn torí ẹni tó bá ti kú wọn kì í yẹ̀yẹ́ mo dẹ̀ mú nǹkan tó gbé wọn lọ sínú ọgbà ń bẹ̀ wọ́n mẹ́ẹ̀ wọ́n mú wọn fún rọ́bìrì pẹ̀lú àwọn ọkùnrin ṣe ti wọn sàn bí mo ṣe mọ̀ wọ́n nìyẹn pọ̀ táwọn èèyàn bá rí mi ti máa ń pe àtìmí àtìmí máa kó tán mọ́ mi o mi ò ṣe ọmọ mi ò ṣe ọmọ ọ̀fà ọmọ ọ̀fà ni wọ́n ṣe ti yẹ yín. ó wá pèrè kan fún mi pé ṣé mo mọ nǹkan tí wọ́n mọ̀ fún wa mo ní mọ́ bẹ́ẹ̀ ni ó lò máa ṣó mi máa dádọ́ mọ̀ àǹtí yẹn náà lẹ́yìn <laughs> eh, lẹ́yìn tó kọ́ ti sórí yẹn ṣọ́ọ̀tì ìgbà tí mọ́mì mi lé mi kúrò ní ọbalẹ́ni tó ń gba ṣọ́ọ̀bù yẹn lọ́wọ́ mi òun sì máa ń lọbẹ̀ ó wá close pẹ̀lú mọ́mì mi báyìí òun àti tọ́pẹ́ èmi àti òwá sọ̀rọ̀ mọ́ tọ́pẹ́ máa lọ lé ẹ̀ tọ́pẹ́ yẹn àti ilẹ̀ ni mọ́mì ti máa dé èṣù lẹ́yìn méjì bí pé kó ń gba nǹkan lọ́mì kan fẹ́ gbé fún tọ́pẹ́ tọ́pẹ́ máa lọ lé ẹ̀ wọ́n máa sọ oríṣiríṣi fún mi mi ì sọ nǹkan kan mo ṣáà ń gbàdúrà mi lọ mo ti gbàgbé wọn nìyẹn mo ti move on wọ́n dì pẹ̀lú mi ò kì í ṣe rẹ̀ o <laughs> débi wípé màmá mi tọ́pẹ́ gbogbo wọn yẹn wọ́n jọ gángọ̀ nígbà tí tọ́pẹ́ máa ṣe freedom wọ́n kó ọlọ́pàá síbẹ̀ báyìí pé tèmi bá yọjú kí ọlọ́pàá gbé mi lókòrò tì mí mọ́lẹ̀ tí ò bá dẹ̀ jẹ́ orí ọ̀fẹ́ mi ọlẹ́ ọlọ́run àti mi gbogbo nǹkan tó ń jẹ́ wọn ọlọ́run wọn nílé jẹ́ àti yẹn wá lọ after some time ìwádìí mọ nǹkan tó dìjà láàrin àwọn àti yẹn náà àti yẹn ṣàwà depart àwọn náà wá lọ èmi náà ò rí wọn mọ́ bàtà àti yẹn wá padà wá lówó ó wá wọn àmì káàkiri àti yẹn ti wá lọ dààmú ó ti wá lọ ń ṣiṣẹ́ burúkú ṣé rí tí àwọn èèyàn bá ń ṣèkà fún ìgbà mi ìkànnì wọn máa náwọn ń ṣe fún ẹ wọn ò dẹ̀ nímọ̀ pòrè ni wọ́n ṣe fún ẹ ṣé àmọ́ pé lórí Facebook ń sìn wọ́n ṣe ń pín owó wọn ò lè pín owó tán fi ń pààyàn owó kíkúpin ṣé wọn kó wọn pín lọ́dọ̀ mi ẹ̀yọ́ ṣé wọn kó wọn ní separate mi wọ́n ń yọ mí sẹ́yìn wọ́n sọ pé wọn ò fẹ́ wọn ò láìkí ẹ wọn ò dẹ̀mí gba tí ìṣòro máa máa dé tí kú bá máa bẹ̀rẹ̀ sí gbé wọn pa kò ní dọ́dọ̀ mi torí mi bá wọn jẹ́ ń bẹ̀ mi ì jẹ́ gbì mi ì lè wú so ìgbà tó ti wá lọ darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ tó máa ń gbé ó máa ń ṣe iṣẹ́ burúkú ṣọjà ló bá dé sótúmọ̀ àdàwọ̀ sọ́dọ̀ màmá mi màmá mi ò wá dá wọn dáadáa àwọn ló sọ fún mi o ó ti wá funfun ó dàbí òyìnbó wọn lọ́jọ́ náà wọ́n kàn dé ni ló bá lóun ń béèrè mi kó má wàá béèrè mi mọ́ o mo ní mi ò wọ́n mi ní òun màdírẹ́sì mi wọ́n dẹ̀ màdírẹ́sì mi torí nígbà yẹn ṣe mọ̀ pé ó ti ṣe iṣẹ́ kan láti yà wá wọ́n ṣe iṣẹ́ kan láti fi yà wá gbogbo anybody tán bá rí pẹ̀lú mi àtọbìnrin àtọkùnrin àtọmọdé àtàgbà tán bá bìlí pé àìlè ah, ìdẹ́ lè ṣe láǹfààní wọn bìlí pé wọ́n ní connection àbólówó mọ́mì máa separate wa ni bóyá tọ́pẹ́dẹ̀ ló ń ṣe mi ò mọ̀ mo ṣàmọ̀ pé ó ṣàmọ̀ separate wa wọ́n máa wọ́n wá preach mọ́ mọ́mì àti tọ́pẹ́ yẹn wọ́n wá di ọ̀rẹ́ gan tẹ́pẹ́ ìwà máa wò pé ah kí ló ṣe torí ẹ̀ kò ń dùn mí mọ́ kò sí nǹkan téèyàn lè ṣe ń bí kò ń dùn mí ẹ máa kú tẹ́ ti yá ẹ máa kú ni kò ń ṣe because nígbà tó bá máa sọ̀kò tí bá sọ̀kò olúwa gbogbo àwọn tó jogun mọ́ mi tó dọ̀tẹ̀ mọ́ mi tí mi ò ṣe tí mo ṣoore fún tọ́lẹ̀ pé wọ́n jù mí lọ wọ́n lọ́gbọ́n ìkà wọ́n lọ́pọlọ kọ̀ǹpútà olúwa wọ́n ikú sáà ni wọn táwọn bá dẹ̀ ti rí pé ó ti ń gbàdúrà ikú yẹn ti ń bọ̀ báyìí wọ́n kàn máa tẹ orí yín sí i èwo ló kàn mí gbógun tì mí kò ṣòfò tọmọtọmọ kì í ṣe rọ gbógun tọmọ mi especially Adébùkọ́lá kò ṣòfò tilétilé mo kàn ń sọ ọ̀rọ̀ yìí fún yín kẹ́ ẹ bá lè mọ ní. ipe má ṣe burúkú fẹ́ni tó ṣe dáadáa fún ẹ don't listen to enemy because you just want to fight ọdọ àkàwọn òun ṣìpẹ́ nàró fight, bouquet o they don't tell people who have, who have those who have hunchback to stand right they can't because that place there is a hunchback they won't be able to stand right because there is nǹkan wà mbẹ ó ti yé wọn ṣìpẹ́ nàró five bouquet so tí n bá sọ tẹ́ ẹ bá gbọ́ yọ ohun kọ̀pọ̀ tí bọ̀ tó bá táwọn bá sọ pé ara lé mi kan ni ó sọ̀rọ̀ kò lè rí mi tì wọ́n rí mi wọ́n rí mi tán wọn ò dẹ̀ rí wọ́n dẹ̀ rí mi tì ẹgbọ́n mo máa ní ara ilé ẹ̀ ní kò lè rí tì àwọn ará ilé mi yẹn wọ́n rí mi tì wọn ò mọ ẹni tì ń pa mi ẹni tí wọ́n bá fẹ́ sọ yàtọ̀ sí èyí tí bá ti sọ fún ẹ tó bá jẹ́ story òótọ́ ni èyí tó bá ti sọ irọ́ ni to bring themselves down ni to bring themselves down ni wọ́n close máa ti yẹn pàtó wá yá àti yẹn wá àti yẹn padà wọ́n ọ̀já ó tó wá close máa ti yẹn bùnmi wa mọ wọ́n ti àti yẹn rí máa yẹn bóyá àti yẹn wá rò pé à ah, ìkàdẹ̀ ni woman yìí o and mọ́mì mi kọ̀ kò fún ládírẹ́sì ilé mi kò dẹ̀ fún fóònù ọ̀bà mi mi wà fóònù ọ̀bà wà bọ́tẹ́ mọ̀ kan tó ṣẹlẹ̀ lónìí tó bá jẹ́ pé ó fún ní fóònù ọ̀bà mi gbà yẹn wọ́n lè kà mí mọ́ àwọn iṣẹ́ burúkú tó ń ṣe kò fún fóònù ọ̀bà mi kò dẹ̀ ṣe pé kó ṣe láti má jẹ́ kí kí n má ní trouble no ó ṣe kí n má bàa ní láárí ni kẹ́ni yẹn kó má bàa connect mi kémi má bàa kí má bàa rí tà torí kò like mi mọ́mì mi ni kó máa gbọ́ wà lábẹ́ platform bí ṣe ń sọ̀rọ̀ bí ò bá dẹ̀ sí bí ó máa wà ń bẹ́ ó máa wò létà ilé àti yẹn lọ wọ́n wá sọ fún mi létà wọ́n ní ah, ó dùn mí torí gbogbo àyẹ̀mọ́ ń go through stress I don't have money I don't have job wọ́n ti gba abẹ̀yẹ lọ́wọ́ mi gbogbo àwọn ọlọ́pàá bí mo ṣe ní mo mọ ọlọ́pàá tó ń gbà yẹn anyone tó bá wá síbẹ̀ tó bá ṣe pé where is Bola where is your daughter mọ́mì máa bà mí jẹ́ fún wọn ni everybody tó lè ó máa make sure pé ó cut wọn away from me pátá mọ́mì mi ló kọ́kọ́ ṣe ṣàbọ̀ pé ìyẹn ń sin àánú òjò tó bá jẹ́ àánú òjò máa sọ pé àánú òjò ni ṣàbọ̀ pé àánú òjò ò bá wọn sí mẹ́ẹ̀ ó cut one. everybody ẹ mọ̀ kí ọmọ abáyàn ṣorogún mọ́mì mi tó bá rí mi pẹ̀lú aṣọ báwo lè ní wàdúrà aṣọ tó ní òun mà láṣọ tó ẹ o ẹ máa gbọ́ ṣé kọ́mọ mi láṣọ ń sìn kí wọ́n máa sọ pé sarah yóò láṣọ jù mí lọ ṣe bínú mi máa dùn ni kéèyàn dàgbà kọ́mọ ẹ̀ dà jù lọ wọ́n mi máa ní gbogbo ṣe ń ra a máa ṣe máa tẹ gbogbo ohun tó bá yà ṣe báyìí kò ní kò ní ba nínú a máa bá mi ṣòro ogún bíi pé ṣe lájọjọ ṣe ni mèmí àti ẹjọ fọkọ kan rí àbí mo ṣe mo wì ilé ẹ̀ níbì kan rí ẹni ẹ ṣàlọ ó wá di ní ọjọ́ kan ó bá ṣe wá pàdé èmi àti àǹtí yẹn á padà pàdé kó tó wá kú ká má pàdé mọ́ lórúkọ Jésù báwo mo ṣe rí o ó dà pé tú àǹtí kan ni ìyẹn ṣáà wọ́n ṣáà sọ̀rọ̀ fún mi bó tiẹ̀ lóun béèrè mi kankan báyìí ṣé wàá pè báyìí kí n má pè wọ́n mọ́ ah, wọ́n làwọn sì ń wá ẹ̀ ìgbà tí mo dẹ̀ bá wá rí yẹn ó ní problem nígbà tí mo ti wá tí mo ṣe wá ní connection ẹ mọ kan sọ pé ìgbà téèyàn bá wà láàyè tí nǹkan dáa fún kan ṣe ojú ẹ̀ kó lára ẹ̀ ìgbà tó bá ní problem a máa wá mi káàkiri bó ṣe wá mi kó má wá mi mọ́ ń gbà èmi mo padà tún wá help ẹ̀ òun ni mo sọ pé mo gbé lọ sí Ìjẹ̀bú Òde nígbà tó lóun ní problem tó fẹ́ yá owó tó fẹ́ ta lé ẹ̀ àmì tó fẹ́ ta àwọn mọ́tò ẹ̀ tí mo ní mo gbé lọ sọ́dọ̀ àgùrù kó lọ yá owó gbà yìí ó yẹ wọ́n pé ti ṣèkà fún mi lákọ̀ọ́kọ́ gbà tó wá tún ní problem ló wá padà tún rí mi boyfriend ẹ̀ tó nígbà tó jọmọ yíbo máa sọ pé ìyá Ibrahim ìyá Ibro anytime you get problem na you dey remember this girl all of you if this girl you you get money you know they remember this girl ọmọ Igbo yẹn ló máa sọ boyfriend they come wà you know they remember this girl anytime you get money all of you if get problem like this you will remember this girl. ẹ wá mọ nǹkan tí mo fẹ́ sọ ṣé ẹni tó ṣe lákọ̀ọ́kọ́ yẹn ibi tó fi sú mi lákọ̀ọ́kọ́ yẹn ó tún padà wá fi sú mi ègé ó ṣe kà bó tún ṣe òun náà bó ṣe rí àwọn kan tó bìlì pé àwọn ọ̀gá mi ẹ̀nà sàn ibi tí mo ti ń ra mọ́tò tí mo sọ fún pé ah, àwọn tó bá ti máa ń ra mọ́tò lọ́wọ́ wọn torí ẹnìkan náà ló introduce mi sí wọn ní ìmọ̀ àwọn náà rí kó tó introduce mi sí wàhálà ìtàlá ní ìmọ̀ bọ̀dá wálé rí from anywhere wọ́n kàn rí pé mo wà á dúró kí mo dẹ̀ máa ń lọ mo máa ń ra àkọ́ mo dẹ̀ wọ́n dẹ̀ mọ̀ mí ṣàbẹ̀ bẹ́ẹ̀ wọ́n ṣe ní kí n máa wọ́n dẹ̀ ní kán máa wọ́n kàn tiẹ̀ ṣe tọ́lọ́ mi lára kán ní kán fún mi pé kí àwọn ọmọọṣẹ́ wọn kan máa gbé mọ́tò fún mi tó mi bá ṣe ó ti tán mí ìmọ̀ wọn fọ ẹnìtì kò sí tó pa mí pọ̀ pẹ̀lú wọn pípẹ́ tí wọ́n sá. bá mú wọn dé àwọn náà bá tún táwọn èèyàn bá dé tó bá mú wọn débi kan wọn á grab gbogbo nǹkan tó bá ti rí tó bá ti dàbí opportunity báyìí they grab it ìwà máa ṣe ló ṣe dáadáa but táwọn èèyàn bá wà bẹ́yẹn nínú ayé irú èmi bọ́n ṣe ti ṣe fèmí ó yẹ kí n ti di ìkà olójú méjì ìka olóró gidi ó yẹ kí n ti di i know it i'm not ó gbà ó wá padà ṣe ìka burúkú fún mi ẹni mo sọ yìí ó tún set me up. èmi ṣe dáadáa fún o ó tún wá padà set me up ọlọ́run ni ò pa mí sí Ghana Ghana yẹn ọlọ́run ni ò pa mí síbẹ̀ pé mo máa dé Ghana láyé mi owó tó kù lọ́wọ́ ẹgbà tó ń fẹ́ fún mi lówó wá ní pé kí n wá bá àwọn Ghana pò máa fún mi mo fi ìyókù ó tún dọjọ́ mi ṣé mo pé mo fo gbogbo story ìjẹ̀bú-òde mo ti sọ́rí o mo fo bí mo ṣe gbé lọ́dọ̀ àgòrò mo sọ bí mo ṣe help ẹ̀ tí mo save gbogbo mọ́tò ẹ̀ ṣé mo pé mo sọ bọ́ ṣé mo pé bó ṣe ti ń treat mi nígbà tó ti mọ̀ tó ti ṣe bẹ́ẹ̀ because àwọn family mi bó ṣe ń treat mi nìyẹn wọ́n dẹ̀ treat mi bẹ́ẹ̀ ó dẹ̀ ní support when they treat me bad tó bá fẹ́ ní support àwọn family mi ìwọ kan treat me bad you get hundred percent of my, my family support. you want to get my support, my family support, treat me good. I mean, treat me bad. They will support you 100%. At the end of everything. Mo kàn forúkọ bọ̀ àti ìláṣìírí ni. Ìfraud mi yamayama, ìṣèkà fún mi játijàti. Story Paul, Àǹtí yẹn ló máa jẹ́ káwọn ẹlòmíì tó mọ̀ mí náà máa fẹ́ máa forúkọ burúkú pè mí mi ì dẹ̀ mọ́ rí ìgbà tí mo ní problem yẹn ni mo mọ̀ ọ̀rọ̀ tí mò ń sọ yẹn sí ìyá Ibrahim ọmọ ọmọ Ọ̀fà ni in fact mi ìfẹ́ sọ̀rọ̀ deeply ni bọ́ tó fẹ́ ọmọ ìbàdàn ìyá ibrahim yẹn náà fi ṣí tribunal ìbàdàn òun àtàwọn gúrùpù wọn gbà yẹn lọ́hùn ṣe ti yẹn bẹ́ẹ̀ wọ́n wà involve nínú iṣẹ́ burúkú burúkú burúkú wọ́n gbé wọn ságodi gbàtàn rí pé wọ́n àwọn wọ́n ṣàwà transfer wọn lọ sékòó so nígbà tí wọ́n tí mo ní problem ní ọjọ́ yẹn nígbà yẹn lọ́hùn tí mo lò four good years ní àtìmọ́lé ibẹ̀ mo ti mọ̀ òun ló máa ń so oúnjẹ fún wọn nínú female prison ní eh, ní kirikiri yẹn female prison òun ló lórí àwọn tó òun ló so oúnjẹ fún wọn òun àti lady ti kú ṣé ti yẹn ó dájú tó jẹ́ pé nígbà yẹn tán bá fún wa ní oúnjẹ tán bá fún èmi lóúnjẹ ṣé mo mi ò ní fíìsì tó ń jẹ tó ń sè bẹ́ẹ̀ ni màá jẹ tán bá fún mi ṣé mo kó tó bá tutù tó bá sọ pé ẹ̀jọ̀ bóyá mo ń gbàwẹ̀ kan bá mi wọ́ ọ̀mọ̀ nígbà tó bá tutù pé máa gbé sẹ́gbẹ̀ẹ́ nọ́mbà kan ó máa dànù ni afẹsẹ̀ gba kò ní jẹ́ kí mi wọ ọbẹ̀ láti lè wọ́ ọmọ oúnjẹ so ńgbà tí mo wá jáde tí mo wá ní breakthrough kò ń ṣẹni tó yẹ kó wá sọ́dọ̀ mi rárá láti wá máa jẹun abẹ́ni tó yẹ kí n fún lówó àbí ẹni tó yẹ kí n tọ́jú abẹ́ni tó yẹ kí n ṣe dáadáa fún. ọdún ó wá ayé ńgbà tó yá o ó darapọ̀ mọ́ àwọn tó lágbára gan nínú ayé ó di àwọn tó máa ń gbé egbògi olóró tó máa lọ tó máa ń bọ̀ during that time tó fi ń ṣiṣẹ́ yẹn ló ń wá mi káàkiri ṣé ti ṣe mẹ́ mú mi kẹ̀dẹ̀rẹ́ ó jẹ́ kí ó fẹ́ kí tọ́pẹ́ súnmọ́ ìtàn ìdẹ́sàmọ̀tì mi ló wá káàkiri ọ̀dì tó ń mu tó ti wá ní problem tó dá padà láti ìlú kan gbà ló ló ṣẹ̀ wá nọ́mbà mi tó nídìí owó seriously èmi bí mi ṣe lówó yẹn ni mo rescue ẹ̀gbọ́n ẹ̀ tó ní ẹ̀ tóun bá ti gbọ́ owó tóun bá ti lówó òun ti kọjá ara wa láti Korea òun ti lọ ṣe lace tóun bá ti gba lace òun ní Korea báyìí ó ṣí ṣọ́ọ̀bù sí ọgbà pé òun máa kọ́ṣọ́ fún mi kankan bẹ́ẹ̀ àlọ́lárí àràbọ̀ ẹ̀ mo tún ọ̀tún dúró mo tún jẹ gbèsè lórí ẹ̀ ní tó fojú mi rí kí n tó wá gbọ́ story yẹn gùn o bọ̀tí tí mo fẹ́ sọ rẹ̀ àti tí mo sọ yóò ṣe ìka gan o bọ̀tò wa àti mọ́mì mi wọ́n ṣe kọ́kọ́ rí rèé ní bìgínì mọ́mì mi ò mọ̀ rí o àwọn ṣọ́ọ̀ṣì náà ló jẹ́ kí n nígbà tí mo ti jáde nígbà tó wá rí lè torí wọ́n ti fi mílẹ̀ kó tó di pé wọ́n fòun sílẹ̀ so ìgbà tó ń filẹ̀ torí àǹtí yẹn <laughs> àwọn èèyàn fẹ́ kí n deep into the story because ó máa mi lẹ́rí pé mo kàn kọ́ tiẹ̀ torí ó máa bá àwọn èèyàn gan-an ẹ̀rí tí n bá sọ̀rọ̀ wúmà yẹn àwọn èèyàn pàtàkì pàtàkì pàtàkì pàtàkì pàtàkì pàtàkì nígbà tó ń jalè wọ́n wà ní surroundings ẹ̀ tó jẹ́ ọmọ Ìbàdàn yẹn ó ti yé nígbà tó tún kúrò nínú problem tó tún wá di ẹni tó tún gbégbó ìgbéwò lóró àwọn èèyàn ńlá ńlá ńlá ńlá ńlá in fact ìyá kan báyìí olókìkí kan báyìí ni ìgbà tí ìyá ẹ̀ kú òun ló ṣòkú ẹ̀ wàásù ìdẹ̀ ló kọrin kúlà ńlá ńlá báyìí tó máa ń bí trọlí táyà tó máa ń kọ́ láti amẹ́ríkà yẹn ló há níjọ́ náà lọ́hùn àwọn tírélà ní kan báyìí tó dàbí kìíní àti yẹn at the end of every gbogbo gbà tó bá ti ní problem gbogbo wa yẹn a máa lóun máa dín pẹ̀lú mi kó mi rí sísè rí bó ṣe wà yẹn tó tó tó ní problem yẹn owó mi wà lọ́wọ́ ẹ̀ tó fi kú mo kàn déédéé gbọ́ ni pé ó sì kí o ó kú sílé alágbo àbílé babaláwo ní òmù ẹlẹ́ni nígbà tó kú ní ọjọ́ keje a week later ọmọ ẹ̀ kú. má ṣe burúkú o má ṣe bí o téèyàn bá ṣèkà fún ẹ má rí mi bí ọ̀dẹ̀ bí mo ṣe ń ṣe yìí o bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ṣe rí pé mo kóòtì mo kàn kóòdù ọ̀rọ̀ yẹn ni o because mi ìfẹ́ ṣe èèyàn púpọ̀ ọ̀rọ̀ tí story ti mo so fun. fún kì í story ati ti mo so sọ yẹn mo kàn kọ́ tiẹ̀ ní short short short nígbà tó wá rí mi tó sọ fún pé à ah, òun ní ìdìbò òun ní problem òun wábi tó òun fẹ́ ta gbogbo àwọn mọ́tò òun yìí wọ́n sọ pé mo mọ àwọn tó ń ta mọ́tò bó ṣe wá wò ó ní à ah, ṣé mọ́tò yẹn ṣé wù yín láti tà tẹ́lẹ̀ ó ní kó mú dẹ sọ fún àgòrò àgòrò ní à ah, nígbà tó rí mọ́tò yẹn ó ní kó má ta kó má ya lówó wọ́n máa gbé lọ bí wọ́n máa ti ya lówó wá kàn fún ní interest ní torí bó tó bá tà ń sìn ìràkúrà làwọn máa rà tó bá dẹ̀ fẹ́ rà pé kò ní rí rà kù ó lè má lè rà padà mọ́ pé bọ̀tí kó sáré lọ́wọ́ ṣe nǹkan tó fẹ́ ṣe àṣàgòrò náà bó ṣe rà yẹn bó náà ṣe gba mọ́tò yẹn náà òun náà fẹ́ rà ni systematically bọ̀ kò ní fẹ́ rà iye tábàlà fẹ́ tàǹgbà yẹn kò tí ẹni ẹ máa ló ń fẹ́ tàǹgbà yẹn kò ní lè rà bẹ́ẹ̀ ah what a wicked world anyway gbogbo oore tí mo ṣe fún àǹtí yẹn pátápátá ló forfeit ibi tó le dé mo introduce ẹ̀ sí principal school government college mo pè ní ọbájìmí ó wà lára àwọn tó bá mi gba mọ́tò yẹn nígbà tí yọ àgbò fẹ́ option mọ́tò ẹ̀ ó wà lára àwọn tó bá mi gbà mo ṣe ń sọ àǹtí mi ni àǹtí mi ni she is not my auntie àǹtí mi ni máa ń pè kì í ṣe ẹ̀gbọ́n mi kì í ṣe ẹbí mi kì í ṣe ará mi kò ṣeré kan fún mi èmi mo ṣe fún mi ìdẹ̀ kì í túyàn láṣọ ohun tí mo rí pé everybody wọ́n fẹ́ máa fa aṣọ ògùn ara wọn ya kán máa fi èmi ọ̀tá mi wọ́lẹ̀ kán máa fẹ́ pé àwọn ní nǹkan tí wọ́n jẹ́ èmi lọ́lọ́ọ̀ máa lò fún wọn wọ́n máa fẹ́ ṣe bíi pé àwọn lọ̀gá mi wọ́n máa fẹ́ ṣe bíi pé mi ò jẹ́ nǹkan kan wọn ò dẹ̀ ní nǹkan kan tó ti ṣe fún mi lọ́jọ́ tí mo ti tí rìn tí mo ti tí mo ti mọ̀ wọ́n rí. mo yin tó dùn sẹ́ńgbà tí wọ́n fẹ́ pé ìkan nínú mọ́tò yẹn tó tóbi ńgbà yẹn sísù mọ́tò ọkọ̀ máa jíìpù ńgbà yẹn níbo tí kò mọ̀ ń sìn pé kọ́ má bà option ẹ̀ kí àgùrú bàbà rà nírakùrà má nà ọ bá jí mi ẹ̀mí ní kó bá mi gbà. ìgbà tó dé ó ní kí n lọ bá àwọn sọ fáwọn tó gba mọ́tò yẹn kan kó sílẹ̀ mo ní wọn ò tí ì lè kó sílẹ̀ tẹ́ ẹ̀ bá sanwó bọ̀ tẹ mọ́tò yẹn ẹ máa gbà tẹ́ bá ti fún wọn lówó wọn torí tí àǹtí yẹn náà bá gba mọ́tò yẹn kò ní wá mọ́tò rámúrò bàrà ní wọ́n tẹ́lẹ̀ ẹ ti gbọ́ rí àǹtí yẹn ọmọ <laughs> gbogbo àwọn boyfriend àtẹni tó bímọ fún náà jọjọ mú wọn àmúrò bà náà mú wọn fún àwọn náà fi shitrap náà ìbàdàn tán náà fún wọn ní kíníkan years forty seven years àbí fifty seven years kíníkan years kíníkan years wọ́n pọ̀ o kì í fẹ́ sọ jù bẹ́ẹ̀ lọ pẹ̀lú àwọn ọmọ group of ọmọ ìbàdàn kan níbi tó lè gbé ń jàre ní nǹkan ṣe rí ní orílẹ̀-èdè wa nàìjíríà a lot of atrocities there ká fi sẹ́nu dákẹ́ ni. ó wá bínú létà òun àti ọbájìmí wọn máa wọn di báyìí wọn kan tó ṣàwà lánàá torí kó dẹ sí tó kàn mí torí nígbà tó ti di pé nígbà yẹn tó sọ pé òun ṣàfẹ́ gba mọ́tò fẹ́ gba mọ́tò mi ì lè àwọn pípù yẹn wọn ò ní gbélẹ̀ láì bíi pé wọ́n gbowó wọn báwo ni wọ́n ṣe máa gbélẹ̀ ẹ ó wá bínú sí mi pé wọn ò gbélẹ̀ mo dẹ̀ mo fún nọ́mbà ọba jí mi mo fún nọ́mbà ọba jí mi normally kò yẹ kí n fún ṣùgbọ́n kó ń gbà tó ń trọ́bù mi bẹ́ẹ̀ ń gbà mo fún nọ́mbà ọba jí mi so no be today they don dey wage war against our life ìyá Ibrahim amúrọ̀bà ló gbé dẹ́wọ̀n kì í ṣe pé wọ́n sọ fún àwọn ọkọ tí wọ́n ń fẹ́ olè ní wọ́n mú pẹ̀lú àwọn olè amúrọ̀bà lójú gun point nìbàdàn ń gbà yẹn àwọn náà fi ṣí travel náà ìbàdàn ìgbà tó kú tí wọ́n ní ìyá màmá àtìlé kan ìyálé kan tí wọ́n ní màmá wọn kú mi nǹkan fẹ́ sọ̀rọ̀ ni because I will be going deeper I don't want to go deeper and I don't want to mention names wọ́n máa sọ pé tó bọ́lá yẹn máa ń purọ́ gan òun ló lọ ṣòkú wọ́n ní wọ́n mú àti ìyá àtìlé tó ń gbà yẹn àti yẹn náà kì í mi ò mọ wọn from anywhere yàtọ̀ sí tá a bá wá lọ sí Èkó tí n lọ sí Lagos Island mo lọ ra aṣọ lọ́jọ́ àtìlé tó ń jẹ́ kan woman yẹn làwọn kan tó mọ̀ mí lọ́dọ̀ ìyá Ibrahim kan máa rí mọ́ ah àbúrò ìyá Ibrahim náà wá ń sọ fún pé àbúrò lè yẹn nìyẹn òun lèmi ò máa ń ṣàbúrò ẹ̀ bọ́ ṣe mọ̀ pé ìyá Ibrahim wọn fòkú wá láàyè ṣe mọ̀ pé ó ga òun náà dúdú ó dẹ̀ ní kíní à ah, máa tán màmá mi wá láti Kogi èmi ọmọ ọ̀kà rẹ̀ òun ọmọ ọ̀fà ọlọ́fàmọ̀jọ̀ ọkọ àwọn tó tó fẹ́ẹ́ ó fẹ́ ó fẹ́ lára òfà ó tún fẹ́ màdàn ẹjọ́ báwo la ṣe tán but èmi ò sọ fáwọn èèyàn rí pé tí bá rí lè náà àǹtí mi o àǹtí mi bẹ́ẹ̀ náà ọmọ Cameroon àtàn rí gbogbo wọn mo kàn pọ́n wọn lé ni I don't know them but when they have problem like that they come to me people be saying like they àwọn ló help ẹ nígbà yẹn tó gbèdìde mo náà ti help mi wọn máa help mi torí àwọn èèyàn kàn mọ nǹkan kan kàn máa sọ èmi yìí lọ́lọ́run lò fún wọn láti help wọn help mẹ́rin up till now báwọn èèyàn ṣe ń gba help lórí bíbá yìí tí ọlọ́run ò bá kúkú yọ mí nínú ẹ̀ báyìí kò sẹ́ni tó fẹ́ yọ ọlọ́run gbọ́ àwádẹ la máa ń ṣe help fún mi wọn máa ṣe help fún mi ṣùgbọ́n nígbà mìíràn mo máa ń wò pé àwọn fi ṣe mí ni ṣùgbọ́n ọlọ́run gbà mí a máa fi kó mi yọ nínú wàhálà àti ìdààmú ni torí nígbà tó bá fẹ́ calculate wọn tó fẹ́ máa kà wọ́n gbà yẹn wọ́n máa kà mí mọ́ tó bá yẹ pé wọ́n lè help mi wọ́n máa help mi ọlọ́run nìkan màá ló máa help mi bí mo ṣe rìn lọ́dọ̀ àwọn pásítọ̀ tó pásítọ̀ ò fún mi ní ìdílé pásítọ̀ rí gan kó fún mi lóúnjẹ ẹnìkan ṣe tó fún mi tó máa ní kán fún mi lówó mọ́tò ńgbà yẹn náà ní Olúkọ̀yà ẹ̀rí bí mo tẹ̀ ṣe ń praise wọn mo ti ń sọ̀rọ̀ wọn sí o ti pẹ́ kì í ṣe pé wọn ò yẹ pé wọ́n fún mi lówó pé kí n gba fifty kìíní kan àbí kí n gba ayé kan náà but wọ́n ń jà ẹ̀ mo ti bá ní mo ń wọ́wọ́ mọ́tò tí mi ti wá ṣọ́ọ̀ṣì wọ́n ní because you need you need money to you need to attend church tí wàá lè so lọ́mìn tó bá ti dé wọ́n ní ọba tó bá tẹ́ kán fún mi ní owó mọ́tò mi ì gbowó lọ́wọ́ èèyàn but all of them I always honour them honour them but do you know who backing the problem up? my mom and my siblings they back them anybody that want to fight me is like they are teaching people to maltreat me so those people ní ẹsìn tó bá ti wá treat me bad èmi á dẹ̀ máa gbàdúrà wọ́n ṣẹ̀ mí gan ọ̀rọ̀ tí mo ń sọ pẹ̀lẹ́rìn ẹkún ni máa fi ń ṣe máa máa sunkún tó bá ṣe ẹ ti just imagine gbogbo nǹkan tó máa ti ṣe fún mi kò ṣe rere fáwọn èèyàn kó máa ṣèkà fún ẹ how will you feel ẹ kàn wọ́n bọ́n ṣe ń ṣèkà fún mi lórí social media wọ́n máa dẹ̀ wí pé màá fi pain wọ́n à ń kọ́ mi ṣùṣà ìwọ tó bá fi kú lọ́ọ̀mẹ́ ó máa pokùnso láàsìn ni ó máa pokùnso ní ẹni bá fi kú lọ mi tó fi kú lọ ọmọ mi ẹ̀dá bẹ́ẹ̀ ó yá mo pàṣẹ kó lọ pokùnso ikú tó fi lọ mí kó jẹ́ tiẹ̀ kó jìjì ó gbé ẹ pa. kí n tó bẹ̀rẹ̀ sí gbàdúrà tó ní oró àti èpè lẹ́nu ó nítumọ̀ wàá ṣoore fẹ́lẹ̀ yìí á tàn ẹ̀dá kì í ṣe pé ó tàn ẹ̀dá nìkan wọn ò ní lọ lófo wọn á ba tiẹ̀ jẹ́ ìtí àǹtí tí mò ń sọ yìí tó ṣe mi ó ṣe lákọ̀ọ́kọ́ a ní ṣe mo mọ nǹkan tó ń mú fún mo níbẹ̀ ni a ló máa ṣe fún mi màá mọ̀ òun àti mọ́mì ni wọ́n di ọ̀rẹ́ báyìí ba tó gbé mi lọ Ghana báyìí ó bẹ amúrọ̀bà amúrọ̀bà wá ká mi mọ́lé inú ilé amúrọ̀bà báyìí wọ́n yọ ìbọn àwọn mẹ́rin wọ́n yọ ìbọn pistol wọ́n dẹ̀ lólè òkè ń jà nílùú Ghana nígbà yẹn o gbogbo góòlù tèmi yìí fi manage mo ìkó sọ́rùn gbà yẹn àwọn góòlù pẹ́pẹ́pẹ́ mo pé máa lo blade blade yẹn ṣe palaba báyìí ẹ mọ blade yẹn pẹ̀lú pendant àti àwọn kìnnì kan góòlù ṣá wọ́n yọ gbogbo ẹ lọ ọlọ́run ni lẹ́sẹ̀kẹsẹ̀ lóru ó sọ pé àwọn kan ń béèrè wọn òun wà lóko sá kúrò nílé ọlọ́pàá nígbà tó bá di lóru báyìí mo rò pé àwọn ọlọ́pàá ló wá bá àṣé àwọn amúrọ̀bà ni amúrọ̀bà wọn ò bá ń lé wọ́n fo ọlọ́run ló ní wọn yìnbọn fún mi wọ́n fi ṣe ń gbà yẹn bóyá kí n bá máa lè dúró kí n bá lè máa lọ kí n má béèrè owó kóde tí ó ti yé mẹ́rin wọ́n wá fún mi ní hundred dollar bẹ́ẹ̀lò náà fún mi wọ́n ní kí n máa lọ sí èkó pé wọ́n máa fún mi lówó yẹn lẹ́kọ̀ọ́ títí di ọtí ìgbà tó ń kú mo kàn gbọ́ pé wọ́n kú ni after bí after many years mo ti bímọ àwọn kò tí ì pẹ́ ìgbà tí mo tiẹ̀ wá gbọ́ pé wọ́n ìgbà tí mo wá. Wa gbọ́ pé wọ́n kú was eh, mo ti bímọ mo ti ẹ̀ ti ṣe promotion gan fún màláìka kó tó ti pé mo wá gbọ́ pé wọ́n kú but story tí mo sọ is a long story stage by stage stage by stage stage by stage like that people are mean and wicked and with conjunction of my family in tó bá fún mi náà ni pé all my family especially my mom We support them. We always start this, you know. Imagine tí mo sọ̀rọ̀ àánú òjò náà pé nǹkan náà àánú òjò ṣe fún rere mọ́ mi. Rere rèé. Ó ní gbogbo oúnjẹ tó ṣe lọ fún yẹn náà. Wọ́n <laughs> mi mi ṣe èyẹ. Ṣé ẹ̀rẹ́rẹ́ tó máa ń fi mí rìn yẹn kò dùn mí? Ṣé wá rí tó dùn mí jù ni ti bàbá ọmọ mi nígbà tó kú màá mi pe Adébùkọ́lá ó dẹ̀ ní kí n gbọ́dẹ̀ ṣe fídíò ó dẹ̀ gbèsè lójú ó dẹ̀ wojú mi bó ṣe wojú mi tó ní kí n gbé fún Sarah ó dẹ̀ fi ṣe ẹ̀yẹ ee ó ti sunkún gan ó dùn gan ṣá bí wọ́n mi ṣe sọ ní ọ̀rọ̀ tó sọ jáde nìyẹn fún ọmọ tó lọ sí bàbá ẹ̀ lọ́jọ́ tí bàbá ẹ̀ kú yìí all right. Mm. Mama Sarah wọ́n play game ye? ah bọ́n ṣe play lórílẹ̀‐èdè Nàìjíríà ń sìn a lot of game is going on game ori, oríṣiríṣi oríṣiríṣi. a wà nínú ilé nígbà tá a ṣì jọ wà papọ̀ òun àti mọ́mí ò nígbà tó di pé a sì papọ̀ mọ́ mọ́mì di ọ̀rẹ́ bá bàbá bàbá grandpa ẹ̀ wọ́n di ọ̀rẹ́ òun fúnra rẹ̀ fóònù ẹ̀ nọ́mbà ẹ̀ wọ́n stọ̀ ẹ̀ bíi bíi pé ọkọ̀ tọ́pẹ́ ni wọ́n forúkọ bàbá Daniel ọmọ tọ́pẹ́ ni wọ́n fi stọ̀ orúkọ bàbá ọmọ mi sórí fóònù fóònù wọn àsì pé bàbá ọmọ bàbá bíi pé ọkọ̀ tọ́pẹ́ ló jẹ́ wọn sọ pé bàbá Bukola wọn sọ pé bàbá sarah wọn sọ pé bàbá tolúwa ni mí wọn sọ bẹ́ẹ̀ o bàbá daniel ọmọ tọ́pẹ́ ni wọ́n fi sọ ni mú mi sọ ló fi sọ ẹ sórí fóònù wọn wá close báyìí. Mm-hmm. ìgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ń parọ́ mọ́ mi tán ni mo bíbèjì yẹn tó ń gbé píṣọ̀ káàkiri. mọ́mì mi mọ́mì mi mọ́mì mi mọ́mì mi ló kọ́kọ́ kò sọ fún mi direct pé n gbọ́ bọ́lá ṣó bíbèjì ṣé nǹkan wọ́n kà sọ pé kí náà sanu. ẹ̀yin ara ń fún sí èmi o ara ń fún àwọn sí èmi. torí ilé kan báyìí tí a ń ṣe gbogbo wọn débẹ̀ ah Nigerian practice evil gan mo fún mọ́mì ní owó oúnjẹ wọn náà fẹ́ ṣe dẹ́kìn ilé yẹn wọn ni kọ́ ṣe fẹ́ǹsì mo dẹ̀ fún wọn lówó ẹni tó fẹ́ ṣe fẹ́ǹsì jẹ́ ló máa gba iye báyìí báyìí mo fún mọ́mì yẹn nìyẹn àtọwọ́ nǹkan tó ti rà wọ́n ṣàní iye charges ẹ̀ wọ́n ṣàló máa gba one million kí ló lóun fẹ́ gbà mo ṣàní ẹ bá ń fún one million mo transfer one point two eighty ní ìgbàgbé owó yẹn lọ́jọ́ yẹn lọ one point two eighty thousand mo ní mọ́mì ẹ̀ one twenty owó oúnjẹ nígbà yẹn o ẹ eighty thousand rẹ̀ epo ẹ fẹ́ ní one million náà mo spoil wọn pẹ̀lú owó mọ́mì mi wọ́n ṣe dé ibi ilẹ̀ yẹn tán fojú kan ẹni tó ń ṣe ilé yẹn fún wa tó ń ṣe tó bíríkìlà tó gbaṣẹ́ yẹn ibi tí ilé yẹn wà látijọ́ yẹn nìyẹn. mi ì lè sọ bóyá wọ́n tiẹ̀ tí wọ́n lè ti gbé ta báyìí bọ̀tẹ́ ẹni tó bá ti rà á ní kékeré anybody má jà wá o ṣùgbọ́n nǹkan burúkú máa ṣe yín ibi tó wà láti ọjọ́ yẹn ló wà ìgbà tí mo wá ṣe ilé tó wà ní ẹ̀pẹ́ yẹn àmì tó wà lẹ́kọ̀ọ́ yẹn mi ò sọ fún mọ́mì mi ò sọ fún anybody yàtọ̀ sí ṣọlá ló mọ bẹ́ẹ̀ despite pé gbogbo àwọn yòókù náà ò mọ bẹ́ẹ̀ pé mọ́mì ò mọ̀ yẹn náà ojú mi hàn màbo ó pọ́sibù tó jẹ́ pé ìtójú mi hàn tí mo sọ pé ojú mi sì hàn màbo yẹn ó pọ́sibù tó jẹ́ pé táwọn bá wà mọ̀ bẹ́ẹ̀ kí n má lè parí ẹ̀ ilé yẹn ìgbà tó wá ṣe tán mo ṣe ìwọ̀n ló jẹ́ kí n ṣe two bedroom sẹ́yìn yẹn mọ́mì ni mo ṣe fún. bí mo ṣe sọ fún mọ́mì mo ní kán wá wo ibì kan mo ní mo fẹ́ rí wọn pé mo fẹ́ ṣe nǹkan mo ní wọ́n wá ní kí ni mo fẹ́ sọ fún wọn tó jẹ́ surprise mo ní kẹ́ ẹ wọ́n ah, ní kí n sọ ìgbà mo ṣáà sọ mo ní à ah, mo ṣe ibì kan pé mo dẹ̀ tiẹ̀ ti yọ fúláàtì fún yín bẹ̀yẹn kankan báyìí wọ́n ní ẹ̀ láì ṣe o wọ́n níṣẹ́ ilé táwọn bá mi kówó lọ yẹn tí wọ́n fẹ́ ṣe ń gbà yẹn mo lóun kọ́ torí wọ́n béèrè ni pé àyèwò wà ní níbo nìyẹn àwọn question tó ń béèrè lọ́wọ́ mi sọ pé kó oríire ọlọ́run ṣe ohun kankan wọ́n sọ bẹ́ẹ̀ mú mi màmá tó bí mi ni tí mo ṣe pé wọn o wà wáyà mọ́ ní mọ́mì kí ló dé tẹ́ ẹ̀wà òwe ọmọ tòun náà máa kọ́lé o kéèyàn má fi torí ilé ṣe kiri kan ni wọ́n ṣe àwọn èèyàn máa ní kí lọ sọ́dọ̀ wọn á lọ sọ́dọ̀ wọn ilé ibi tí wọ́n gbé yẹn náà yẹn mi mo gbé ń gbà yẹn mi mo rìn tẹ o ò lè sùn bí o o ò lè sùn bí o torí ẹrù ẹ ń bà ń o ẹrù ẹ ń bà ń o mo lẹ́rù mi ń bà yín fún kí ni ọwọ́ ẹ ò mọ́ o ọwọ́ ẹ ò mọ́ o mo lọ́wọ́ mi ò mọ́ ọwọ́ mi mo tún gbọ́wọ́ mi sísè ọwọ́ ilé kò mọ́ kí ló wà lọ́wọ́ mi <laughs> because mi ì sí nínú àwọn tó ń kọrí rẹ fún ní ojú wọn wọ́n bìlí pé tí táwọn ò bá fọwọ́ sí i kò lè ṣeé ṣe torí ẹ̀ ìwọ tó bá bá wọn pọwọ́ pọ̀ ń sìn tó rí pé màmá mi àtàrà ilé mi wọ́n gbógun tèmi ìwọ náà bá wọn sọ́wọ́ sí orí ẹ̀ náà máa fi dínkù wà láìtàláì torí ikú ẹnìkankan ò lè tọwọ́ ọwọ́ ikú mi ò lè tọwọ́ anybody wá. Wow mi ní kúkú mi ní kú lọ́mọdé ọmọ mi náà ò dẹ̀ ní kú lọ́mọdé. ó jẹ́ kí n mọ̀ wípé gbogbo èèyàn tó máa ń sọ pé òun fẹ́ràn èèyàn láyé kọ́ ló máa ń fẹ́ràn èèyàn. ìtí àwọn ará ilé mi bá kórìíra mi ṣe bẹ́ẹ̀ máa sọ pé nǹkan kan tòótọ́ ni mo ń ṣe nǹkan burúkú tára ilé mi bá kórìíra mi ẹ̀sẹ̀rẹ̀ màmá tó bá bí mi but she hates me láti kékeré ló ti hate me. mi ìdẹ́lẹ̀ sọ bóyá wọ́n ṣe fún ni àwọn olóògbò ni torí wọ́n lè ṣèkà fún yá. àwọn ṣé ọmọ pé tí èèyàn bá ti kú ní èrè ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí àwọn olóògbé ni nígbà tí bàbá mi kú torí bàbá mi wants to be one of them ìgbà tó kú díẹ̀ tó máa kú láyé tí ò pẹ́ mọ́ ló ṣẹ̀jọ́ ìwọ̀n torí bẹ́ẹ̀ má tọwọ́ bẹ̀ ṣe o tó bá ti wà ní ọ̀nà tó bá wà tó bá mọ tòótọ́ dó lórí òtítọ́ àpáta ìgbàlá ọlọ́run nìkan ní ọ̀nà títà tì í bọ́mí ìfẹ́ sọ̀yẹn sí i ṣé ọmọ pé lọ́jọ́ lẹ́yìn tí ẹ èmi wà wò bóyá wọ́n ṣèkà fún àbí kó jẹ́ pé tó tí wọ́n bá ṣèkà fún yàn kò ní le tó yẹn fúnra rẹ̀ kó máa fúnra rẹ̀ dà rẹ̀ láàmú torí ẹni jẹ́ tó bá dàmọ́ ẹ̀ láàmú fúnra rẹ̀ ló ń dà rẹ̀ láàmú tí ọmọ kan bá dà láàmú ó ń dà láàmú ni ó ti yé bọ́tì láti kékeré yẹn mo rántí ó máa sọ pé tọ́pẹ́ ìwọ máa ṣe nọ́ọ̀sì eléyìí máa ṣe dókítà àbí wọ́n ti ṣe ni kó wá Canada kan kò lè ṣe nọ́ọ̀sì mo bẹ́ẹ̀ tiẹ̀ ni ó máa ṣiṣẹ́ gan mo èmi sì try hmm. ìwà ṣe kinní kan eléyà ṣe kinní kan Bọ́lá o ìwà ṣe sínétọ̀ wá ṣe gbogbo ẹ̀ wá yé overhead overall wá lead wọn order them all of them will follow you mo pèdè fún yín ni o kóyàn máa fi ọmọ tó bí nínú kó máa fi wé kó máa sọ nǹkan tí ò dá lé lórí mo ti dá padà fún wọn anyway kì í ṣe tèmi ẹlẹ́ni tó sọ pé mi ò ní nílá rí wòlíì wo ló sọ pọ́rọ̀ mi ò ní já sí rí pásọ àtogun oṣù àtàjẹ́ gbogbo wo ló sọ wọ́pọ̀ tó lọ́rọ̀ mi àtọmọ mi ò ní já sayọ̀ mọ́ kíyèsí Ọlọ́run ò sọ bẹ́ẹ̀ o. ohun èèyàn kan lòun ọlọ́run tí n bá kọ́kọ́ lówó báyìí wọ́n ṣe iṣẹ́ yẹn sára ni ẹnu wọn máa ṣe mí láti lè ṣàánú wọn. kíní yẹn náà ti ń ṣẹlẹ̀ lára adébùkọ́lá báyìí ọlọ́run bá mi ṣẹ́gun ẹ̀ mo máa gbàdúrà sí ni. tí bá ní kò sówó lọ́wọ́ mi bá ọmọ mi á lè sọ pé i have some money in my account should i send it to her tó bá sẹ́ndì owó yẹn báyìí owó máa tán lákàntì yẹn kó tó lè rówó ṣerun o mọ̀ kó o fúnyàn lówó ṣé o mọ̀ pé tó bá fúnyàn lówó wà flourish ni no. wọn á so mọ́ báyìí wọ́n di ìjà lọ. àwọn ọmọ méjì yẹn Jídé àti Tópẹ́ àti Tósìn ń láìkì wọn gan ṣùgbọ́n èèyàn láìkì èèyàn kọ́kọ́ ni ó máa ń jẹ́ kí èèyàn ṣoríire tó bá tiẹ̀ tọ́mọ bá ṣẹ̀ ẹ́ mi ti ẹ̀ṣẹ̀ wọn kí ni mo mọ kékeré yẹn tí mo fẹ́ fẹ́ máa ṣe wọn mí ìṣe wọn wọn kàn bitter ni she just bitter mo dẹ̀ rò pé ibi tí ara ti fún mi sí wọn torí pé togun kékeré yẹn ah, ọlọ́run ni ò pa mí o àwọn ọmọ mi tán ni wọ́n nà pa these days ìyá tán fi jẹ mí ó ju tí wọ́n lọ ọlọ́run ò kàn pa mí ni o. mọ́mì mi bí tà gan-an ó pítà sí mi ó pítà to the level that ìgbà tí stepfather yẹn fẹ́ fó fẹ́ kọ stepfather mi fẹ́ kọ sílẹ̀. wọ́n gba àwọn ọmọ lọ́wọ́ ẹ̀ wọ́n láwọn ò fẹ́ kó treat mi kó treat àwọn ọmọ yẹn bó ṣe treat mi. mo dẹ̀ mọ̀ pé ó possible náà kò jẹ́ pé ogun pé kò fọwọ́ra ẹ̀ ṣera ẹ̀ náà bóyá wọ́n ṣe fún wọn ni ògbóni tí mo fẹ́ sọ lẹ́ẹ̀kan yẹn let me say it this way ọjọ́ tí bàbá mi kú ọjọ́ tí bàbá mi tó kú wọ́n ṣe rọ́ọ̀ṣẹ̀ lọ́sípítù tó ń declare tó ń ti wá sọ pé ó ti kú lẹ́sẹ̀kẹsẹ̀ tí gbogbo wọn ti gbọ́ gbogbo àwọn olóògbé náà ti gbọ́ ẹ̀mọ̀ kan máa round up lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n tètè débẹ̀ wọ́n tètè lọ bẹ̀ ní kíákíákíákíá bó ṣe débẹ̀ báyìí so mọ́mì mi náà ti bó ṣe sọ story yẹn fún bó ṣe rí rèé lọ́jọ́ tí wọ́n pé forty one days tí mo tí wọ́n pé forty one days ṣe mo pé tí wọ́n bá ti pé forty one days wọ́n máa lọ kíyàn káàkiri ìnú gbogbo wọn máa kí wọn kiri wọn máa kí wọn kú jáde ọmọ kankan bẹ́ẹ̀ dípò pọ̀ ṣe ìyẹn ló ń ṣe ni bàbá mi bá drive wọlé ó ní bàbá mi ṣe drive wọlé báyìí bóun ṣe fẹ́ jáde sínú ẹni tó bá mọ ilé wa yẹn nígbà yẹn inú òdì ibì kan báyìí níbi tí wọ́n fẹ́ jáde síta àbí títì báyìí tí wọ́n fẹ́ jáde síbẹ̀ báyìí dáàdì mi náà kàn wò drive wọlé ni bó ṣe rí màmí ó dúró bọ̀tójú ẹ̀ ti pọ́n wọ́n ti bà lórúkọ jẹ́ ó ti wà bítà ẹ̀fún ti fún èdè ti di ẹ̀fún ò ní dì mí èdè ò ní dì mí ẹ̀fún ò ní fún mi ẹ̀fún ayé èdè ayé gbogbo ẹ̀ ló ti try gbogbo ẹni bá tún try ibi lórí mi ìwọ tó lọ ṣe awo yẹn tó máa ń kó ìlẹ̀kẹ̀ sọ́wọ́ yẹn tó bá lọ fẹ́ ṣèkà fún mi ọ̀run á fi ẹ́ ṣòfò tó bá lọ fẹ́ ṣèkà fún ọmọ mi ọ̀run á fi ẹ́ ṣòfò bí bàbá mi ṣe drive wọlé orí màmá mi ó dúró ojú ẹ̀ pọ́n unusual tó bá jẹ́ ìyàwó tó tó bìkítà fún torí ẹ̀ àbí tó gbọ́n ó lóun wá bèrè lọ́wọ́ ẹ̀ mọ́mì mi ló sọ fún un ó lóun sọ pé ah, bàbá bí ń pé ló máa ń pè ó máa ń pè mọ́mì mi ní ìbàdí àrùn ó ní kí ló ṣojú ẹ̀ ó lóun rẹ́rìn ó ní bó ṣe máa tó bá ti ń bọ̀ bá ó lóun máa rẹ́rìn ó ló máa rẹ́rìn á máa play nínú á ṣáà máa you know ó máa ń kọrin ó máa ṣe ó máa ń ṣe ọ̀yàyà ó máa ń ṣeré ó ní bọ̀ tójú ẹ̀ pọ́n ó ní wọ́n sọ pé ah. ó lóun kàn rẹ́rìn ó ló kàn òun bó ṣe ń sọ̀rọ̀ tóun rẹ́rìn ó ní kò kàn sọ kankan ni ó ló kàn sọ fóun ní pé ẹ̀rín tó ń rí lè ní á ò dẹ̀ máa sunkún lè ní o mọ́mì mi ó ló sọ fún un pé ẹ̀rín tó ń rìn yìí báyìí pé ó búrò dé máa sunkún lè ní o. ó lóun sọ pé òun ò ní sunkún lóun kàn bínú kó wájú ẹ̀ ó ní bó ṣe drive lónìí inú ilé náà ló ti wọnú ó ti wọnú agboolé wa torí ilé yẹn tóbi ó pọ̀ gan ṣe ti yẹ yín wá drive lọ sókè òun sì ibi tó sì ń kí wọn káàkiri gbogbo inú odi yẹn tó ń kí wọn káàkiri yẹn ẹyọ ni wọ́n ti náà ti rọ́ọ̀ṣì náà ti ló ti ṣubú bó ṣe wọlé báyìí ó kàn máléèjì wọlé pé ó kàn gòkè lọ ó kàn ṣubú. wọ́n ló wá ń kó owó ni wọ́n kọ́kọ́ rí pé ó ń dànù wọ́n wá lówó dànù owó yẹn ẹ mọ̀ agbádá lówó owó yẹn ẹ mọ̀ pé ńgbà yẹn kẹ̀dẹ̀rẹ̀ sílé àti pọ́ùn owó yẹn ṣàmà ń wo ṣàkó owó yẹn wọ́n ṣe ní bọ́ṣọ so gbogbo agbádá owó yẹn ṣàwọ̀ owó ń dà ńlẹ̀ àti owó kíní gbogbo ẹ̀ ṣà so ìgbà tó máa débẹ̀ ààrẹ ti ó ti orú mú ó ti wọ́n sáré rọ̀ṣẹ̀ lọ sọ́sítù. wọ́n lọ ti kó bó ṣe sọ fún ó wá kúrò bó ṣe gbé mi pọ̀n sẹ́yìn yẹn náà ló ṣe gbé mi pọ̀n ló wá lọ àwọn olóògbò nìyẹn ti wọ́n ti round bàbá mi up wọ́n ṣe round bàbá mi up màmí náà ló sọ wọ́n ní pé obìnrin ò kí ń wá bẹ̀ bọ̀ màmí wọ̀ bẹ̀ torí òun náà obìnrin ó ti kò bóyá kò ṣàwọ̀bọ̀ tó gbogbo awo yẹn ló ṣe ẹ ti mọ̀ mú kó mo sọ fún yín kó ti jẹrí jẹ̀rìn ní Kogi state ìgbà yẹn Kwara state ni ìyá tó bàbá tó bí ọ̀dọ́ bàbá tó gbé yẹn olórí olóògbò ni gbogbo Kwara state ń gbà yẹn ó ti yé yín so wọ́n gbé bí òun ló jẹ rígẹǹtì gbà tí bàbá yẹn kú sójà wọ́n máa ń ṣe bí ọba ni olórí yẹn ó dàbí ọba wọn so bàtí bàbá yẹn kú màmá mi ni wọ́n kò ń ṣòwò kankan ló bí màmá mi o ẹni tó bí màmá mi Paul ló ń o ṣọ́ọ̀ṣì ló ń o àbúrò wọ́n lọ ẹni yẹn bí ọmọ títí o wọ́n lọ fi wọ́n lọ fi mọ́mì mi wọ́n lọ fi yí wọ́n lọ fi wọ́n lọ fi ṣàdélé fún gbà ìgbà tán ni wọ́n wá ẹni tó máa ṣàdélé ẹnìkan gbúdọ̀ ṣàdélé wọ́n ṣe mọ́mọ obìnrin nìyẹn wọ́n ṣe lọ fi ṣàdélé màmí ti ṣe adélé yẹn kó tó lọ pífẹ́ bàbá mi mo máa ń sọ èdè kan àwọn èèyàn máa rò pé báwo ni mo ṣe gbọ́ àwọn nǹkan ọmọ yorùbá ni mí kí n tó bọ́ ní èdè kí n tó gba jésù gbọ́ wọ́n láwo kì sọ́mà tí a wo ṣé ti yé bẹ́ẹ̀ yẹn màmá mi bó ṣe wà yẹn ẹ̀mí èṣù ẹ̀rù jẹ̀jẹ̀ wà nú ẹ̀ òun fúnra rẹ̀ ò mọ̀ o bẹ́ẹ̀ ni mo sọ fún yín gbàmí ìkẹ̀dẹ̀ ló lè mọ̀ torí bó ṣe máa ń sàrẹ̀ àṣàlẹ̀ yẹn gbà yẹn ó ní gbogbo àwọn pípù yẹn náà pé ó ṣàlàyé bí wọ́n ṣe máa wọlé ẹlòmíì máa dán lóńgbò máa lo ẹlòmíì máa di lion wọ́n ṣe máa ń lo lion ẹlòmíì ni wọ́n ṣe máa ń lo symbol lion yeah ẹlòmíì máa di oríṣiríṣi nǹkan you understand me nígbà tó jẹrí jẹ tó wá fẹ́ wọlé tó wọ́n máa kí bí ọba lálẹ́ náà wọ́n máa wá they will come wọ́n máa paradà owó lóògùn oríṣiríṣi she said it she said it with her mouth nígbà tí wọ́n dúró síbẹ̀ tó ń sọ pé kò gbúdọ̀ wọlé gbàtàn dúró síbẹ̀ tí gbogbo wọn ti ráǹdì bàbá mi wọn ní kò gbọ́dọ̀ wọlé ó lóun máa wọlé ó dẹ̀ gbé ọmọ kékeré pọ̀ sẹ́yìn tí ò ṣá o ṣe mọ̀ pé Ọlọ́run ló ń dáàbò bò mí láti kékeré ó yájú sí wọn ó lóun yájú sí wọn bẹ̀ yes ó lóun dẹ̀ sọ fún wọn bó ṣe sọ fún mi ni o mọ́mì ló sọ ó lóun dẹ̀ wojú wọn ráǹdì ó dẹ̀ sọ fún wọn pé ṣòwò yẹ ti pa síbẹ̀ ti pa just like bí ọmọ yẹn ṣe ṣe pé ẹ ti pa èdè tí wọ́n màmá mi sọ èdè yẹn ni Wùmí sọ tí wọ́n sọ pé Wùmí sọ pé they kill the nigger ṣé ti yé màmá mi lòun kọjú mọ́ wọn ó lóun dẹ̀ wò wọ́n báyìí ó dárúkọ àwọn tó wà nínú ilé wọn níbẹ̀ yẹn torí ẹ̀mí ò ṣe bẹ́ẹ̀ láìka àwọn kọ̀ọ̀tàn ló wà nínú iṣẹ́ tí wọ́n ń sàn nínú ilé wọn ó lóun sọ pé ẹ̀ẹ́dẹ̀ ti pa tójú yín dẹ̀ ti mọ́ ó dẹ̀ ó bá wọn sọ̀rọ̀ ó bá wọn jà yamayama àwọn náà sọ̀rọ̀ sí ó dẹ̀ gbọ́mọ kékeré pọ̀n sẹ́yìn èmi ló gbé pọ̀n lọ́jọ́ náà lọ. tèmi ò bá gba jésù mi bá gbàdúrà bí mi ṣe máa ń gbàdúrà tó máa rí pé ẹni tí máa ń gbàdúrà lómi àmà fún mi rẹ̀ tí mi bá gba thunder prayer point tí mi bá gbàdúrà bí ara máa sán tilẹ̀ máa what how do you think somebody like us bó ṣe máa tayọ kékeré tayọ tá a tayọ yóò rí pé kékeré ni kò yẹ kékeré ni ké ṣé ọmọ pé kò dẹ̀ sí bẹ́yàn ṣe níná lé tí ọmọ ṣe níná lé tọmọdé ṣe níná lé tí tìta ò lè jò bó ṣe ní òun ní gbogbo agbára tó dájú ara ẹ̀ bẹ́ẹ̀ iná ọ̀tá jò bẹ́ẹ̀ ni èyí ó suffer for years. òun lè ṣe pé wọ́n pa wọ́n dà tí náà tí ọlọ́run wá lò èmi ọpẹ́lọpẹ́ jésù ọpẹ́lọpẹ́ ọlọ́run lára wa ló wá yí ló wá tú ayé wọn ṣe nígbà yẹn ni wọ́n ṣe wá dojúkọ mí ẹni àwọn wípé iṣẹ́ táwọn ẹlòmíì bá torí ẹ̀ tó bá fẹ́ tú ènìyàn àwọn gbogbo nǹkan tá ń sìn àwọn ò pé anybody tú wọn o wọn ò ní mọ̀ pé anybody ló pay sacrifice for them to be relieved láti róúnjẹ jẹ láti get a better life gbogbo àwọn tó ń lò mí fún yẹn láti jẹ́ káyé wọn lè dára yẹn wọ́n bá mi jà torí ẹ̀ tí bá ṣépè àbí tí bá sọ̀rọ̀ they got to look for my kò sí àwọn tó ń lè ṣe wọ́n ti jẹ̀bi mi kò sí awo tí wọ́n lè ṣe lábẹ́ ọ̀ràn yìí wọ́n ti jẹ̀bi mi kí n má gbàdúrà kí n má sọ kankan lórí wọn ti jẹ̀bi mi torí ọlọ́run ti lò mí fún wọn kì í ṣe pé mo ní wọ́n lò mí spiritual nìkan wọ́n lò mí financially bíbélì dẹ̀ sọ fún wa pé ní tá a bá ṣeré fún tó bá fi ibi sánkiná ló máa ṣẹlẹ̀ ibi ò kì í kò nínú ilé wọn alákòóbá ni wọ́n bó ṣe wà yẹn tí bá ṣe káàtì àwọn ẹlòmíràn bí ẹbí àti ará you got to be careful bí n ṣe wà yìí ẹni tí ò bá mórí àbí tó bá ṣèkà fún mi lè mú ní ara mi torí pé ẹ̀rù ń bà mí torí pé ọ̀rọ̀ tá a ti sọ sátẹ́gùn tó bá ṣe burúkú fún mi ó máa padà wá sí ìmúṣẹ kò sáwo tó lè ṣe àdàbí tó bá yẹ pé burúkú ni mo ṣe fún ẹ wọ́n jẹ ìyà fọdún pípẹ́ ọ̀ǹtí tèmi padà wá lọ sínú problem yẹn ni mo wá lọ bá Jésù pàdé because tí mi bá mọ Jésù ṣọ́ọ̀ṣì wà ní gbogbo rò àwọn ogun kan wà tó yẹ pé if you don't get into trouble you will not know the Jesus Christ you don't know the truth there's some problem that if you don't get to problem until you get into that problem you will not know the truth there's nothing they can tell you to mama truth ṣé wọ́n máa ṣàlàyé fún mi sí pé evil people wà lórí social media apart from tábà sọ pé aríran bí ọlọ́run fi kankan wọ̀ wá ṣé àwọn nǹkan kò ṣó fáwọn èèyàn ń sìn ọmọ àdéhùn bàbá ń purọ́ ni kí lọ gbọ́ orí ẹ̀ ọkọ̀ máa sọ jágbọ́n ọkọ̀ máa sọ rádàdà ọkọ̀ máa ṣe I can't tell you talk. I can't tell you talk what my eye have seen. I can't tell you talk. Mm, oh God. I can't tell you talk. All the trouble, the trial, the tribulation we have passed through. I can't tell it all. àná dẹ̀ wá pẹ̀lú nǹkan tó yẹ pé ṣé wá rí nínú ilé mi bàbá mi innocent man kò déédéé wọ ẹgbẹ́ yẹn táwọn èèyàn bá ti fẹ́ pa ọ̀tá èèyàn ṣọ́ra o ẹlòmíì afogun jà ẹ́ gan-an á sọ̀rọ̀ kó bá lè darapọ̀ mọ́ nǹkan tó bá ń ṣe wọ́n máa ìwílé ẹ̀ wọ́n máa intimidate ẹ̀ kó bá lè darapọ̀ mọ́ nǹkan tó ń ṣe tí ò dára wọ́n á fojú pọ́n ẹ́ wọ́n á sọ̀sọ̀kúsọ wọ́n máa show hatred kó ba lè máa believe pé ó fẹ́ lọ darapọ̀ mọ́ wọn má darapọ̀ mọ́ wọn tó bá darapọ̀ mọ́ wọn dangerous fún ẹ. Hmm. walk alone is a winner má dẹ̀ wò pé gbogbo àti tó bá dá dúró yẹn ìwọ nìkan ló wà ń bẹ̀ àwọn ogun ọ̀run wà tó fojú ara rí tó ń wọ rẹ̀ àwọn tó rí pé wọ́n dúró pẹ́pẹ́pẹ́ tó ń rí pé wọ́n dúró pọ̀ yẹn wọn ò lè ọdún ọdún kò lè kádùn kán má yọ wọn ò lè kádùn kán má yọ so wọn ò lè dúró pẹ́ kò sẹ́ni tó last forever so the only one that are with you tí wọn fojú ara rí òun nìkan ni ló last forever hmm. my daddy was not among them nígbà tó wá succeed wọ́n máa ti ń hate ẹ̀ láti kékeré torí bẹ́ẹ̀ tó bá ní àwọn tó bá ń sin òrìṣà nílé tó dẹ̀ wà fetish tó bá dislike ẹ nígbà mìíràn don't because of that and join them They wage war against my father. They dislike him so much. They say bad thing about him. Exactly bí màmá mi ṣe ń sọ pa mi ní àwọn ẹbí en ń sọ ń pa ẹ̀. Bí gbogbo àwọn ẹ̀gbọ́n ẹ̀ ó ní last born. Èmi ní last born bàbá mi. Bí gbogbo àwọn ẹ̀gbọ́n ẹ̀ ṣe ń sọ nípa ẹ̀ ni àwọn family mi ń sọ ń pa mi. Ife so tired and he's a nice person to the call. Wọ́n ní nice person bẹ́yẹn mọ́ mi ò lè sọ o torí never wọn ò tiẹ̀ ní bàbá mi nice gan ẹnìkan tó tún fẹ́ nice bẹ́ẹ̀ yẹn náà ní kí lórúkọ bọ̀dá ẹ̀ bọ̀dá seven seven seven seven bọ̀ mi ìwà lè sọ bóyá nice tó bàbá mi bọ̀tì ní gbogbo àti bàbá mi rè ní òun ò tí ì rè ní nígbà tí bàbá mi lówó kò tí ì lówó tí ó ti yé bọ̀tì nígbà tí bàbá mi kó òun wá lówó seven seven lórúkọ yẹn jẹ́ seven seven adásí nọ́mbà ọ̀dà seven seven. wọ́n tọ́bù dáàdì mi gan-an ẹgbẹ́ yẹn àṣẹ wọ́n fẹ́ tán ni láti máa ṣe láti join wọn wọ́n ṣàpàṣùwé díẹ̀ tí èèyàn bá ti lówó máa ń ṣagbára ni ó máa ń sì kí agbára mọ́mì mi tún sọ ọ̀kọ̀ọ̀kan fún mi pé bàbá òun ìyẹn bàbá tó máa ń gbé lọ́dọ̀ ẹ̀ tí mọ́mì yìí súnmọ́ yẹn torí mọ́mì bíi ẹni tó máa gbágbára fún tó ṣèkà fún wa bàbá tó ṣèkà fún wa tó gbágbára fún ìyá wa bàbá sọ pé wọn ò ní kúre gan wọn ò kúre ná gbogbo ilé wọn náà ti sọ̀kèdè ilẹ̀ báyìí àwọn ọmọ wọn gan ikú ìyá ni gbogbo wọn kú dànù ayé asán wọ́n ní bàbá yẹn pé mọ́mú ìnígbà yẹn nígbà tó ti wá ń tòsí tó lóun fẹ́ẹ́ fẹ́ ó ní wọ́n ti ń pè sí ẹgbẹ́ láti wájọ́ ẹgbẹ́ yìí ó ní kó má ṣe o màmá mi sọ fún mi ó ní wọ́n sọ fún bàbá mi pé kó má ṣègbè pé wọ́n ti ń pè pé kò gbúdọ̀ ṣe kò gbúdọ̀ darapọ̀ mọ́ wọn torí pé bàbá mi ṣe mọ̀ pé ẹni tó bá ti lówó lágbèrè gbogbo àwọn obìnrin tó lówó wọ̀nyẹn ṣe ń gbọ́ táwọn obìnrin tó jẹ́ gbajúmọ̀ bíi àwọn sisi pupapupa dúdú tó bá dúró déédéé ẹ̀mẹ́ pa àwọn tó jẹ́ ọ̀kọ́ tí kìbì they love them they sleep with them òun náà kẹ̀dẹ̀rẹ́ máa ń bá sùn lára wọn lára problem tó máa ní nìyẹn ìyẹn mi pé àwo kì í sán bàtẹ́ àwo ibi táwọn yẹn bá ń gùn sí tó bá lọ bẹ̀jẹ̀ tí ò sí ètò sí ní ọ̀wọ́n ẹ̀ ó máa fagbára wọn. lẹ ṣe rí pé àwọn ẹlòmíì tó bá ní àgbèrè dáadáa nínú ayé wọn ò kí ń láàsì èyí tó bá láàsì nínú wọn ó ti mọ ṣíńjẹ ó dẹ̀ mọ̀ díẹ̀ yọ ni àkàìmọye àwọn obìnrin wọ̀nyí náà tó jẹ́ pé pańpẹ́ ni wọ́n jẹ́ fọkùnrin àwọn obìnrin tó wà láyé yìí kódà tó bá fẹ́ ó lè má mọ̀ pé pańpẹ́ ni ẹlòmíì ló máa rí bí ogun àwọn tí ò ń ṣogun náà máa pè lógun fún ẹ. the same thing tí wọ́n ṣe fún mi tí wọ́n ṣe ń rojọ́ mi yẹn tó ń bà mí jẹ́ yẹn náà ń ṣe fún bàbá mi ìyá ìwà náà wọn tó ń ṣe fún èmi ò ní kú síwájú ìyá mi láyé ìwọ wọn ò rí bàbá mi gbà bọ wọn kàn fún wọn di oríṣiríṣi wọn fàyè ní lára borúkọ ẹ̀ jẹ́ tánìṣì ẹ̀ ṣe yánmayànma àwọn èèyàn ti ń fi irọ́ jà kì í ṣe wọn afimọlẹ̀ jà bí èdè kìnnìkan kìnnìkan wọ́n ń fi irọ́ jà ti pẹ́ gbogbo àwọn nǹkan tí pípù irọ́ náà máa fi ń jà every of their thing based on lies they lie against people there is no good thing you do beside it wọ́n máa appreciate they see opposite of good thing tó bá ṣe ni because it's a taboo tí good thing yẹn tó wọn bá kúkú sọ pé àwọn ló so ti yé so they always been afraid so what? lára because bàbá mi yẹn mọ̀ pé tó bá ti lówó tó bá ti lówó lẹ̀ yorùbá náà àgbèrè ní òkú àjàjà nàìjíríà in fact ni everywhere gan tí bá jẹ́ pópó yìí òyìnbó gan kọ̀ bẹ̀ tẹ́nu bọ́dí bá ti lówó láyé yìí àgbèrè lókù tó fẹ́ ṣe àgbèrè torí ẹ̀ wọ́n máa ní awo kì í sọ́ba tẹ awo lára àwọn obìnrin wọ̀nyí lára àwọn obìnrin tó ṣawo lára àwọn obìnrin tí aláwo fẹ́ tí àwọn tó wà nínú ẹgbẹ́ wọn fẹ́ dáàdì mi fẹ́ ó bímọ fún oríṣiríṣi mistake iṣẹ́ a máa dá wọn máa pọ̀ ọ̀pọ̀ lára wọn torí bẹ́ẹ̀ irú àwa báyìí a gbúdọ̀ ṣe èṣì náà a dẹ̀ gbúdọ̀ ṣe ẹ̀ṣẹ̀ kò gbúdọ̀ dé ọwọ́ wa ìgbà kan rí mo dúpẹ́ fún ọlọ́run tí wọ́n fẹ́ lo ẹ̀gbọ́n mi àti àwọn ẹnìkan fún mi ọlọ́run òjò jẹ́ torí ńgbà tó kù díẹ̀ kó jẹ́ báyìí ọlọ́run kàn jẹ́ kí wọ́n parọ́ mọ́ mi ni kán tì mí mọ́lé fún ọdún mẹ́rin ibẹ̀ ni ẹ̀ṣẹ̀ di èèwọ̀ fún mi àti ká máa ṣe àwọn nǹkan bẹ́yẹn we thank God for God kì í ṣe rán o. torí ẹ̀ tẹ́ bá rẹ́ni tó bá jẹ́ ọba àbí regent ẹni tí ò ń ṣọba àbí tí ò dẹ̀ ń ṣọmọ ni wọ́n máa fẹ́ àbí tí ò ti lọ sínú tí ò ti di tí ò ti ṣe tí ò ń ṣe ọkọ dèkì àwọn nǹkan míì wà tó jẹ́ pé wọ́n máa takora wọn báyìí wọ́n máa pè àwọn aṣọ dogun bọ bàbá mi ò gbọ́ kò gbà ó wá wọlé ó wọlé tú àwọn ẹ̀gbọ́n ẹ̀ ó lọ wọlé ó lọ ṣe ẹgbẹ́ yẹn nígbà tó ti ní wọ́n ń pè ń Kogi bàbá ẹ̀ ti sọ fún yẹn kò gbúdọ̀ ṣe nígbà tó ń tòsí màmá mi bàbá yẹn sọ pé kò gbúdọ̀ ṣe màmá mi ló sọ fún mi pẹ̀lẹ́nu ẹ̀ pé tán bá ti wọlé kò ṣe jáde pé wọ́n máa ń béèrè fún nǹkan ìyẹn lẹ ṣe rí pé àwọn tó wà lórí Facebook tán náà ń ṣoore yẹn tán máa ní wọ́n ń kó èèyàn wọ́n ń ṣe ṣáìtì oríṣiríṣi wọ́n ń fèèyàn ṣètùtù for real àwọn míì wọn ò fèèyàn ṣètùtù ẹ mọ bọ́n ṣe máa ṣe ẹnìyẹn kò lè déédéé sùn kó má jí ọmọ kékeré àwọn àgbàlagbà dẹ̀ wà ń bẹ́ẹ̀ ẹ ti understand so wọ́n ń ṣe nǹkan tá a bá ń sọ pé wọ́n ń pààyàn wọ́n ń pààyàn àwọn èèyàn ń ṣètùtù wọ́n ń ṣe kàfọ́rí all these things are demonic all these things are mental illness Is that good kò dẹ̀ lè wà bẹ́yẹn láyé kí inú èèyàn dùn sí ara wọn ó kàn lè rí èèyàn báyìí tó kàn ṣe kà fún ẹ tó kàn máa sọ pé wọ́n máa ní kó lọ mú nǹkan wá lọ mú ẹni tó súnmọ́ àbí nǹkan báyìí will you love that person ìjà máa wà láyé títí ni torí bẹ́ẹ̀ we have to destroy whatever we can destroy àná dis thing ọjọ́ kan ni plan pinnu ẹ̀ àwọn èèyàn lójókòó ló ko lodi téèyàn kan bá ti di nǹkan wẹ́rẹ́ nǹkan atu tú àwọn nǹkan tí ò ti da wọ́n pare parẹ́ wọ́n á jẹ́ káwọn nǹkan tó da kó ṣẹlẹ̀ agbára tó máa ń ogun ní ọjọ́ Wednesday sí àwọn èèyàn èyí tó ti ń lérí láti dìde ogun sí èmi Bọ́lá àbí àwọn ọmọ mi àbáwọn olólùfẹ́ mi agbára bẹ́ẹ̀ Ọlọ́run fi wọ́n ṣòfò lórúkọ Jésù gbogbo iṣẹ́ tí a bá papọ̀ ewé àti egbò àṣẹ òkú tí a bá rán lórúkọ jésù kò ní jẹ́ lórúkọ jésù agbára tó máa ń dá ibi padà sórí omi tó máa ń dábọ̀ padà sórí ọlọ́fà ọlọ́run gbé agbára náà sínú mi lọ gbé sínú ayé ọmọ mi ètò mo sọ lónìí ẹni bá lóun fẹ́ fìyà jẹ mi jó kúkú òjijì terminate ẹ̀mí ẹ̀ okùn tó ń gbé sílẹ̀ yẹn olúwa fi mú wọn lọ́rùn kan fi para wọn. kò ní pa mí o kò sì ní pa ọmọ mi kò ní pa àwọn olólùfẹ́ mi. they sitting down they waging war against you two four seven kó ṣe kó ṣe wọ́n because wọ́n fún wọn ní wọ́n máa rí red flag wọn kí wọ́n in fact it's a bad thing wọ́n ṣe gbógun ti báwọn mọ̀ àwọn ẹbí bàbá mi bọ́n ṣe gbógun ti bàbá mi yẹn ẹbí kẹ́bí tó bá gbógun tì mí ó máa ṣòfò ẹ̀mí ò ní ò ní pẹ́ kó ọlọ́run máa bá mi já òkun ẹ̀mí ẹ̀ sọnù ẹni bá gbógun ti adébùkọ́lá tó bá gbógun ti ọmọ mi ọ̀run máa já òkun ẹ̀mí ẹ̀ sọnù ilé tó bá ti ń ṣe àwọn gbogbo nǹkan bẹ́ẹ̀ at the end of everything ẹ gbọ́ àwọn ọmọ wọn máa lógun bóyá tán bá dàgbà tán àbí tán bá practice orí burúkú just like bá ṣe sọ̀rọ̀ Esabod ní beginning sí kì í máa ṣe pé mo fi yọ Esabod Esabod ọmọ ẹ̀ ó dídí kan mà lórí lọ ṣẹ́ni pé lásán ni torí bó fẹ́ tẹ bó fẹ́ ṣorí burúkú ni they pay price because they want to do evil kò sẹ́ni tó ń ṣe burúkú tí ò ní pay price fún burúkú tó ń ṣe yẹn àwọn tó ń ṣe dáadáa tó bá ṣe dáadáa náà wọn surprise ṣẹ́rẹ́ tó bá ti ń ṣe burúkú máa surprise they can ask for their child wọ́n lè béèrè fún ọmọ ẹ̀ ọmọ ìtàn bá béèrè fún yẹn tí ò bá gbàdúrà gbà tí ò dẹ̀ ṣe dáadáa tí ò dúró déédéé ní ọ̀nà ọlọ́run wọn á kàn déédéé yán kí ẹ̀ ẹlòmíì kẹ̀dẹ̀ nínú wọn kẹ̀dẹ̀ ó lè ní pé kọ́mọ yẹn kàn ṣe dáadáa òun tẹ̀ fẹ́ rí mọ́ bùtú àtàkà yẹ ẹ rí wọ́n máa boast inú rere ni ẹ rí bí a ṣe ka sáàmù láàárọ̀ sáàmù ninety four one to five yẹn tẹ́ bá kà the end the wicked also boasting as if it's their power they be telling you just to trick you to tell you that wọ́n máa ti máa fi confuse àwọn yẹn pé you see what they are doing is right àwọn yẹn many people ló ti join wọn yà ẹ̀rí ah, ẹ sábọ̀ dò onínúure inú ẹ̀ ò máa ń ṣe núure inú burúkú he pay price tó bá tún wá yá o tó bá tún yá o tó bá tún yá o tó bá tún yá o suddenly ó lè jẹ́ lára àwọn ó lè jẹ́ ìlú máa tún lò ìlú máa tún lò Ege ṣé mo purọ́ ìyàwó ọkọ ọmọ ìkan kan ni wọ́n sọ pé ó déédéé mú okùn tó so sí ààrẹ lọ́rùn nígbà yẹn christ náà ni ọlọ́run jọ̀ọ́ má jẹ́ nṣorí burúkú má jẹ́ wẹgbẹ́kẹ́gbẹ́ má jẹ́ kọ́mọ mi wẹgbẹ́ burúkú o tí bàbá mi ò bá lọ join tí wọ́n ṣàwọ̀ gbà tí wọ́n ti wá títí títí because àkàndá ni yes tí wọ́n bá ti lọ kì í ṣàkàndá bí abirun o <laughs> tó ti lọ wá bàbá mi títí títí títí tí ò bàbá wọn jọ yẹn ọwọ́ ò lè tẹ́ tó ti ń wá ẹbẹ́ yẹn ò ní ṣe ṣìnà ò dẹ̀ ní ṣe kí ni ò ní bá wọn darapọ̀ mọ́ ẹgbẹ́kẹ́gbẹ́ ẹgbẹ́ wìrì ẹgbẹ́ òsínmi. Auto Bola inú ẹ̀ le gan ọlọ́run ò ní jẹ́ kí inú mi rọ̀ sínú àwọn tó burú nínú àwọn ìka inú ayé ọlọ́run ò ní jẹ́ kí inú mi rọ̀ sí àwọn ìka inú ayé ọmọ wọn máa jagun ọmọ tèmi ò lè jagun torógun jíjà bíbélì sọ fún wa lójú ogun jíjà tiwa ti tán ẹwú fi ọmọbìnrin sí òní tani tani wọ́n sọ Fọláṣadé ni wọ́n wí Bọ́lá Fọláṣadé ni wọ́n sọ màmá Sarah Jésù tó fún mi ọmọládé olúwa ṣèyí fún mi ọmọ tó lè wá fi rẹ̀ mẹ́lẹ́kún màmá Ṣọlá ó ní ẹ sọ fún un pé ọjọ́ ogun jà tán a ti parí ogun rẹ̀ lórí igi àgbélébùú ti tán a ti fọ́ gbọ́ àjàgàrà a ti fọ́ ọ dànù ogun jíjà àwọn ọmọ mi tán òun lè ṣe máa rí ní wọ́n sọ pé go and humble yourself be humble humble to who èmi ò ní tẹrí mi bá fún àwọn olórí burúkú mi àwọn àgọ humble for who. kan tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ mi tí wọ́n fẹ́ fi ayé ọmọ pé ní tí wọ́n fẹ́ lo ọmọ mi fún yẹn wọ́n fẹ́ fi sísẹ̀mù gbà lọ́wọ́ mi ni ẹ ní ṣan tó dáa jẹ pàtí mi wàá bá yín pé mo ṣebí mi wàá bá yín pé mo fẹ́ dàjọ yàn àbí mo fẹ́ wẹgbẹ́ àbí mo ti wàá bá yín rí pé ẹ jẹ́ mo fẹ́ wẹgbẹ́ yín o physically and spiritually tó bá ní kí wàá wẹgbẹ́ gan ọjọ́ tó ń pè mí pé kí wàá wẹgbẹ́ tó bá làṣẹ níjẹ̀bú òde gan ni à kí ló fẹ́ fà gbà tí mo débẹ̀ tí mo ti rí pé wọ́n ń ṣe yàmàyàmà ẹ máa ṣe bí òsínwìn mo kúrò ní pé kí ló dé mi ò máa mi ò máa ráyè orí burúkú o mi ì dẹ́ ṣe nǹkan tí mi ò bá mọ̀. àwọn all these things gbogbo cultism gbogbo rádaràdá tí ni wọ́n ṣe tí wọ́n fi ba orílẹ̀-èdè nàìjíríà náà jẹ́ tábà máa sọ ń sìn gbogbo àwọn tó wà nípò agbára ń sìn torí ẹ̀ ni wọ́n ṣe ń lè bá wọn fà wọ́n lè wà nínú gbogbo ẹgbẹ́ burúkú tà ń sọ yìí báwọn ṣe fẹ́ bára wọn jà. Is it possible for them to fight themselves? No. But ẹ lọ renounce sí ẹ̀kẹ́sìn Ọlọ́run ní òtítọ́ àti òdodo gbogbo yín. Wọ́n á fún wọn ní billions of owó náírà láti fi wọ mọ́tò lọ Saudi àti Jerusalem. Wọ́n ní kọ́ lọ máa gbàdúrà. Waster ni wasting of the money. We don't waste the resources again. When people don't change. First of all, cancel all the click it. wọ́n gbé kalẹ̀ báyìí. Ẹ́ tí everybody fi ń bùkátà fi show ṣò jésù tọ́lọ́hún ò fún wọn tán fi mú ilé ayé le kokoko tán àwọn èèyàn wọn máa gbádùn nísìnyí báyìí àwọn míì tó wà nínú ẹgbẹ́ wọn yẹn tó àwọn ọmọ wọn gbádùn tí wọ́n máa show wọ́n lè máa flint sí pé wọ́n gbádùn sí after some time you go just see them wọ́n last forever i wish my daddy didn't join that didn't fall into it Kuma, ó tún lọ join ẹ ó tún wá mú ìyàwó tó ti lọ fẹ́yìn ó ti lọ join regent ó ti jẹ́ regent ó tún wá lọ join kìnnìkan ìyàwó tó fẹ́ yẹn màmá mi máa strong jù lọ ó kàn fojú kékeré wo màmá mi ni my mom will be stronger than my dad it may be a taboo to him to to yeah my mommy may be a taboo and it is a taboo because already ó ti Jerry James, ilé ọba dẹ̀ ni bàbá mi ti jáde taboo ni òun lè ṣe rí lónìí títí lónìí náà ẹ̀rí pọ́ńtakò mi because bó ṣe jẹ́ àtakò bó ṣe jẹ́ àtakò fún bàbá mi ni spiritually ìgbà tí mo ṣe ìyàwó gan ọmọ jẹ́ àtakò òun ló ṣe dá ọmọ mi kò fẹ́ rí anything tó bá ti ń yọ̀ kò fẹ́ rí pẹ̀lú mi because she is a taboo there is a power tó ti fara balẹ̀ tó ti sin sínú ayé wọn àwọn èèyàn máa ló sọ̀rọ̀ ìyá ẹ̀ sọ̀rọ̀ ìyá mi mò ń sọ síbẹ̀ ṣe tí bá wù mí láti kí wọn lé nìsín mo lè kí wọn bọ̀ mo ń sọ ìrírí ayé fún yín pé in tó ń ṣẹlẹ̀ rèé kòrókòrò. Hmm. No weapon fashioned against me shall prosper. kò sí anybody tó bá bá mi jà tó bá bá mi ṣe dáadáa mọ́ mi máa máa bá ẹja ni àti ìpè ṣe ni mo ṣe burúkú fún ṣebí tí gbogbo èèyàn bá pàdé orere tọmọ mi bá pàdé olóríire àbí tó bá pàdé ọkùnrin kan tó ṣàdínú fàì orí kúnlẹ̀ ẹsẹ̀ mi lẹ́sẹ̀ mi máa wà ọkọ ọmọ tèmi adébùkọ́lá ọkọ ẹ̀ ò ní kú kò dẹ̀ ní kọ́kọ́ òun náà dẹ̀ ní kú mọ́kọ lórí torí pé orí àpáta ayérayé ni mo gbé nǹkan mi sí bọ̀tì èmi gbọ́dọ̀ wá gbàdúrà ibi tẹ́ni náà ti ń bọ̀ ọkọ ọmọ mi ò kàn ní wọlé just because of owó èmi ò dẹ̀ fẹ́yàn torí owó yeah i don't marry because of money i am afraid of this thing to the level that tó lówó kan bá béèrè tó kẹnu sí mi mo máa mi ò gbà fún mi ò mi ò ń já wọlé olówó mi ò fẹ́ olówó máa ń sọ fún mi ipe kí ló dé kí n bá fẹ́ báyìí máa kàn fẹ́ fi make kí ni máa fi make owó akàìmọye àwọn tó make owó tó yẹ pé wọn ò make ayé wọn ò bá dùn mọ́ tó bá ti dààmú rí wàá mọ̀ pé ìdààmú ò dáa wàá mọ̀ pé owó kó má tiẹ̀ pọ̀ pẹ̀lú àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀ tó rọrùn wàá mọ̀ pé ó dáa ju owó tó rẹpẹtẹ tí ò sí àlàáfíà tí ò sì sí ìfọ̀kànbalẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ. ibi tí ọlọ́run ti ta tó jẹ́ kèmí tó dẹ̀ máa mú mi tó máa mú mi tún tayọ ni pé ilé gbogbo àwọn fámìlì àwọn ẹbí mi àwọn ẹ̀gbọ́n mi tó kù ló jẹ́ owó bàbá mi ni bàbá mi sì ṣe dáadáa fún kó tó bàbá mi ò ṣe dáadáa fún mi púpọ̀ kó tó kú forty one days mo wà mi ò mú fúdù ẹ̀ púpọ̀ kódà kò gbé mi púpọ̀ kó tó kú so kò fowó ẹ̀ tọ́ mi púpọ̀ mi ò jẹ ìgbà tó tún kú wọn ò fowó ẹ̀ fún mi wọ́n fọ́ wọn yòókù díẹ̀ díẹ̀ kan tán wọn kan tí wọ́n sí skul kan ṣàmàṣe yàmàmá wọn ò fẹ́ mi rárá so mo tún fẹ́ try láti ṣe dáadáa fún wọn wọ́n tún fibi sọ fún mi so mo níra mo de ọlọ́run dẹ̀ ò dẹ̀ nígbàgbára àdúrà lọ́wọ́ mi ọlọ́run jọ má jẹ́ kí backslide ọlọ́run jọ má jẹ́ kí n rí nǹkan tí ò ní jẹ́ kí n lè gbàdúrà tí ò ní jẹ́ kí n lè ṣe fẹ́ rẹ mọ́ àtọmọ mi I tell you àwọn èèyàn gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé wa wọ́n rò bóyá lásán ni ó wípé màmá ni eléyìí my family is okay my family is good is very good family my own is not <laughs> they are being controlled my mom is controlled by demons. my father's house is you know they have we have a lot of demonic things there mo ní wọ́n gbé mi wọ ilé kan rí tó yẹ pé ilé yẹn wọ́n kàn sí bẹ́ẹ̀ pé ibi tí wọ́n máa ń gbọ́ bá sí kò sí nǹkan kan bẹ́ẹ̀ ṣùgbọ́n ìyẹn láti sọ fún yín pé kì í ṣe inú ilé gangan ni gbogbo wọn máa ń kó nǹkan sí agbára inú lágbára máa ń wà inú èèyàn làwọn agbára máa ń wà bẹ́ẹ̀ ni mo sọ torí ìgbà yẹn mo kọ̀ rí pé gbogbo wọn kàn sí mẹ́tì gbogbo bí àkóso àpapọ̀ sí kọ́kọ́ lára ògiri wọ́n ní kí n lọ gbàdúrà ń bẹ́ẹ̀ prince tí mo tẹ̀lé lọ níjọ́ tó tí mo fẹ́ ń gbà mí ìbímọ wọ́n gbé mi lọ sílé alágbóríṣi mí ìbímọ fún ọlọ́run ò ṣe o ọlọ́run bàbá mọ́ mi tí mò ń sọ lẹ́ẹ̀kan pé tí ò bá nígbà tí èmi àti ẹ̀ tábàjà yẹn kó kàn fọkàn balẹ̀ tínú mi bá rọ̀ tínú mi bá rọ̀ kì í ṣe gbé bóyá láti fẹ́ fúnra mi ni mo máa fúnra mi máa ṣàlàyé ni màá tún máa gbàdúrà fún un kó kàn tẹ̀ máa bá mi sọ̀rọ̀ gan lásán kí ni mi máa yọ sí lásán ọlọ́run á máa gbogbo wọn àwọn tó bá fẹ́ ṣèkà fún wọn ní ìṣe. àwọn tó bá fẹ́ ṣèkà fún wọn ò ní rí ṣe torí ẹ̀ ń gbà ọjọ́ <laughs> wọn ò ní rí ṣe. àwọn èèyàn máa sọ pé máa sá fún o bó ṣe wà yẹn ọwọ́ wà lára ẹ̀ ọwọ́ wà lára yín gbogbo yín tó máa ṣán kú ẹ máa rí pé ẹ̀yin tó lọ́wọ́ wà lára yín yẹn ẹ̀yin lẹ́ máa nídìí ẹ̀bùn mi tó bá yá wà láì ọlọ́run Elédùmarè gbọ́ ó lè má jẹ́ tówó nìkan you need my help ọwọ́ tẹ ló wà lọ́wọ́ mi ẹ máa mọ̀ pé ọwọ́ jì ó fà mọ̀ ọ̀gá ògùn bẹ lára mi tó ti fà mí ròyàn mi tòótọ́ ọwọ́ tẹ̀yìn rí yẹn tó ń dẹ́rù bà yẹn ọwọ́ burúkú lẹ pé ọwọ́ ọlọ́run ni tó ń ṣe mí lóore tó dẹ̀ ń ṣe oore fólóore tó dẹ̀ máa ṣàánú fáláàánú To dẹ̀ máa dáàbò bo ẹni tí ààbò yẹ ṣùgbọ́n tó bá máa dẹ́rù bà yín tẹ́ máa rí báyìí òkùnkùn aṣíbojú yín ni iná tó bá gbé iná To tó bá ní àwọn àwọn téèyàn gbé iná halogen tó le tó jẹ́ ti To tó bá rí ojú ẹ̀ máa fẹ́ fọ́tò tọ̀ nítorí fẹ́ wò tó lè dúró wò wá sà àwọn èèyàn máa sà ó máa take grace of God for people who are of God alone to stand with me. it's time of uh, telling your story ṣebí òun la máa ń lọ lórí ọ̀dọ̀ Oríyọmí Hamzat a máa ń gbọ́ oríṣiríṣi yẹn Oríyọmí Hamzat lóríṣiríṣi ìyá ọ̀fẹ́ lèmi ń sọ fún yín sí àwọn èèyàn ń sọ story ọ̀fẹ́ ni mò ń sọ fún mo dẹ̀ ti ń sọ tipẹ́ òun ni ìyẹn làwọn ìkà yẹn náà máa ti rí àyàn máa ni awo ló ń gbáwo nígbọ̀wọ́ báwo bá gbáwo nígbọ̀wọ́ awo afọ awo aya òun náà gbéra wọn papọ̀ awo afọ awo aya àbí bẹ́ẹ̀ wọ́n gbéra wọn ní gbọ́wọ́ bọ̀tọ̀ nìkan la gbójúlé tọ́ bá ti rí pẹ̀lú mi a máa sún wọn ni lágbà wọn tó bá jàjẹ́ owó fẹ́ ṣe láǹfààní tó fẹ́ kí n kára máa ní mí ara ilé mi tó fẹ́ kára ní mí ọlọ́run bá mi sọ ìnira sáyé ẹ̀ bá mi fìnira sínú egungun ẹ̀ bá mi fìnira sínú ọkàn ẹ̀ bá mi fìnira sínú ọpọlọ ẹ̀ bá mi fìnira sínú eyín àti ìfun àtẹ̀dọ̀ ẹ̀ Ara ilé mi tó fẹ́ kára máa ní mi tó fẹ́ kára ní adébùkọ́lá ọlọ́run ìjọba mi fi ìnira sínú ayé gbogbo wọn pátá porogodo ará àtà tó fẹ́ kára ní mi ọlọ́run bá mi fi ìnira sínú ayé wọn iṣẹ́ burúkú tá a ṣe tì mí ọlọ́run bàjẹ́ kò jẹ́ o so the only thing tí ó ń ṣe náà ni pé ẹ má jẹ́ kẹ́nìbọ̀dì terminate ayé yín ẹ má jẹ́ kẹ́nìbọ̀dì bà ayé yín jẹ́ tó bá sọ pé má súnmọ́ ọ̀dọ̀ bọ́lá o má súnmọ́ ọ̀dọ̀ bọ́lá o tó bá ti yéèyàn burúkú má súnmọ́ mi tó bá ti ń pààyàn tó ń ba ayé èèyàn jẹ́ má súnmọ́ mi tó ráyè ẹ̀ máa bàjẹ́ ṣùgbọ́n tó bá jẹ́ ènìyàn rere tó bá súnmọ́ mi tiẹ̀ má dáa ni o kò sí láì. so ẹ̀yin ìjọba ẹ̀yin ọlọ́pàá nàìjíríà ẹ̀yin FCC ẹjọ́ ẹ tètè bá wa ṣe nǹkan tẹ́ bá ti ń ṣe bá wa ṣe ní kíákíá. Kia Not your. Nothing can disturb my peace of mind, you. Not you. Mm. anyway gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ máa ra information tí ẹ bá ti fẹ́ wá fún mi dáadáa the phone of mother my mom and everybody is on the social media you can take them you understand and get more information mm. you get me. Get more information. My family will give you more information. You don't need to stress. You getting me? Mm-hmm. This is gbogbo àwọn nǹkan tí to tí a ń ṣe fún ara wa ní orílẹ̀-èdè Nàìjíríà nìyí. Mm. Kí hàn déédéé wá kó máa problem fún àwọn tó bá ti wá problem fún ẹ kó máa ní don't talk don't cause 嗯，哼。 nàìjíríà yẹn gbogbo owó fraud fraud owó ńlá ńlá báyìí ni wọ́n kọ̀ kó bílíọ̀n bílíọ̀n bílíọ̀n bílíọ̀n làwọn o wọ́n kówó gan nàìjíríà yẹn o ọlọ́run ló ní mi tí ìdókè kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí í kówó yẹn bóyá èmi náà wọ́n bá máa fi efcc léwà kiri ó ga o gbogbo àwọn mọ́tò wèrè wọ̀nyí tó ń kó kiri ah people are wicked o nàìjíríà. wọ́n ní dana air crash air eh, crash land ní nàìjíríà ẹ ṣáà máa ṣọ́ra àwọn airplane tí ò bá ti wà òkè yẹn náà ẹ yé gbé wọn sókè mọ́ ẹ máa ẹ ṣáà ṣọ́ra hmm. thank God pé kò sẹ́ni tó kú mbẹ̀ may Almighty God save us o so Auto Bola o tẹ bá fẹ́ ra mọ́tò kéékèèké Corolla Toyota all those cars call me o tó dà pé wọ́n gbogbo owó shipping náà ló ti wálẹ̀ báyìí dọ́là ti lọ lẹ̀ o. Hey! ẹ ra mọ́tò láti Canada dọ́là ti lọlẹ̀ dọ́là ti fọ́. Hmm, hmm. It is well. Hmm. wọ́n ní tára léèyàn ò bá sí ń bẹ̀ ogún olè jayàn kí lára rí fẹ́ ṣe ìbí wọ́n rà wọ́n ni ni mo sọ yẹn kò sí nǹkan tó fẹ́ ṣe fún mi hmm. àwọn tó ń rà wọ́n yẹn náà tó bá ti yá kán sọ wọ́n di family wọn ṣé ti sọ di family wọn ni ẹni tó ní kára alé òun fẹ́ ti ara alé òun ṣubú orí ẹ̀ lẹ́yìn ẹni báyìí tó lọ́run fẹ́ ti mí ṣubú orí ẹ̀ máa jálé mo máa ga jù wọ́ tó ṣiṣẹ́ yẹn lọ kò sí bó ti wù kó jẹ́ gbogbo ìyà tán fi jẹ ọmọ mi ní Canada yìí ah ọlọ́run á fìyà jẹ yín tọmọtọmọ gbogbo yín tẹ wà behind it the almighty God will fìyà jẹ all of you. Mm. Hum. No, a compaixão neguíssima, se afasta.